massacre, ma massacre, ma gbogbo lọ́wọ́ orí gbogbo lọ́wọ́ ẹ̀kúnlẹ̀. oògùn kírímọ̀ torí bá ti wáyé ká máa rí ó oh, ó oh, ó oh. bẹ́yẹn gangan gangan láàrin yeah. yẹ. have you forgotten what is called A àkúnlẹ̀? Have you forgotten what is called man's destiny? Orí sọ pé alẹ́ ló máa lówó, ìwọ wá ń borí ṣagídí. Ó wá tètè jí ní kùtùkùtù òwúrọ̀ ìdájí. Ó wá sáré, ó wá lọ́nà kàkà. Ṣé wọn kò tí ì rí? Ẹni tó ń ṣiṣẹ́ nílé epo rọ̀bì tó sì yá gbé. Adẹ̀rẹ̀ ẹni tó ń ta ìkúrọ́ adẹ̀rìn tó ń gba alẹ̀ ọjà tó ń kọ́. ta ni mo wá ń wò yìí rárá o <laughs> àbí mo rí wú lọ́sàn-án o ta ni mo pàdé ń wò yìí kẹ̀ <laughs> bàṣírà bàṣírà ìrọ̀ o láàrẹ̀ náà ìmẹ̀ bàṣírà bàṣírà ẹ̀yin náà máa ń jẹ̀dẹ̀ irú bíi báyìí. baba landlord àṣà ní para wa ọmọ tó bá ń ṣiṣẹ́ dáadáa ó máa lásìkò ìgbádùn ọlọ́run bí ó lè bílífù ara mi <laughs> àmọ́ kò sí wàhálà ayé ò tiẹ̀ ní ayé ò ní jẹ wá àwọn àlàmà máa jayé yẹn <laughs> ẹ̀ dábẹ́ àmọ́ Basira. baba landlord. ọlọ́run ló ní kí n ní opportunity láti pàdé ẹ níbí Basira ò ti ń ṣẹ̀mí tipẹ́ o o lè move forward díẹ̀ n fẹ́ báyìí ní gbólóhùn Basira láti ọdún tó ti ń gbénú ilé mi gẹ́gẹ́ bí ayálégbé jẹ́ ni máa ń ṣe ẹ́ bí ọmọ àmọ́ ìwọ observation mi bẹ́ẹ̀ ni mo yẹn máa ń communication ẹ ó dẹ̀ kí wọ́n máa observation mi pé kí ni bàbá yìí mean wàá rí àwọn eye slavish mi máa fi ń communication ẹ torí mo ti nífẹ̀ẹ́ nísìn ọ̀nà jìn ẹ̀yin obìnrin dẹ̀ rè èèyàn gbọ́dọ̀ rush sí jù gbogbo bẹ́ẹ̀ yóò ṣe máa ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí máa ń pè ẹ̀yẹn kò síjọ́ tí mo rí ẹ tí ilẹ̀ mọ́ tí mo wà ní kọ́ńpáàdì wa tí mo rí ẹ báyìí tó jáde tí mi ò ní ṣòro ọlọ́run torí ẹ wá ara ẹ ti pọ̀ jù ó máa ń da ògbó orí mi rú ni <laughs> ọ̀blàngátà mi kì í sẹ́tù tí n bá ti rí ẹ báyìí Basiratu jẹ́ kí tèmi rẹ jọ lẹ̀ pọ̀ kájọ di ẹyọ kan mo nífẹ̀ẹ́ gan torí ọlọ́run jọ ọlọ́run n kò ṣeré ọlọ́run <laughs> n kò ṣeré ọlọ́run. baba landlord kò sí nǹkan tí màá fi yín ṣe ẹ wù mí rárá àtọ. n kò wù ẹ́ kó pa ń wá lára ọkùnrin kó o lè rí lára mi. Basira àìgbó kèrè a kò gbọ́dọ̀ gbó kèrè kàlámọ́ dídùn ọbẹ̀ kó bá dán mi wò ẹrù burúkú wà lẹ́sàlẹ̀ ènìyàn ìkejì bàjẹ́ ti là yìí mo lè fi condition sí màá ṣe plastic surgery plastic kìíní plastic kìíní ló máa ń ṣe àlàparẹ́ ìṣòro yìí máa nírè pé a tó ọdún kankan family wa tó dá mi mọ̀ mọ́ ọ̀dẹ̀ dá mi mọ̀ torí rẹ̀ kò sí wàhálà àyànjú rẹ̀. ẹ wò babaláńlọ mo ṣáà ti sọ fún yín lẹ́ẹ̀kan kò sí nǹkan tí màá fi ń ṣe èmi àtọkọ mi làjọ wá bí báyìí. ìwà àtọkọ rẹ rẹ jọ wá bí èmi rẹ má tàn jẹ ọkọ ìsì wà lọ́dọ̀ rẹ olórí burúkú ìsì ìfẹ́ olórí burúkú ìsì ìfẹ́ máa fẹ́ kí n kórìí lára rẹ bí wọn bá fẹ́ èmi ni owó ròhùn wá ni mo ní mọ́tò mo ní gbogbo rẹ ilé ìmọ̀ kọ́ yóò ń gbénú ìwọ sọ pé hẹ́n tí n bá fi ara mi hàn ẹ́ àkọ́kọ́ ná ìjọba sọ pé accepted <laughs> ìṣòro òṣàǹgbọ́n tí mo wí wọ́n bàbá accepted you máa change orúkọ léyìn sí Basra house ní òṣèré ìyẹn nìkan kọ́ lọ́lọ́run ṣe fún mi Basra house wà á dẹ̀ máa gbé bẹ̀ kò ní sí wàhálà ìyẹn máa dẹ̀ fún ẹ líkì rẹ̀ tòun dọ́kúmẹ̀ntì rẹ̀ máa kó lé ẹ lọ́wọ́ ọ̀rọ̀ bá bùṣe ìyẹn ló máa fi mọ̀ mú ètò torí ilé yẹn nìkan kan mo kọ́ mo kọ́ àìmọye lékiri báyìí sì ṣe kájọ yanjú rẹ̀ bá ọkọ ẹ bá ẹ wá bí wèrè olúwa ń fẹ́ èmi ò fẹ́ wèrè ọkọ gidi ni wo ló fẹ́ tí ò yọ lára ẹ. hello there hello <laughs> ah, mo ti wà ń bí iná tipẹ́tipẹ́ mo dẹ̀ ti expect rẹ kókó dé ìgbà tó dé náà ni mo ṣe fẹ́ máa kó o bẹ́ẹ̀ sísìn inú náà lè mi wá à ń ṣe fàájì tí wà ń bẹ̀ ni mi dẹ̀ ti expect ẹ kó dé látàtà ọ ẹ kò sí wàhálà èmi tí ń kúrò mẹ́ǹsìn bóyá tí n bá tún padà wá bóyá máa ríra mi ò níbi kankan tí mo lọ lé ni mo kàn fẹ́ sáré jáde ni màá tún padà wá sí klọ́ọ̀bù ń bí gbogbo owó mi è ní gbogbo owó tí mo ní pátápátá fàájì ni màá fi ṣe ok ok later then oh sorry ẹ pẹ̀lẹ́ sir are you alright àṣìṣe wa alright. tani mo ń wo yìí nígbà kí n ṣe pé bóyá ojú mi rí méjì my tenant sunbo. are you right. mo ń wo náà tenant sunbo àbí wọn lè gbé òun wá abẹ́ ní òun wíre. ọkọ mi ni. ọkọ ìwọ ń wíre mo rí mo rí mo rí e. o ẹ̀yin náà wá síbi wá ṣe fàájì. Ah, Zúbẹ̀lẹ̀ kórógbò jábàdà pẹ́nẹ̀mọ̀ ọmọọmọ ti jẹ ẹ̀yin náà wá ṣe fàájì ẹja sí i <laughs> ẹ̀fẹ̀ dàgbà mọ́ rárá ọlọ́run ìyàwó mi ni mi gbé wa bí. dọ́nà tenant gbàsíra ó mọ bí tenant sunbọ ṣe jẹ́ ńlẹ̀ mi ni. Ah, tenant ah. yìí ni. ṣé ìwọ kò mọ bóun ṣe jẹ́ ńlẹ̀ mi tenant kan náà làwọn méjì. kí ni tenant versus tenant ṣe fẹ́ kí ni equation ṣe fẹ́ balance. o jesus christ ẹ wo pé kí ni kòlábò tó wà láàrin wa ṣàǹkà ìgbà tẹ́mi fẹ́ rẹ́ǹtì lé lọ́wọ́ yín roman palọ̀ náà lẹ rẹ́ǹtì fáwọn méjì palọ̀ lèmi mú yàrá lóun mú ṣe wá nílẹ̀kùn tó wà láàrin tẹ́ fi dá àwa méjèèjì yẹn ìgbà tọ́rọ̀ wa kò lábò tán àwa la já. ẹ jálẹ̀kùn lé bàbá yín ilé tí bàbá yín kọ́ fún yín tó kó kọ́kọ́rọ́ rẹ̀ kó kó lé yín lọ́wọ́ ẹ bá yọ panadol láì fún bàbá yín ẹgé méjì ẹ ti sún mẹ́wọ̀n olórí burúkú ni ẹ ìwọ yìí gangan máì kí n ta bọ́mọ lọ́mọ ọyọ ọlọ́run fi ẹwà tó dá sí lára. ṣe ní rúùmù tiẹ̀ tó rẹ̀ gọ́gọ́gọ́gọ́ ibẹ̀ ní bẹ́ẹ̀dúrúmù wá sí ibi tẹ́mi gbà ní pálọ̀. ẹyin tẹ́lá gbọ̀sùn hmm? ṣé o mọ jọ́sà dé tó ń bọ̀. sáwọ́dẹ̀ seventeen. déètì tó bọ́ sí mi owó ilé ti owó ilé rẹ̀ ṣé o mọ máa gbà níjọ́ yẹn ṣé o mọ. ṣé o dẹ̀ gbàgbé pé mo ti fowó kánwó tọ̀dọ̀ rẹ. Eh, no problem but mo expect letter lawyer yín. orí yẹ ò dáa ìyá ẹ ló kọ́lé tó fi ń retí lẹ́tà látọ̀dọ̀ lọ́ọ̀yà tèmi. ṣé ìyá oyè lẹ́ ń bú ni àbí ìyá adébọ́lá. ìwọ ni kò chúùsì oyè tí ó bá jẹ́ ìyá inú wọn. mo mọ̀ ká ẹ̀ lè búyọ̀ ọdún ni wàá òkè ṣé ìyá oyè lẹ́ ń bú ni àbí ìyá adébọ́lá. tọ́rọ ò lè fi hàn ìyá ìsílẹ̀ kó máa rúd sí mi ṣó ti yẹ òun ti máa a àrẹ àrẹ Basira wọn jọmọ kí mo bá wọn sọ̀rọ̀ ni ìsí ọdẹ lọmọ ọdà kò sí wàhálà sátidé. mo ti pẹ́ lọ́ọ̀yà mi rò retí ìwé rẹ̀ ẹ wà rí. bó ṣe fẹ́ gbọ́ mo ń sọ ni ṣẹfẹ yóò ṣẹfẹ ọhún ṣọfẹ dànù kò tí ìyá kò tí ìyá ṣọfẹ dànù dùnú wa ṣẹfẹ gbọ́ ẹfẹ gbọ́ láàárín èmi àti yín kéèsì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ màá ṣe wá pé lọ́ọ̀yà tèmi á ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ yìí níwèé ìwé kóòtù àwa pàdé ńbẹ̀ ibi tẹ́yìn ò bá ti mọ̀ pé láńlọ́ọ̀dù máa ń fúnyàn ní three month notice kó tó di pé léèyàn jáde ìgbà ẹ̀ lẹ́yìn ṣe máa ń mọ̀ ẹ̀yin oníranù òsì tá bá dé kọ̀tọ̀ máa sọ àṣírí gangan fádájọ́. sọ́rí wọn tó fẹ́ yí dàlú mi rẹ̀ tí ìgbà pé orí ẹ ti fẹ́ burú ìwọ ìwọ ìwọ ìwọ sùn bọ̀. ṣé nígbà tí ọlọ́run ṣe ẹ báyìí ní triangle pẹ̀lẹ́sẹ̀ ẹ báyìí tó tún fẹ́ tó tún ṣàkọ òsì tó bá wá jẹ́ kó nọ̀rọ̀ gangan kọ́ bí èèyàn ó mà ní jẹ́ ká gbáyé mọ́. ó oh, ó ní ó rè oh my god ká ní bọ́lọ̀ ń dá mi pé ni màá ti ṣera mi báyìí eh. torí mo enjoy ara mi jùre láyé kò sí tí mi lè ṣe ṣebí tá a bá bẹ́lẹ̀ sọ̀rọ̀ ṣe bójú ọ̀sán pójú lọ̀rọ̀ wà ní ẹ búra sí ká ṣe pè fún un kẹ fọlẹ́dàá yà kẹ fi ṣe pé tí o bá jẹ́ bí báyìí lẹ̀ wò ẹ̀yẹ jákèjẹ́ kóòtù tán. ibẹ̀ ni èmi wò òbí tí o fẹ́ gbọ̀wọ́ ẹlọ́gàn kadà yín mo gbé àgbọ̀ tó ń sọ sí ẹlẹ́tì mi tí ọlọ́kadà ti dé. ṣọlọ́kadà olọ́kadà yín kọ́. kò tí ì dé mi. ọbẹ̀ òbí tí o fẹ́ gbọ́ o fẹ́ gbọ́ yorùbá ẹ ohun fúnra rẹ ṣe sí kọ́kọ́rọ́ mọ́tò rẹ ẹ lágbọ́n kadà. oníranù oníranù àwọn ọmọ tí wàá lẹ́yìn fi kọ́kọ́rọ́ mọ́tò òun lẹ́ni fẹ́ máa tàn jẹ́ àbí ìbí mọ́tò tẹ gbẹ́jú lẹ́nu ọ̀rẹ́ tó ń jọ yín lójú kò sí wàhálà tí n bá fẹ́ wù ọmọ tèmi jẹ fún yín kí n kọ́kọ́ mú gíláàsì kí n wọ́kùtà kan má búlù ṣẹbẹ́ yìí lówó ni tálíkà làwọn lówó lẹ́yìn ẹ̀yẹn já dágbèsè sí yín lọ́rùn sorry ni all case na settlement ẹ̀yà ajá débẹ̀ tán kò sí tán máa fi wá ṣe àní owó ṣáàtì rí láti sọ pé ṣe bóri pé kò lẹ́sẹ̀ fílẹ̀ ó máa lọ́mọdé tí báyé yín jẹ́ tán ẹ má ṣọ̀ra. a báyé bàbá ẹ jẹ́. sisi mi let's go kò sí wàhálà mo ń sáré lọ ni mo. pẹ̀lú pẹ̀lú tábúlẹ̀tì ló tún fi ń sà. no mo ń sáré lọ ni mo ń padà bọ́ sí tòbí sísẹ́ àríran wò ó mọ̀ láì lọ́mọ ọlọ́run tẹ́sán ti bá pé gbogbo bèrè lọ́wọ́ ẹ̀ tí bá ṣe báyìí tán. tí mo ṣe tó fẹ́ gbọ́ gbogbo ètò ìṣe ìtàn ni oníjẹ́ òfẹ́ lè ní. tí bá ṣe báyìí tán ọmọ yìí tí bá ṣe báyìí tán ó ní wò wò wò. bàtìrẹ ó lè pé okùn kan lélẹ́yìn. bó ṣe bí wọ́n ṣe yá tó. ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ẹ kú ojúmọmọ tó perégedé bí aṣọ bẹ́ẹ̀ ti ń ta ni ó mọ ró bẹ́ẹ̀ ti ń lù ni ó mọ pariwo ayọ̀ ǹjẹ́ kádúpẹ́ lọ́wọ́ ẹkẹẹlé tó ru àjà lórí kádúpẹpẹ òkun lọ́wọ́ àjà tó gbòde fúrùlé àwọn àbábọ̀ wọn ní ọlẹ ẹni tá a ní ńlá ń jẹ àǹfààní ẹni tá a ní ńlá ń lò kádúpẹ́ lọ́wọ́ elédùà káṣèbà fún ọba tí ń jẹ́ kílárí fọba wé olúwa tí ń jẹ́ kílárí fọba ṣe ọba ṣeha ṣehun èmi ò mọ̀ bí ti ń jẹ́ kò jẹ́ kí n lè kí olúwa tó ọba tó kiri ẹ̀ wo nkoko bó ṣọyẹ bó sàánú sàánú ọba tí ń kọ́ka wípé kó sì ẹ káàbọ̀ wa náà ni ara lóde <laughs> ò ní jẹ́ kí dá ara ọmọ táyọ̀ náà ni mò ń bọ̀ wá lórí ètò tiwa lónìí ọ̀rọ̀ ìyànjú ńlá musa lérò <laughs> torí tí ò bá ti rẹ kánbó kò ní rẹ mú o bí ò bá sì ti rẹ rẹ kò ní rẹ romi <laughs> ṣebí àwọn àgbà ló ní ẹ̀sìn ló ní pátákó pátákó agbominijọjọ awara ni àlóde àdúrà wa ni wípé kọba elédùà kó mọ̀ sọ ara wa di ara rà á torí tó bá ti di àrà àbùkù kan nù ẹ̀ẹ́ ibi tá a fi ètò yìí kọ́ sí níjẹjọ níbẹ̀ láti rí ẹ̀ máa bá wa bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. ẹ̀yin èèyàn wa ní tilé toko àfi ká máa rọra ṣe o ká má bàa jẹ̀bi ayé àjàó ní kájà òun pẹran jímèrè ní jímèrè bá kọ̀ ó bá forí igi ṣe yẹ̀wò ó lóun ò ní rìn nílẹ̀ mọ́ àjàó wá ń sọ ajá rẹ̀ ajá àjàò náà ń sọ jímèrè ìjímèrè ní àtàjàò àtàjá rẹ̀ bí wọ́n bá gẹ̀gùn sórí igi ẹ̀gún òun ò ní bọ́lẹ̀ ńgbà kọ̀ọ̀kan <laughs> ẹ̀yin ìyẹn wá ẹ rí i pé ọgbọ́n ló gbà àfi ká máa fura ká mú fura ṣàlóògùn kípa ń ṣáà wá ọmọ bàa padà wá já síná ẹ jẹ́ ká máa fura o torí pé ìfura tẹ́ rí ń lo oògùn àgbà kípa ń ṣáà wá síná ẹ jẹ́ á máa fura o ẹ̀yin èèyàn wa ọgbọ́n láyé gbà bọ́lọ́gbọ́n bá ń dẹṣà tó ní kọ́ mọ̀ràn wá dẹ́ ń bẹ̀ <laughs> ọgbọ́n ló gbà o tọ́lọ́gbọ́n bá sọ pé ó ti yọ kọ́mọ̀ràn ó sọ pé mo ti kì í tọ́lọ́gbọ́n bá sọ pé kí ló kì í kọ́mọ̀ràn ó sọ pé ntò ló náà ni <laughs> torí pé báyé ṣe gbà ni ṣùgbọ́n gbogbo ọlọ́gbọ́n ayé pátá ẹ rántí pé ẹ̀gbọ́n tó bàbá lókè o ẹ jẹ́ ká rántí ikú kárántí ohun kẹ́yìn tí àtàpàkò gba òwú ìkó títojú tìmú wa tí ó bá sọ funfun tí ó bá sọ pé ó lágbára ó lágbára ju kú lọ o <laughs> jẹ́ kárántí pé ayé kéré o ìwà tẹ́ rí irun sì lọ́ba àwúre a nílùú jù báyìí lọ lórí ètò wa tòní àlódé ọlọ́run ò ní pa wá ní kíákíá a pẹ́ láyé bí ewé gúrúmọ̀ tó bá wá di ọjọ́ mẹ́jọ ẹ jẹ́ ká tó pàdé lórí ètò yìí èmi ọmọ yín náà ni o ọmọ táyọ̀ ọmọ àdélẹ́gàn ó ti gbà tún bọ̀ mo fẹ́ rí ẹ. ṣé mi àbọ̀kọ mi. àsìnà ó bá yín sọ̀rọ̀ ni pé ṣóun lẹ́ ń bá wí àbẹ́ mi. kódà ìwọ mo fẹ́ rí tún èmi no problem I'm coming there okay. ṣé wàá white. I mean ṣé wàá white. sunbọ. Okay, ayé kò. èmi ló ń bá ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ṣé torí pé o fẹ́ wọnú ilé yìí ló ṣe bọ́ọ̀lẹ̀ kó kọ́kọ́ jábọ́ lórí ọ̀kadà tó ṣe tó mú díẹ̀ tó gan tó ṣe bí ìdìgan lébè tó tún wá fọwọ́lé pẹ̀lú igun tó mú igun tó lọ́pọ̀ ìyẹn ò tiẹ̀ kàn mí bẹ́ẹ̀ ò ti lójú kò lè fi ríran àwọn tó ń tẹ̀lé ẹnu ọmọ ìpín àgbà òfìfo ni ẹ. ọ̀dọ̀ wo ni iṣẹ́ ń fi bu ara bù mí ni oníkẹ́ máa fi mí ṣe yẹ̀yẹ́ ẹ ẹ ṣẹ̀mọ̀ pé mò ń rìn bẹ́ẹ̀ ni àbí. kò sí wàhálà owó ilé mi ńkọ́ torí owó ilé tó jẹ ni mo ṣe ni mo fẹ́ mo fẹ́ gbà lé ni mo ṣe béèrè ẹ̀ ọlọ́run dẹ̀ ṣe o ti bá mi ń ta má jẹ́ pẹ́ jù. kẹ̀kẹ́ kúrò ẹ ṣàwo ẹ̀wẹ́ kò ṣàwo kàn náà wo ẹ̀wà àṣírí olé orí burúkú ìsọ̀nba kiri ò fẹ́ sọ àṣírí fún mi àmọ́ ọmọbìnrin gbé káàkiri òun lọ igun pọ̀ òtún wá múdi rẹ̀ ogán sẹ́yìn láì sanwó olé orí rẹ̀ ti burú kókò bá sanwó olé ẹ̀wà tẹ́líbílẹ̀ ni kò bá lọ. ẹ bọ̀ kí ló tẹ fẹ́ máa yẹ̀yẹ́ mi ń ta náà ṣe bọ́rọ̀ owó ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ní mi fẹ́ kó owó ilé fún yín ẹ̀yin lẹ pé kí n kó dání ìwà ni kẹ́hìn máa yẹ̀yẹ́ mi ta lójú èèyàn tí mo mú dání àmì ò nífẹ̀ẹ́ sí o. má fi má wà bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ò fẹ́ mo ní tó kó san owó ilé rẹ lẹ́rìí kó san kó bá mọ̀ kó kò lówó ilé kíde kó yín má gbóbìnrin kiri ẹni kì bá lé owó ilé kì í gbóbìnrin kiri. ẹ wo ẹ wo tẹ bá ní ìdòwò ilé yín ṣe ṣẹ̀ṣẹ̀ sọ fún mi ni mi ṣẹ̀ṣẹ̀ máa wówó yẹn ni for now mi ìlówó ilé kankan lọ́wọ́ owó tí mo lè fi ṣe fàájì ni mi ní. ó lówó ilé àmọ́ ó lè gbòbìnrin kiri kó má pò kiri wà á fẹ́ fowó bí bàbá rẹ̀ rè kọ́lé. ẹ jọ ṣe mí ní nǹkan tẹ sọ. tó bá yẹ kọ mí ní lóòótọ́ bọ̀ mò ń bá yín ṣeré ni nà ẹ lílé mi lébo lẹ́fẹ́ kí n wálé lọ sìn. ẹ wọ jọ tó Ọlọ́run mú fọlọ́run bẹ yẹn jọ tó Ọlọ́run. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ wọlé ẹ̀ ni ẹ má bínú kò tó yẹn náà nà ẹ wo bí ṣẹṣẹrẹ yín ṣẹrẹ yín ẹ̀yin wà alright ẹ̀yin wà okay àwọn tó ó àbí tó jẹ́ pé nǹkan tó bá ní wọ́n máa ń jọ wọ́n lójú gan-an wọn wá ní mọ̀rọ̀ sọ wọn máa ṣe rádaràda àwọn ẹnu rú àwọn ọ̀rọ̀ báyìí máa ń jáde lẹ́nu ẹ̀ ẹ̀yin ò dẹ̀ ń ṣèyàn bẹ́ẹ̀ kó bá ti sanwó ilé kò sí wàhálà ni. ìjọ tó Ọlọ́run tó bá yẹ pé mí yẹn lóòótọ́ lóòótọ́ tó bá jẹ mo láwọn assignment tí mo fẹ́ ṣe gan láàrin ọ̀sẹ̀ yẹn ìjọ tó Ọlọ́run ẹ má bàa ṣó àárín ọ̀sẹ̀ yìí jẹ fún mi. obìnrin yóò ń gbé kiri lè ya ẹ nbẹ lòmìn rẹ kàn lójú ni ìbí yẹ kó lọ kó fi sùn ó ti fi bó ọ̀n yẹ kó súnmọ́ kó tọ́jú kó tọ́jú rẹ̀ <laughs> ẹ̀ sùnmọ́ wọn. bó o ṣe rí my darling i love you báyìí sí jàre. kí ló ṣẹlẹ̀. Ah, èmi bọ́lẹ̀ ni ìbí mo ye bọ́lẹ̀ lórí ọ̀kadà ni mi dẹ̀ débí mo débi mi fẹ́ wọlé náà pè mí síbi náà bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní béèrè owó lé lọ́wọ́ mi àná owó lẹ́tà ń béèrè èmi fún wọn fúnra mi ti fẹ́ kó owó yẹn fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kémi kó owó dání ojú àwọn èèyàn náà dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní béèrè owó lọ́wọ́ mi ń sìn tí wọ́n fẹ́ máa disgrace mi ni. bó ṣe rè. jẹ́ kó máa dákún kéèsì ara rẹ̀ jẹ́ kó máa dákún mò ń gbọ́jà rẹ̀ dálé kí n rojọ́ tọ̀dọ̀ mi àkọ́kọ́ náà wà nídìí close kí tèmi rẹ̀ máa rojọ́ ṣùgbọ́n máa ṣàlàyé fún wọn tọ́lá ní for example tí n bá kú lójijì nísìn ta ni next of kin tó máa máa control lẹ́yìn. èmi ni àti pé ẹ tí ì ní kún sẹ́yìn. ok thank you ọlọ́run ní fi kú pa mí nísìn. tírú ẹ̀ bá la wáyé ẹ máa lé ọmọ tẹ́nàtì olórí burúkú yẹn ẹ bá mi lè kó òun lẹ́yìn ni o ṣùgbọ́n opportunity ṣì wà fún mi pé mi ò ikú mi ò dẹ̀ ní kú láéláé. ẹ tiẹ̀ tí lè kú báyìí. màá lé jáde lé mi. kò sanwó olé mo dẹ̀ pé mo ní owó olé yìí ó ti di wù. ìgbà kan ni mo ní kó tọ́jú ẹ̀ ńgbà tí mo bá ọlọ́kú tọ̀nu tí mo bá ọlọ́kú tọ̀nu tó pè mí lọ yẹn. ìgbà tí mo dẹ̀ dé mo lówó olé ńkọ́ oúnjẹ bẹ́ẹ̀ mi ni mo ní kò ń ti tọ́jú ẹ̀ òun ti yá lò san owó yìí o ìyẹn ń lọ bí oṣù kejì nìsín olórí burúkú yóò sanwó ìwú tí mo wá rí tó bí mi inú jù ni pé bó ṣe ń bọ̀ ní evening nìyẹn ó dẹ̀ bọ́lẹ̀ she get down or he get down wọ́n bọ́lẹ̀ lórí ọ̀kadà bóyá ṣe bọ́lẹ̀ báyìí gbà ló bá mú ìdí yẹn ló ṣe gàn bí báyìí ìdí gan lébè ó tún wá ń bọ̀ pẹ̀lú ẹsẹ̀ ń dùn tẹ́lẹ̀ mọ́mọ́ ṣùgbọ́n tó wá ìkìrìsì kíní ẹsẹ̀ tó ń dùn yẹn rẹ̀ pọ̀ wọlé mu. ẹ ń bọ́nà lọ owó owó òlé ẹ̀ ń kọ́ kílé tó sàn máa gbà lé mi ènìyàn gan bí mi inú gan ẹni ò bá lówó olé kì í gbóbìnrin oríburúkú ló ń ṣe yìí. bó ṣeré bó ṣeré ó bá ń bẹ̀ bó o ṣe eré wàá bá ń bẹ̀ o ẹjọ́ ẹjọ́ kí ni tiyín pẹ̀lú pé ó lọ́ọ̀dì pọ̀ ó wá gbóbìnrin wọlé ẹ mọ̀ pẹ́sẹ̀ ń dùn láti ilẹ̀ gbóyin lẹ̀ mọ̀ ìyẹn gan mọ̀ tẹ́nàntì yín tó dẹ̀ ti pẹ́ pẹ̀lú yín ni ẹ má rò kó torí ẹ kò sanwó ń sìn kẹ́ ẹ sọ pé kó wá jáde lémi ẹni tó ń sanwó ọdọọdún fún yín ẹ lẹ́tọ̀ọ́ àti lè jáde just anyhow o kò ń ṣe nǹkan tó wá sọ pé àwa ò síbẹ̀ láti advice yín ni. ṣó tán ó ti tán. rest rest and peace pé o ti bá ọ̀rọ̀ ẹ délẹ̀ ọlọ́wà dúró tiẹ̀ ìgbà wo ló pé òkú ti mọ́ mi ẹ. Ah, ah. kí ló kàn yín òkú ìyá mi ń bi tá a wà yìí. torí mi ní kó wọlé láti fi sin ìyá ẹ nì ah, mo ti promise pé èmi ni máa ṣe gbogbo ẹrù ilé àná ìyá ẹ yẹn ẹ máa wówó yá tẹ máa fi sin ni òkú ìyá ẹ yẹn mi ní báyìí fi kọ́ bọ̀lẹ̀ tẹ máa fi sin. ibo ni mo ti fẹ́ rówó ẹbí inú ara pé mò ń gbowó lékiri náà ni máa fi ṣòkù ìwọ ń dá ìjọ kẹjọ òun wí òun sọpọtì olórí burúkú yìí fún kó sọpọtì ẹ yẹn òkú òun lè lè. bó ṣe rẹ má ṣe yẹn tó tó lọ náà. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo mọ̀mísí àlẹ́ ẹ wo ẹ jẹ́ má bínú sọtì ẹ̀yìn sẹ́ fi wọ́n lẹ̀ sáyé tiwọn kọ́ máa bá yé wọn lọ ẹ̀gbọ́n tó bá ní kẹkẹrù jáde ẹkẹrù jáde ṣe bẹ́ẹ̀ yín nílé ìyá. mi ò fẹ́ wẹ́ kó ṣì lọ mà kó jáde nílé ọkọ mi. ẹ wo bí. ẹ má kọjá yàrá yín o. ní kíni. ẹ kórìí jọ pé o. ẹ kúrò nínú àjẹkọjá. ẹ ló màá bá yín jà gidi kúò ní lèmi kì í ṣe kúò láyé màá bá yín jà. tí n bá bù ẹ tí mo á dù ẹ. èmi kò lè o èmi ti dájà tí kò lè dábàá pọ̀ lọ́dọ̀ èmi àná yòówó jẹ́ o. èmi sùn bọ̀. màá bọ̀ ọ́ jẹ́ màmá. sọ́gbọ̀n sọ́gbọ̀n. fẹ́ ṣe ṣọ́ọ̀tà ah. ajé nìyí ni. ẹ má bínú ẹjọ́ ẹ ṣàánú mi mo ti dárùn. ẹjọ́ mi ò mọ. ẹyin pọ̀tà ajé nìyí. Ah, ẹjọ́ torí olówó ẹjọ́ ẹjọ́ n kò mọ. Eh, bébì wọ́n wo nǹkan tí bàbá yìí ṣe. èmi kò mọ èmi kò mọ nígbà tí kí ni ẹ ti tẹ bírèkì jù èmi mọ́tò yẹn dẹ̀ ti ń bọ̀ bírèkì tèmi kò dẹ̀ wá òkè tẹ́lẹ̀ ẹjọ́ ẹ má bínú ẹjọ́. lè mo bá ń wò yìí. bàbá Basira ìyà jẹ mí ìwádìí mò ń dọ̀bà alẹ́ fún Súnbọ̀. bí ọba máa sọ kò sọjà aráàlú ẹni máa rò ń bà o yẹn ni pé wọ́ọ̀dẹ dírẹ́bà mọ́tò yìí ń kò mọ́ máa ń bẹ ọ̀gá rẹ̀ ń kò ní ń kò mọ́ ọgbọ́n o bírèkì rẹ̀ fà o jọ̀ tó mi ò ń ṣe dírẹ́bà mọ́tò mi kẹta ni mo gbé jáde. Súnbọ̀ ìwọ́ọ̀dẹ ni mọ́tò yìí ẹran kò máa ṣe é rògbìn o. ìgbà tí mo gbọ́ gbẹ́ lẹ́yìn mo ti mọ̀ pákúṣẹ́ kan náà ló máa kọlù mi tó jó ń kán tí ò ní farabalẹ̀ láti máa lọ síbi tó ń lọ mo ti mọ̀ bẹ́ẹ̀ ìgbà tí mo á bọ́lẹ̀ inú mi dùn pẹ́yìn ni mo rí nípò àkúṣẹ́ bó ṣe kọlù yìí tó bá bàjẹ́ ju báyìí lọ màá ní kán tún ṣe ń sìn màá lọ gbé mọ́tò mi nílé tó bá ju bẹ́ẹ̀ lọ tó bàjẹ́ tó wo ẹ̀yìn màá ra mọ́tò mi kó ṣe tó parí ẹ̀ orí tọ́lọ́ ń ṣe fún wa ni má bínú sùn bọ̀ bírèkì mo ti pé màá ṣe ṣùgbọ́n abújá òjijì ìwọ̀ dúró yẹn náà lè jẹ́ kí n ra lu ẹ̀ kí n kọlu ẹ̀ má bínú jọ n kò ní ṣe ah, ah, àkújọ mẹ́ta ah, ó máa ń dọ́kẹ́. ó ẹ mọ nǹkan tọ́jú o mọ́tò yìí rèé. ó ní ó ní mọ́tò mi yẹn náà ní. ọ̀gá ẹ jẹ́ ẹ ti customize ẹ ẹ ti kọ bó ṣe eré sí nice one. ẹ ó ní kan ṣo ni tó kù lọ́wọ́ mi òun wá fi ń lò mo fi ń ṣe kabúkabú òun ni mo dẹ̀ fi ń wá oúnjẹ tá a fẹ́ jẹ kò sí oúnjẹ kò sí nǹkan kan ó ga o. oh my god ẹyọ kan ṣe tó kù lọ́wọ́ yín ni. bẹ́ẹ̀ni. sọ̀wé sọ̀wé congratulations congratulations ẹ kú oríire náà. ẹ pẹ̀lẹ́ Basira ẹ kújọ mẹ́ta alo alo mo kí ẹ ní. madam let's go. Ah mo ní kí n kí ẹ ní Basira Súnbọ̀ má bínú mo ti ṣẹ̀ báyìí wà wá dáríjì mi òtòdó ń wùn mí náà kí n rí ẹ kí n tún rí ẹ yàtọ̀ sí ibà wa yìí. tẹbí yẹn ló yẹ kẹ́yìn béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó máa fò káàkiri ìwà àdáradá tó wà lára yín yẹn náà ti padà fi yín ẹni wé Ọlọ́run ti ṣe ìyanu láyé mi ń sìn ahọ́n mi ti yàtọ̀ ahọ́n mi bọ́tà ti kún bọ́tà ó ti kún ahọ́n mi so mi ò mi ò ń ṣe pákí mọ́ so ò mọ mo lè ọ̀pọ̀ pèsè tí ń bá yín milẹ̀ náà ẹ̀yìn ń àní báwo ni mo ṣe lè jẹ ó sì wù mí kí n rí ẹ èèyàn ò ṣe lọ́wọ́ mà ṣe o. this is my card ẹ gbà ẹ lè pè mí nítorí mo ní interest bí ayé yín ṣe dagun kí n pè é. ẹ̀hún tó fàtáyé yín fi dagun báyìí fẹ́ mọ́. àṣé ọ̀la tí wọ́n ń sọ jìnnà bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ ẹ̀dá láyé yìí lójú ọlọ́run tó èmi èmi mo wá fi ọ̀rọ̀ ara mi mo sọ́dà kọ́gbọ́n ah, ó má yí dànù lèmi lórí o tèmi má bà mí o ẹ̀mí bà mí ṣe fún àǹfààní láti tó fún mi láti rí ẹ̀ torí tó bá gbé káàdì lé mi lọ́wọ́ mo mọ̀ pé kí n tó tún pàdé rẹ bóyá ó dijọ́ àgbéǹde mo ní ṣẹlẹ́yà ọ̀dẹ̀ ní kúlí kékeré hmm. yorùbá ló ń bọ̀ ó yé mi ó yé ẹ lẹ́rìí kò jẹ́ kí ọjọ́ la oyè kan mi kó bá jẹ́ pé irú mi mọ bí ọjọ́ ọ̀la ṣe máa rí ni bóyá ń bà má ti hu àwọn ìwà burúkú ìwà àìlọ́pọlọ ìwà òpònú ìwà ìwà ìwà òṣì ìkó yẹ kán bá àgbàlagbà níbẹ̀ yìí mo ti hù sí ẹ bóyá ń má ti hù ṣùgbọ́n bọ́lọ́run ṣe pọ̀ ọ̀rọ̀ mi máa rí nẹ́rò rí yẹn bí kìbà rí bá báyìí sí ìwọ ṣe máa jèrè ọ̀rọ̀ lára mi lẹ́nìí èmi ìlé ẹ̀dá nùnú lémi yìí mo kọ́ kí mo rí ẹ bíi tẹ́nàǹtì kí n kò fọpọlọ ṣe kí n gbàgbọ́ pé ọlọ́run ó sọnú ìwé mímọ́ méjèèjì rẹ̀ pé olúwa tolúwa rẹ̀ ilẹ̀ àtẹ̀kùn rẹ̀ àtàwọn ìtẹ̀dó ìmọ̀tán rẹ̀ àti pé kò sí wọn amúwálé ayé èdè sí wọn máa mú lọ n kò ronú déédéé bẹ́ẹ̀ mo ti gbàgbọ́ pé gbogbo ohun mo ní ẹ̀ pátá èyí e lè parun èmi ìléwọ́ tẹ́nàǹtì jáde ńlé lánàá kí mo ríra mi bíi láńlọ́ọ̀dù èmi náà rè jókòó yìí ó kí n kò ní gá kí n kò ní go mọ́ n kò ní nǹkan kan ya lé ọmọ èèyàn ní ọ́ láúlọ́là ajá ajó re mò ń bá kiri ìwọ imú wa lé jáde ìwọ wà lókè èmi wà ń sàlẹ̀ kábíyèsí ọlọ́run o kì í ṣe pé bóyá mo fi ń wàwàwí mò ń gbé dànsákẹ́ ọ̀rọ̀ ọlọ́run mo fi ń gbéga lórí ọ̀rọ̀ rẹ ni ó kó dáríjì mi ìdáríjì lẹ́rìí mo wá fún kó dáríjì mi bóyá bó o bá tẹ ẹ̀dẹ̀ ìdáríjì mi délẹ̀ délẹ̀ gbèsè ayé mi àdẹ̀dádẹ̀ torí mo mọ pé kárírà rí ẹ̀hún jọ má bínú ọjọ́ jọ. bó o ṣe re bàbá bó o ṣe re <laughs> ẹ̀yin ò ṣe mí o ẹ̀yin ni mo rí kí ipa ẹ̀ ṣe gan nínú ayé mi torí tẹ́ ẹ̀ bá lé mi mi ò ní sáré tẹ́ẹ̀dá ò bá dẹ̀ sáré kò ní débi tó lọ eré tí mo sá òun ló gbé mi débi tí mo dé yìí ẹni tẹ́ ẹ rò pé kò lè pàgọ́ ilé ẹ̀ tó máa kọ́ máa ju alárinrin lọ èmi èmi triangle triangle lọ́jọ́sí mọ́tò mẹ́ta ni mo ní ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. bẹ́ẹ̀ ni mọ́tò mẹ́ta mo ní ọlọ́run kẹ́mi ni kì í ṣe kékeré ẹ́ ní lẹ́wù tẹ́ ò lè rò tẹ́ bá dé ibi tí mo wà tí mo gbé <laughs> ẹ̀gbin ọlọ́run ní ara mi ẹ tún gbọ́ lọ́ǹgà látara mi ẹ wo ṣẹ́ni bó ṣe rí ohun tí mo kàn fẹ́ bá yín sọ ni àwọn àṣìṣe kọ̀ọ̀kan tẹ́ ṣe nígbà yẹn ni mo fẹ́ sọ tí ẹ̀dá bá ní owó lọ́wọ́ lénìí tó bá wá ń fojú tẹ́ńbẹ́lú àwọn tó wà ní àyíká ẹ̀ ọlọ́run ló ipò tó wà èmi ni èmi ni èmi ni kò sẹ́nìbọ̀dì tó ń jẹ́ mi ni ọlọ́run nìkan ló ń jẹ́ mi ni torí òun ló fi èèyàn sípò téèyàn fi sọ pé èmi ni kò sí ẹnikẹ́ni tó wà láyé tí ọlọ́run gbéga tí ò lè ní kó padà wá sísàlẹ̀ lóòótọ́ lóòótọ́ máa ń wà nínú àkọsílẹ̀ pé àsìkò ní nǹkan ẹnìkan máa wà fúngbà kan ẹnìkan máa wà fúngbà kan ṣé gbogbo èèyàn ló ń wà ṣé gbogbo èèyàn ló ń wálẹ̀ kúrò mi tó wà àìmọye àwọn èèyàn tá a ti ń gbórúkọ wọn látọdún yẹn títí dì sìn tán dẹ̀ ìwà ó ṣeé ṣe kó jẹ́ pé ọmọ ọlọ́run ni ó ṣeé ṣe kó jẹ́ pé àdúrà ni ó ṣeé ṣe kó jẹ́ ìwà ni ẹ̀yin ò ṣe ń ronú yẹn èmi ní èmi ni èmi ni ilé yìí èmi ni ọ̀nà yìí èmi ni oko yìí èmi ni ọlọ́run ló fún yín ọlọ́run tó dẹ̀ fún yín yẹn lè gbà kúrò kó tó fún ẹlòmíì ayé tá a láti ní ẹni tó ní more than two hundred and fifty million naira ní account danfo ló ń wà báyìí danfo ló ń wà bí òde ìmí tí òde wà danfo ó wà ní inú abúlé kan tí ò lè yọ sí gbòòrò mọ́ torí àwọn ọ̀wà tó ti wù tẹ́lẹ̀ ọlọ́run ló ṣe é mo dẹ̀ mọ̀ pé kò tẹ́yìn náà wáyé ẹ ti rántí ọlọ́run ẹ dẹ̀ ti mọ̀ pé gbogbo àwọn àṣìṣe tẹ́ wù sẹ́yìn òun burúkú gbà ni èmi fi yín lẹ̀fọ́ ọlọ́run mo ti dáríjì yín gbogbo ìwà ètò tó wù ká ẹ lè wù sí mi mo dáríjì yín pátápátá ọlọ́run á wà pẹ̀lú yín ọ̀rọ̀ ìyàwó yín ó ní mo fẹ́ tẹ̀lé ó máa ń wá sọ́dọ̀ rẹ̀ á ní bó o ṣe rí wàá bá ń bẹ̀ o bó o ṣe rí wàá bà ń bẹ̀ o ó ti dé bó ṣe máa dé ẹ̀yìn lẹ̀ wá ní jókòó tẹ̀tẹ̀rẹ̀ o ẹ tún gbìyànjú ni keep on trying. iná iṣẹ́ iṣẹ́ alukora kìtàbù láyìí ta wọ́n fi yé wa pé. wàrà olùbíláyé mi náà ṣe ìtẹnu rẹ jì bisimilahi rahman ó ní láyé kàlífù láwù nọ́fṣà ńlá ọ̀sẹ̀ àhá ó ní ọlọ́run ọba tẹ́ rí tọ́ da yín tọ́ dé mi tọ́ da wọn tọ́ da gbogbo apáta kò di ẹrù kankan lé wa lórí tí ó wúwo jọrùn wa lọ àbí tí ó wúwo jorí wa lọ ńlá ọ̀sẹ̀ àhá àyàfi tá a bá fọwọ́ ara wa dìbúra wa ìyẹn ni yorùbá ń pè ní àfọwọ́fà ní fòsì tẹ̀dá tẹ́rí ọ̀rọ̀ yín tẹ́ bá wà yìí ó ní àtúnṣe bọ́rọ̀ yẹn bá rí báyìí àwọn orúkọ ọlọ́run bá ń bẹ́nu Al-Qur'an tásà tí máa ń mú àrísìkí wá tí máa ń mọ̀rọ̀ wá ṣùgbọ́n ká tó mọ ibi tá a lọ nínú Al-Qur'an ká tó mọ orúkọ ọlọ́run ọba tá a pè fún yín àwọn ìgbésẹ̀ kan kọ́kọ́ wà tá a kọ́kọ́ ṣe ẹ gba àgbàdo yìí ṣé arágbàdo tí mo kó fún yín mẹ́fà péré lọ́wọ́ àmbẹ̀ ẹ̀yin ò mú mẹ́ta ẹ lọ rèé gbìn síbi tí ẹran ò ti ní ìdáláàmú mẹ́ta tó kù ẹ dà padà fún mi èmi náà ó gbìn síbi tó sápamá tí ò ti ní rí wàhálà kankan tẹ́ ẹ bá ti wá gbìn tán lẹ́yìn oṣù mẹ́ta ẹ padà wá àmọ́ tí ó jẹ ṣiṣẹ. àrí ṣé mo ṣe lè wà láyé lẹ́yìn oṣù mẹ́ta ni èmi tí mò ń bá ìṣòro kiri tí ìgbésí ayé mi kò ṣètù tí mo dẹ̀ wà kẹ́ báyìí àáfà tẹ́ni kí n tún ṣì dúró di oṣù mẹ́ta ṣé mo ṣe lè wà láyé lóṣù mẹ́ta ni hmm. ẹ tún fi kún ọ̀rọ̀ mi rí ẹ ṣàánú mi. afa muhammed afa muhammed afa muhammed tẹ́rí gbogbo òṣòro yóò kẹ́lẹ́ wa agbára ọlọ́run ọba kà ó tún sòó oṣù mẹ́ta bó ṣe pọ̀ tó ọ̀ bó ṣe pẹ́ tó lójú yín ònù lẹ́yìn yín ńlọ́jọ́ gbọ́n kan fi sọ yí pé ìsáádọ́ kárí kàlí yáwómà fásibírí ìlàgàdì wàrúbà gádì yá tí ká máa la ìsàfihàn fíkìrì onítọ́ bá di pé ìsáádọ́ kárí sí kàlí yáwómà tó bá di parí sí kí fún mọ́ ọ fẹ́ jẹ orí jẹ ọ fẹ́ mu orí mu. ọfẹ náà ò rí náà ọ̀fẹ́ ló lo gbogbo táwọn ẹlẹgbẹ rẹ ń ṣe pátá ìwò orí kankan sí ń lágàdì ṣe sùúrù títí tí ó fi dọ̀la. ọ̀la tí ń wí kìí sọ̀la tí ń bọ̀ yìí kìí sọ̀la abọ́yájọ́ alábísí kìí sọ̀la abọ́yájọ́ jimá nítorí wọn pé ṣe sùúrù dìgbà tèmi ọlọ́run ọba òde. bá ṣe sùúrù dọ̀la ń ó ní wàrúbà gádì yá tí ṣàfihàn yá tí kàmá aláìsàfihàn fikiri yóò wá ràn ọ́ sí níbi tó tiẹ̀ ronú sí ẹ ṣe sùúrù dosù mẹ́ta kẹ́ ẹ padà wá kò jù bẹ́ẹ̀ lọ. máa ṣe bí ẹ ṣe ní kí n lọ ṣe ṣùgbọ́n tí oṣù mẹ́ta bá wá pé tí n bá wá ń bọ̀ wá padà wá báyìí gbèsè oní kí n gbé àti pé kí ni kí n mú dání wá. tẹ bá ń bọ ẹ mọ mú nǹkan kan wá bá dé látọ̀ ọmọ ìgbésẹ̀ tí ń kú ní agbára ọlọ́run lọ́la náà àmọ́ bùkátà yóò sì bí yá ẹ tẹ́wọ́ ká ṣàdúrà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا ولو السماوات والأرض وسلام إيه كم سكاوات فيك مسبح المشرق آمين من سجادة سجادتك نحاك كم آمين ومن سجارة مباركة سجنتي لا سرك التي ولا تقوم آمين سجوايده ولا لم تمسسه نار النور على النور ولا لم تمسسه نار النور على النور آمين Yeah, hey. Mama sakakri, mama sakakri ma, hey. Ngubulawa uli, ngubulawa kulea. Tabish matiwaye pambado bẹyẹ gangan gangan laado yẹ lè ṣàbọ lè ṣoògùn kíyàn lálálálálá máa wí pé matiwaye pambado. kò pẹ́ kó jìnnà oṣù mẹ́ta yìí àáfàá dá fún mi oṣù mẹ́ta pé lẹ́yìn ìgbà yóò oṣù mẹ́ta yìí pé mo mà tún gbéra mo tún lọ ọ̀dọ̀ àfa mo tún tọ̀ lọ ah! ojú mi rí tó mo bá tún gbọ́dọ̀ àfa lọ. Ah, àfa Muhammed náà àgbàdo tèmi tí mo gbìn lóṣù mẹ́ta sẹ́yìn ni tí ń tẹ ìgbìn bákan náà ni tí tèmi yọ ọmọ bọ̀kùà bọ̀kùà tí ń lórí bó ṣe rí ṣe rí àgbàdo yìí bó ṣe di pé ewé gbẹmọ láàyè òwe ní ń pa ọ òwe ní ń pa fún yín lóòótọ́ lọ́yọ̀ òrùkẹ̀rẹ̀ tọ́yọ ọmọ ṣùgbọ́n ọmọ ara rẹ̀ wúlò ní tìtorí kíni ní tìtorí pé ẹ̀kọ́ ẹ̀ẹ́dẹ́jì rẹ̀ kókó tí mo wá ń sọ ni pé bẹ́ẹ̀ ṣe wà yìí ọmọ ni ó là yín ọmọ ni ó jẹ́ jíyàn ọmọ ni ó ṣèṣù fún yín jẹ́ tẹ́nìkan wá sọ fún yín pé tẹ́ ẹ bá ṣiṣẹ́ lọ́tún tẹ́ ẹ ṣe wàhálà lọ́sì ipẹ́ padà lówó ẹ lè lówó àrò ọmọ ńlẹ̀ ti là. èmi kàn rò pé. ẹ má ti sọ̀rọ̀ àlàyé sì kù lẹ́yìn bẹ́ẹ̀ ni tí tèmi tó wá rí bọ̀kù àbọ̀kù ayé ní tí mo ṣe sí ni pé lẹ́yìn ìgbà tí mo dáko tán mò ń roko sídìí rẹ̀ dáadáa ṣùgbọ́n ìyẹn ò roko sídìí tiyín wọ́n sì ti ní ẹni ó pàjùbà tí ò débẹ̀ mọ́ kò lọ fọmọ ẹranko ló jẹjẹ ẹ̀yin lẹ fà. ọ̀dà àáfà kí ni ẹ rò pé ó lè jẹ́ ṣíṣe báyìí. ṣé rí <laughs> àtúnṣe kọ́ lọ̀rọ̀ yín kan mo sì ń ṣàlàyé síwájú sí ni ṣé rí ti tèmi torí bó ṣe rí torí pé mò ń roko abẹ́ rẹ̀ mò ń ṣe kí ni mò ń tún ṣe lọ́tún mò ń tún lọ́sì mi ò fìyà jẹ gbogbo ẹni tó bá ti wá lọ́mọ tí ó bá ti tọ́jú rẹ̀ kọ́mọ wulẹ̀ rí tí oúnjẹ kankan lọ́dọ̀ ọmọ náà torí pé ọlọ́run ọba tó dá wa tẹ̀wọ̀n omi ọlọ́run yìí ṣalábòsí o àwọn ọmọ ẹ̀dá ádámọ̀ tó dá àwa ni à ń gbá kàbàgórí ebè tí yorùbá ń pè ní alágàbàgebè yẹn. àáfà náà kí ni omi láti jẹ́ àtúnṣe báyìí pẹ̀lú bọ́rọ̀ mi ṣe dorí kódò yìí. bó ṣe wá wà yìí ní ìsìn tó kù tẹ́ ṣe ni pé ẹ lọ kó gbogbo àwọn ọmọ yín jọ ẹ gbọ́ mi tẹ bá kó wọn jọ ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ kíw ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ òwe tí wọ́n bá ti lẹ́kọ̀ọ́ wọn ò jẹ́ èèyàn fúnra ara wọn wọn ò sọ ẹ̀yìn fúnra ara yín dèèyàn torí gbogbo ẹ̀dá tí bá ń bẹ láyé tí ó ti lẹ́kọ̀ọ́ a kì í ṣẹ̀dá o ẹ gbọ́ tí ọ̀jọ̀gbọ́n kan sọ ó ní tọ́láàbùl ilmu faridatu ala kulli muslim wa muslimati ó ní ọ̀ranyàn ni dandan ni fún gbogbo èèyàn tó bá ti jẹ́ mùsùlùmí kọ́kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ gidi bí ó sì gbáyé tí ó fi pàdé ọlọ́run ọba rẹ̀ dáadáa. ẹlòmíràn rò pé kí ó nìkan náà sọ ni kì í ṣe kí ó nìkan ẹ kó wọn jọ ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó dáa ẹ wàá rí ní tí ó padà ṣẹlẹ̀ lọ́rọ̀ yín ara ọmọ ẹ ti padà là tẹ́ bá ti lè ṣe bẹ́ẹ̀. ara ọmọ lórí martin hmm, la òtítọ́ rí àáfàá pè mí kó fún mi nímọ̀ràn pé kí n mọ bí ṣe máa kó àwọn ọmọ mi jọ sójú kan ṣo mo gbọ́ àmọ́ n kò gbà torí mi rò pé ó máa nira fún mi láti kó àwọn ọmọ ìjọ sójú kan báyìí sí mo ṣe fẹ́ ṣàwọn jọ àwọn ọmọ ìtì fúnká. bí mo ṣe mú owó kan tí mo fi kún èjìrè yẹn o bá mú ìrìn àjò mi pọ̀. akọ́dá ayé ìbà aṣẹ̀dá ọ̀run ìbà ìbà olódùmarè ọba àjíkí ọba àjíkẹ́ ìbà bàbá tó tẹ́lẹ̀ lẹ̀ bí ẹni tẹ́ni àtọ́bájá yé ọba àmì onígú ọrẹ ayímọ kitikiti lórúkọ tí wọ́n pe ikú mo jìgìjìgì orúkọ tí wọ́n ń pe àrùn akitipaali ní ìṣàwo wọn lé alára gìrìmọ́lẹ̀ awo wọn lóde ìjẹ̀ṣàmodù olówó adíá fún ọ̀rúnmìlà nígbà tí fa ń ṣàwo lọ sí làgbàmọ́ra wọ́n ní wọ ọ̀rúnmìlà ìlú tó ń ṣàwo lọ yìí wọ́n ní wọn ò ní fún ọ ní nǹkan kan ọ̀rúnmìlà ní tó bá ṣe bí ìwọ ọbọ̀ ṣe eré ni wọ́n máa rọ́jú fún ọ nírètí ẹ̀ nítorí ojú ni babaláwo rọ́tí fi pe wúrẹ́ sórí ifá ojú lọ́mọ lóòkù rọ́tí fi pàgbó síbojì òkú ojúlé sunsun rọtí fi túṣọ ara rẹ̀ fún kùkùté kọ́nù kọ́họ̀ kì í rojú kó tó faṣọ ara rẹ̀ tí ọrọ àti ṣòkòtò àtẹ̀gúnlejò bọ́ fólúgbó àníṣe wọn mọ̀ rọ́jú fún ọ nírètí ẹni orí báyìí lẹja fi labú oríire ó tí ọ lẹ́yìn o ò ní gbé ntí ọ̀pá ọ láàrin nítorí orí agbe ló gbé agbe tágbé fi ń jọba ní moro orí a ló gbé àlùkò tálùkò fi ń jọba àlùkò sùn ṣe bórí ló gbé lékèlékè tí fi ń jọba ìlú kẹfun orí rẹ ò ní pa ọ orí ó gbé ọ o ò ní gbé ní tí ó pa ọ gbé kan nù gbáhùn gbé wọn ní àṣẹ báyìí ní náà fi moko àṣẹ lòkèté fi balẹ̀ sọ̀rọ̀ takẹsẹ níṣẹ́ láwùjọ òwú àṣẹ ọkà ẹnu ọkà ní gbé. nínú ìgbà ìmú owó ilé kí n gbé ìbáwùn mi nú rẹ̀ hmm. ìyẹlẹ́dàá mi bá rọ̀ mọ́. gbé. ìṣe pé ilẹ̀ máa ṣùsì kan fún mi tí màá gbé. èmi ni n kò ṣe pé mi mo fẹ́ ṣe nǹkan ẹni ẹsẹ̀ ń lò kọ́ ní ṣe lákàlàkà ta lábẹ́ lọ. mo gbélé mo ti gíràpè. ọ̀ya ìṣòlè àlejò máa lọ sílé àlejò. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. nsonsonosonso wájú wájú Oòduà ọlọ́fin abàtálà bá sọ wọn àjàká jẹngẹtẹlẹ fún kòtẹ́lẹ̀ ọ̀hún lòún lòún fún ṣàkóso. ó ti dé. ọ̀yà ọ̀yà ṣíṣí ṣíṣí ká mọ̀ tó yẹ. <laughs> jókòó. Ah. sorry òwe ni ntọ́yàn ìlọ́pàá fún un. Hmm? ẹni bá mọ̀ ṣe ń jẹ́ àmọ́ kúrò ojú ẹ̀yìn ah. àbí bí tó lọ pa yẹn. Hmm, ọ̀dà ọ̀lọ́ba wọn hmm. ní bí ìṣin ọ̀la ọmọ inú rẹ̀ ọ̀la béèyàn ọba tọwọ́ là kó ṣe ń wé ó ṣeé ṣe kó tìdí la n ti ń jẹ́ kó yé ọ ni pé bí ìṣin ọ̀la ọmọ inú rẹ̀ ọ̀la èyí ò ló dífá pé ara ọmọ ló ti là. ìpàṣẹ ọmọ ara ọmọ ló ti la. ni màá ti la. bó ṣe rí nù. bọ̀ ha o. má pe sùlékè má pe falólè má wojú ọ̀run yànyànyàn bí ẹni ò ní kú mọ́ ara ọmọ ló ti la. òríbi tó ti ń gbà tí gbé ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ìpèrè dúdú awo ẹlẹ́wù jí ológbò jí gọ̀lọ̀jọ̀ ní ìṣàwó ìlú èṣe ifá ló dorí ń tèmi èmi ló dorí ń tiẹ̀ orí ńlá gbé ní tí ní moro ifá ló dorí ire ń tèmi èmi ló dorí ire ń tiẹ oríire ńlá lùkóní tí fíjọba àlù kò sùn ifá ló dorí ire ń tèmi èmi ló dorí ire ń tiẹ oríire ní lékeléké gbàràdá ní tí fíjọba àlù kẹ fún ifá ló dorí ire ń tèmi èmi ló dorí ire ń tiẹ ojú kan ṣoṣo ọ̀ka ní ṣọ̀ka ojú kan ṣoṣo èrè ní ṣan èrè gbogbo ara ní ṣẹfúnṣẹfún fi ṣàjẹ ojú kì í pọ́n sí ìmọ́la ìmọ́là ìmọ́yẹ̀ là bá ọjọ́ bí ojúmọ́ bá ti mọ́ òòrùn asílẹ̀ kọ́ làálẹ̀ gbaragada níwájú olódùmarè adéwé ọlásàn mìmìmì òdèwé ọlásàn rẹ́rẹ́rẹ́ tùrùkún èrèlú adámọ̀ òkè hèhè wọ̀lú ifá ò ní fi ọsẹ̀ rú ọ̀rúnmìlà ò sì ní fi ọsẹ̀ wọ̀ pa para àgbọn mèrègún ò ní fi ọsọ lórí aláṣẹ̀sìn lásán ọmọ bíbí inú ni ó fi ọsẹ̀ wo ntí fáńjẹ́ kó yí ọ ni pé kò sí bó ṣe léwu kó ṣe tó ara ọmọ ló ti là. kò ní dáa fún yín dúró ẹ̀yin dúró.

sọ̀ka ni ẹ dákun ẹ bá lọ́ra sí ẹ dákun ẹ dákun. ẹ dákun ẹ dákun ẹ dákun owó sẹ́ẹ̀sì ni. ẹ dákun ẹ dákun mú sùúrù. olè ní ẹ àtẹ̀tù olú lásán tó gbé ṣé olú lásán tó gbé. ẹ wo ẹ wo ẹ wo bí o ẹ dákun ẹ má jẹ jẹ òyọ o àrùn kìlè mi fẹ bá ń fi. àrùn kìlè fẹ àrùn kìlè fẹ ẹnu ẹnu ẹnu mo ti kú ọjọ orí ẹ. mo dára mo ti bẹ kú mo ti kú. ẹ dákun ẹ mú sùúrù ṣáájú. èmi ló ṣe ọ́ ní. mo ti kú báyìí. ẹ ń bá kú òní sọ pé òun kú. báwo mo ti fẹ́ kú ẹ ṣáájú mi. ẹ jọ̀bọ̀dọ̀ àwọn ọmọ mi. ẹ mú sùúrù gbogbo ọmọkọ́mọ tá a bá ti ń kọ́ tí ò bá ti gbẹ́kọ̀ọ́ nílé tẹnu ò bá ka nílé ìta báyìí wọn ò ti kọ wọn sì ń bá mi kọ. ẹ wọn ti jẹ àwọn mi bẹ́ẹ̀ wọ. àbẹ ẹjọ ẹjọ ẹjọ bọdà bọdà mi bọdà mi bọdà mi ṣe bọdà mi ẹdọkùn ẹdọkùn ẹdọkùn. bàbá ẹ ṣàánú mi bàbá ẹ ṣàánú mi ẹ ṣíjú àánú wò mí ẹ ní ọmọ ló máa là mí gbogbo ẹ̀ ń lọ ọmọ mi lára ọmọ ò là mí jẹ́ ní gbogbo ẹ̀ túbọ̀ ń bàjẹ́ mọ́ ìgbésí ayé mi kò sí gá kò sí gó kò sówó inú ìṣẹ́ yẹn ni mo ṣe wáyé ṣàfẹ́ kí n kú sínú ìṣẹ́ ni ẹ rí pé mo ti ó ju ìgbà tí mo wá bí last time lọ ẹ ṣàánú mi ẹ má yẹ kí ìṣẹ́ kí ìṣẹ́ yìí pa mí ẹ òṣì òṣè mú yangàn ìyà òṣè fi ṣe fáàrí àbí kí ni ìwúrí mi kí ni fáàrí ni ṣáàtì tí mo wọ̀ yìí unisex ni obìnrin náà máa ń lò ẹjọ́ torí ọlọ́run. ò lè ní sùúrù hmm. jẹ́ ẹ sọ kinní kan fún ọ àfìwàǹwara mórógùn ò ní dákòkò lù ó ti gbọ́n ní mo sọ fún ọ tí n bá ní o ṣe sùúrù tó o ṣe sùúrù kì í ṣe pé ọ̀sọ́gbọ́n mi ò ọ̀nà mi wà. ìwàǹwara mórógùn ló máa dákòkò tí ó bá tí ó bá handù ẹ̀ dáadáa kò kẹ́ẹ̀fù nìyẹn gbogbo ìsọ́jọ́ tẹ bá fi mi máa kẹ́ẹ̀fù máa ń dùn tọ̀dọ̀ mi dáadáa kòkó kọ́kọ́ ò lè dàrú ní eré ọ̀dọ́ mi. ọ̀dà ṣó o lè rọ ọmọbìnrin tí ó bá ti bàlágà. ọmọbìnrin tí kò ìbàlágà ṣé nígboro àbí náà ọmọ tí mo bí. èmi ọmọ ṣáà ti mú ọmọbìnrin tí ìbàlágà wá yín. yẹn máa difficult gan àfi tí n bá ṣe ṣáàṣì fún un. Hmm? ìjọba ṣáàtọ̀ ọba tó ṣáàṣì tán wọn wà ní àdélé ìbáwo ń lo ṣíáwó èmi yére ibì kan bí ọba mi ni. margaret but option kan wà lórí ẹ tí ó bá nọ́mà ńkọ́. kọ́sà ti jẹ́ ọmọ tí e bàlágà bọ́ bá ti mú dé ìtajì bá ti wà lára rẹ̀ mò ń ṣe fún ọ. ẹ ìyẹn máa wà ń bẹ but ó lè jẹ disable margaret ẹ ó kàn yín pé ó difficult ni ọmọ struggle margaret ẹ. difficult gangan ni kò mú kó sátìmọ́ ọmọbìnrin wáyé. kí ni sáfà ọmọdé yìí. Eh, eh ẹ ṣe ọ̀ká rẹ̀. alo èmi ni ọ̀pẹ ọlọ́run ọ̀pẹ àtẹ̀sà bá a kúkọ́ lára wọn ni ọlọ́run bá. ẹbẹ̀rẹ̀ ìyá tájú ẹ̀ ń pè kọ́nù. ọ̀rẹ́ mi ni. kò lè jọ́ rẹ̀ yín mo mọ àwọn tẹ́ ń pè àwọn tí wọ́n wà bá yín ṣọ̀fọ̀ bẹ́ẹ̀ bá kú tán àwọn ilẹ̀ ń pè tí wọ́n wà sunkún. sẹ́yìn ò mọ tẹ́ ṣe ní ìgbà táwọn wèrè tí wọ́n wẹ̀ sí wọn lọ́wọ́ torí pé mo ràn wọ́n lọ́wọ́ ẹrú wọn pọ̀ mo bá wọn yá díẹ̀ ìgbégi bá wọn tọ́jú ẹ̀ ní ìgbà tí wọ́n dé àyìn ẹ̀yìn wọn ṣẹ́jú sí wọn tí àmọ́ pé mo lójú papọ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ní àyìn mò ń rí inú ilé ipe mò ń bẹ inú ilé. ní ìgbà tí wọ́n lé èmi wọlé yìí ṣẹ́jú fún wọn pé mò ń bẹ inú ẹmọ tó bá parọ́ jalè yàrá jù. kò tájù hmm? ojú ẹlẹ́dàá rẹ̀ tó. mo mọ. n ò sẹ́jú. mo mọ. ngbà wọn dé wọn ní ọmọ mi tó wọlé dà mo ní ẹnì kankan wọlé èmi ò rí yẹn kankan. wẹ́ẹ̀dọ̀. ọmọ kò sí ní sọ pé èmi ò rí yẹn kankan. ẹ sì sọ bẹ́ẹ̀ fún wọn. mo sọ bẹ́ẹ̀ náà bá ní àwọn ọ̀dà gbogbo lóde wa wà ló sọ náà sílé. ẹ bá nawọ́ sínú ilé. èmi wá ní. mo ń sinmi nínú ilé mo rẹ́ sinmi sínú ilé. Hmm. wọ́n ti nà mí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n nà mí lálùkì o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ̀ mọ́ ẹgbẹ́ sẹ́ ẹ̀ mọ́ ẹgbẹ́ kú mẹ́ta níbẹ̀ ikú wọ́ọ́rọ́wọ́ ikú gbóná àti ikú àtọ̀dọ̀ ọlọ́run èwo lẹ́yìn ló bẹ̀rẹ̀ kú mẹ́. àtọ̀dọ̀ ọlọ́run lẹ́rẹ́ èsì kò ti ìyá ní ẹ̀sẹ̀. ẹ lè kú simply because àdáni máa fi tún tí a. Ah! táàbù àkókò yọ ọ táàbù táàbù ọmọ táàbù ọmọ. Ah, lẹ́yìn lẹ́yìn ẹ̀yin jẹ́.

ẹ béèrè ni ẹ mo rí ọlọ́run lúgọ ló kọ mi nítorí àwọn òbí mi bá sàsọ mi ni màá sọ fún yín pé mo ń jẹ ọlọ́run lúgọ lèmi ń jẹ bẹ́ẹ̀ náà lẹ bẹ̀rẹ̀ sí tu ẹ bẹ̀rẹ̀ sí tu sọ́tún sún sósì àwọn tí wọ́n sọ mí ló kọ gan wọn ò sọ túmọ̀ rẹ̀ fẹ́mi lájọ tí wọ́n ti sọ mí ló kọ èmi náà sì wádìí ẹ̀ kiri mo kàn ń jẹ́ lọ́ńdẹ̀ mi ni. ẹ dákun ṣé èmi náà lè béèrè ìbéèrè lọ yìí. ó lè béèrè ìbéèrè kò fajá. mo mo fẹ́ mọ ìdí àti intense ní ìní torí àwọn ojú tẹ̀mí ń wòye mi ò fi bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ rí ọnú ni mo ṣe fẹ́ mọ tẹ́ ń ṣe ni. Ah. ó dà à ń wá nǹkan ni. ẹ̀ ń wá nǹkan. báwa. tẹ́ ń wá ò ní ọkọ̀ ní pàtó tẹ́ ń wá torí bẹ́ẹ̀ ṣe ń wo òun o nítàláìmọ̀ kan mọ fi ṣe rẹ̀ ló pọ̀ wọ́n ń wá nǹkan ni ẹ jẹ́ kó máa wó tètè rí o tó fò dídí ọdún mẹ́rin tó fi wégbé ẹ̀lú tí wọ́n bá bí ẹ lóun wá nǹkan bẹ́ẹ̀ egbẹ̀lú tí sì ń wá rè ńbẹ̀lẹ́ ń kulè bàbá àtọ̀dọ̀ mi nítorí pé kò sọ ohun tí ń wá gangan fún mi lèmi ò ṣe lè sọ fún ṣe wá rí i pé bẹ́ẹ̀ bá sọ ohun tẹ́ ẹ̀ ṣe ní ìfún mi bóyá mo lè ràn yín lọ́wọ́ o. inú statement yẹn yẹn ó ń reflect pé bóyá mẹ́mbà àwọn awo ni ẹ́. ẹ mo ṣàwò mo ṣàwò. o ṣàwò. mo ṣàwọn awo kan. ẹ ń wo bí kẹ́ ẹ parí àbí ṣe é rí ìwò tá à ń wà parò bíi kábídálá orí ẹyẹ ò ní pẹyẹ ẹ má jẹ ń tàn yín jẹ <laughs> ẹ wo ṣe rí ẹ ẹ̀sọ́ kò yí ń lọ nù ni wọ́n mọ̀ bá jagun dùn mí torí àwọn ẹgbẹ́ mi wọ́n ti kọgbà àmọ́ tó dá mi lójú tàdá tí mo mú lọ yìí ṣó ti yé yín ó ní pé ọ̀dọ̀ mi náà lẹ̀sìn ń bọ̀ ṣó ti yé yín ọ̀dọ̀ mi lẹ̀ ń bọ̀ ẹ mọ̀ pé mi ni queen of the villagers ire o. boss ah bàbá yẹ ká ti jẹun kún ní ìjà kẹ́ bá gbọ́n jù mí lọ ẹ ò gọ̀ tó o èmi ìrara quiet tọ̀dọ̀ mi yé mi o bí mo ṣe ń wù ẹ̀ máa pé kí n súnmọ́ kí n gèjẹ̀ létí ṣé máa rún etí rẹ̀ ṣùgbọ́n kò ní í ṣerú rẹ̀ fún sìnrẹ́rẹ́ yẹ̀yìn wo yẹ̀yìn rò pé ó ń dà wá láàmú ẹ̀ kẹ́ bá tú kẹ̀kẹ́ lẹ̀ fún kẹ́ bẹ̀rẹ̀ sí ìlú gbogbo wọn wá ṣe kò ní bọ́ sí rárá ẹ̀rọ afílẹ̀ ò tèmi yé mi o àbọ̀ àbá ọ̀rọ̀ tirẹ̀ yẹn ká bá tún pàdé rẹ̀ o báwo dẹ̀ pàdé rẹ̀ kó má bá tirẹ̀ lọ kọlọ́run ṣàjẹ́ káyé káàchì fún wọn abáwá. ẹ má sọ nǹkan kan ẹ má wò ó tí. bàbá bàbá. àníkẹ́ ní sùúrù àwọn àbí òun bàbá tá à ń pè gan. wọ́n ti ń bàbá wọ́n ti ń gbé ẹrù bọ̀ ẹrù ti délẹ̀. Ah, wọ́n ti ń bọ̀ lóòótọ́ ọmọ yìí kò ní dànù kò tó débi báyìí. báyà mi táyà mi ń já fún ẹ mọ kí olúwo má la reject ẹ ṣẹ́rí bó ṣe ń dáǹsì bò. ẹran falẹ̀ lè bàbá ẹ káàbọ̀ ẹ bá wo lẹ o. ẹ kún bàbá mo ń tọ́ ẹ kún kún wá kún. ẹ pẹ́ díẹ̀. ẹ má bínú pa pẹ́ mo sáré dáná oúnjẹ fún ìyá mi wọn ni. bàbá mi arábìnrin nǹkan nǹkan wà. ta ni bàbá ẹ ṣé ìgbà tó máa jíṣẹ́ fún oníkó àmì ti bàbá rẹ ni. ìpín yín lé ni. ó lè ń pè mí bàbá rẹ òkè àpọ́nlé ló ṣe ní òun ṣe bàbá ẹ o ẹ káàbọ̀ o làbàkẹ́ àbí làbàkẹ́ àwa la pè ẹ́ o fẹ́ bá wa dáná oúnjẹ ni àwa ọkùnrin rè bá aṣọ oúnjẹ yẹn fúnra ara wa ṣùgbọ́n a ò lè ṣe nẹ́rẹ̀ ń bá pé kán bá àwa ọmọbìnrin ìbá clever ìyẹn la fi ronú kàn ẹ́ tó bá dẹ̀ ti bá aṣọ oúnjẹ yẹn tán wàá padà sí abúlé tọ̀dọ̀ yín bí má dẹ̀ fún ẹ lówó tó dáa. kíkí kan. ọ máa ń dáná. kíkí kan. ó lóun máa ń dáná kíkan tó bá bá aṣọ oúnjẹ oúnjẹ yẹn máa kan. oúnjẹ orí kan láwọn máa ń ṣe gan pé oúnjẹ yẹn ó da. a dáálọ̀gì ẹ̀ pọ̀ ni ọ̀dà ohun tó ṣẹlẹ̀ rí ká máa lọ abúlé wa báyìí kò sí wàhálà màá dé sanwó fún ẹ. tó tún bá yẹ kí kó ní máa ń sọ o owó yẹn ó tó para kù. àti làbákẹ́ sẹ́yìn náà yìí nìsín ẹbẹ̀ yìí nígbà tó ń gbàtà yọkọ débi ẹ̀kọ́ ọmọ bẹ́ẹ̀ yìí. tó tó tó àrọ rere àbẹ ẹyẹ fifty nine àbẹ ẹyẹ owó tẹ ní lóta àwọn ẹlẹsẹ ní. ẹpẹ ẹpẹ ẹpẹ. ẹ má sọ díjọ. owó rèé kó lè mọ̀ ìwọ̀n tó dẹ̀ mú wá rèé kí wọ́n náà lè mọ̀ pé a lè fi yà jẹ wọ́gán gbà. ṣètì ẹ wo ẹ dákun ẹ má jẹ mọ o ẹ má jẹ mọ o. n pẹ. àti làbàkẹ́ èmi ètè ń lọ sóko. ọbẹ ọbẹ mi aláṣà ni dẹ á jọ. dẹ dẹ. wọlé ń tiẹ. bàbá ẹyẹ máa bọ̀ bí. ó dẹ ó dẹ gáì jẹ ọ máa dáàsì wọlé ni. ẹlẹ́ mọ̀ sọ ẹni tá ò rí kẹ ẹ kásẹ̀ lẹ̀ mọ́ rí kì í ṣe wọ ọmọ ọlọ́run lúgọ tó kó lọ́dọ̀ wa nísìnyí. èmi náà ni ẹyẹ méjì jáde ẹ. kí ló tún gbóde báyìí. ọlọ́run kọ ebi tí wọ́n pa àgbà mi nígbà tí ń tọ̀ ọbẹ̀ ìfọwọ́kùn takùn mọ́ bá wọ́n bẹ̀rẹ̀ àjẹ́ o. ẹ̀yin ọmọ bí ṣe ń lọ ti ẹ dúró ná ṣé àti dàbákẹ́ ní nǹkan kíkan tẹ̀ ń wá tẹ̀ sọ pé ẹ̀ ń wá nǹkan tẹ̀ ń sọ tẹ̀ ń sọ pé ẹ̀ ń wá nǹkan. ṣé o bóun ṣe jẹ ni ẹni tá a wá pèpè kó wa lọ bá a dánú oúnjẹ tí wọ́n bá yín ṣe oúnjẹ. ẹ̀yin oníyàwó sílé ni tẹ̀bí wá ń gbèyàn lára oko kó wá bá yín dáná ń gbòòrò. ok ìgbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn yẹn ni pé mi ò sọ ọ̀rọ̀ débẹ̀ fún ẹ obìnrin àfẹ́sọ́nà mi ni. Ah, ẹ̀yin ni man friend wọn. ọjàre. <laughs> fine boy <laughs> ẹ fine gan kódà mo ṣe ń wo yín tiẹ̀ ìrokẹ̀ láyé ipe àti dàbákẹ́ pé wọ́n lè nírú ọkọ tó fọ́ ìbáyé <laughs> gbogbo èrò ọkàn gbogbo àwọn táwọn mẹ́nu àbá ni pé wọ́n lùkùdéètì mọ́lé ni ọlọ́run èmi mọ̀ pé ara ilé náà nìyí ṣe á rí mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan ṣe rí bí mo ṣe ń wọnú ojú yín mo rí pé ara yín ti gbẹ̀ kan ẹ̀ ti ṣe kínní ti pẹ́ só ti yé yín mo mọ̀ pé tẹ bá fi ìsọwọ́ bí ṣe ń ṣe yín kí àti dàbákẹ́ mọ́lẹ̀ àbàmọ̀ kí wọ́n mọ̀ ní oyún ìní ẹ mọ̀ fọ̀ wọn lẹ́nu o só ti yé yín àwọn ẹmú fún ọ lóyún o torí wọn fi oyún ṣe kíní ìgbéyàwó ní abúlé ọ̀dọ̀ wa o ikú ni o kò ní jẹ́ kó dóyún ìgbà tí mò ń fẹ́ wọ́n ti ṣàlàyé fún mi. wọ́n ti sọ fún yín. wípé ọkì ìfoyún ṣe ọkì ìfoyún ṣègbéyàwó nílùú yín wọ́n ní tí ọmọ kan bá lóyún lù yín tó fi oyún ṣègbéyàwó pé ọmọ máa pa ni àtọkọ ẹ̀ <laughs> mo lè sọ pé kò sí wàhálà mi ò ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mo máa bọ̀ tí máa fọ́ lẹ́nu. ẹ̀fọ́ ẹ̀fọ́ àyè gbà yín láti fọ́ lẹ́nu <laughs> ẹ̀fọ́ níwájú kẹ́ fọ́ lẹ́yìn. ẹ̀dúrà ọlọ́run jọ. sorry. Mr. Gbajúmọ̀ mo sọ fún yín lẹ́ẹ̀kan ṣé n sọ fún yín lẹ́ẹ̀kan ni ẹ látẹnumọ́ sá mo ní ẹ mọ̀mọ́ pé mi ní Gbajúmọ̀ mọ́ ọlọ́run lúgọ ló kọ mi n tẹ́ bá fẹ́ ni kẹ́ ẹ sọ. Lugos Lugos Lugos inú mi kan dùn níbẹ̀ ṣe gbọ́ Lugos àbí bí ẹni pé àwọn ìbò pè mí. Mr. Lugos ẹ jọ a ní ìdí ọ̀nà because tó máa wà pásítà síta. mọ́tò ebu mọ́tò ebu mọ́tò ebu ah wọ́n láwọn ó kó wa àmọ́ wọn ò tí ì padà kó wa. kí ni wọ́n kó kiri. mọ́tò ebu bóyá bí àwọn kan mú mu. ọba ti má lu english. ojú ọ̀nà ọ̀nà tó dáa tí ń gbà tí lè gbà. alẹ́ ló mọ́tò ebu ẹ mọ̀ mọ́ bàbá ẹ mọ̀ mọ́ ojú ọ̀nà lẹ́ ń mọ́tò ebu fún ẹ ti ní òpópónà street ẹ ti ní street <laughs> ẹ lo street. <laughs> so ti yẹ ẹ mm, eh, ah, eh, eh, wo kò sábùjá lọ́rùn ọ̀pẹ o so ti yẹ yín mo ti ro àwọn ọ̀nà bí tẹ́ ẹ lè gbà mo rí pé kò fẹ́ sí ju ibi tẹ́ ẹ ti bẹ bàbá àwọn òun náà lẹ́ gbà. bẹ́ẹ̀ yẹn ò dáa. a lè gba bẹ́ẹ̀ yẹn nígbà tó yẹ pé nígbà tá à ń bọ̀ lásán gbogbo abẹ mọ́tò wa ló ti bàjẹ́ gbàgà gbàgà gbogbo ọ̀nà yóò dára ẹ má jà gba a jẹ pé ọkọ yóò ga nù. ìwà wọlé ń jẹ ìwà máa wọ nǹkan ẹ máa wọ nǹkan o sẹ́rí ọkọ̀ dájọ́ kan náà o sẹ́mọ ọkọ̀ iṣẹ́ lówó tí mo bá kẹ́gẹ̀ẹ́ Ọlọ́run gbọ́ ibẹ̀ ni mo gbà ó kéré ju yọgbà bẹ lẹ́ẹ̀mẹjọ lójúmọ́ katapila náà ti tún gbà bẹ. àwọn ilé fi wọn wérú eléyìí báwa júwe ọ̀nà ya lé gbà sórí Ọlọ́run ṣàánú. kí ni mo lè ṣe fún yín o ṣé ẹ mọ ahoro dáadáa. ahoro dáadáa ahoro dáadáa mo kàn máa ń gbórúkọ ẹ ní èmi ò mọ. ẹ máa ahoro dáadáa ah alẹ́ máa ahoro dáadáa ní sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bá ti dé ahoro dáadáa báyìí pé ahoro dáadáa rèé o ẹ̀yẹn kàn béèrè gbóbùrò bẹ́ẹ̀ bá wá dé gbóbùrò bá bá sọ fún yín pé gbóbùrò lẹ́wà yìí ó ẹ béèrè yáwọ́ta lọ́wọ́ wọn sẹ́rí yáwọ́ta tí mò ń sọ yìí ó ó ti sún mọ́ baálé àgbẹ̀ jù bí ìgbà tí wọ́n jọ pa á lání bẹ́ẹ̀ bá wá dé baálé àgbẹ̀ ẹ̀yin kan béèrè pé ẹ ń lọ sábò <laughs> bí wọ́n ti náwó sábò sí yẹn jágboro nù. tí àwọn bá ná màá gan wọn ò lè ju ọ̀nà fún báyìí kó mọ̀ ohun tí mo fẹ́ sọ fún ẹ̀rí àwa ò lè mọ̀nà yẹn ó ṣe assist wa kó o lead wa dé ojú ọ̀nà bí àbí báwo kó mú wa débẹ̀ lójú ọ̀nà gidi ká dẹ̀ máa lọ tó bá ti já títì kí wọ́n padà síbi tí wọ́n ń lọ. ẹ nǹkan tí mò ń sọ ni pé kó mú wa gba the easiest way. exactly. ẹ wọn láwọn ó ṣe wọn ò tí ì ṣe léyìn náà. mi ò understand mine. i need the easiest way ọ̀nà ibi tó dáa ju ta lè gbà. mo rò pé ẹ béèrè pé ṣé isiaka ajimobi ti ṣe àwọn kankan o pé ẹ béèrè pé kí ni gómìnà Ọ̀yọ́ ti ṣe o. ẹgbẹ́ mi béèrè irú ẹ̀ ṣé mo béèrè lọ́wọ́ ẹ̀ easiest way. ah <laughs> ó ti dá bẹ́ẹ̀ ọ̀nà tó yá ọ̀nà tó tún yá ọ̀nà tó tún yá títì nu o títì títì ah ṣé ẹ lè tẹ̀lé mi. àwọn agbẹ́ náà ni ìwọ ló máa mú ajá nù àwa ò mọ̀ náà ẹ lè gbé mi sínú ọkọ̀ àmì sẹ̀rọ̀ pé mi ọmọ rìn wọ́n jẹ́ mọ wakọ̀ bọ̀ lẹ́yìn mi ni ah, ah. nígbà tó tún lè gbé mi sínú ọkọ̀ ó ti dáa tó <laughs> ti yé yín ẹ wo àjọ ṣe pẹ́ ni. kí wọlé kí máa mú yín lọ ẹ kó jókòó níwájú ẹ kó jókòó níwájú. àwọn ọ̀nà wọn kàn lọ sí àwọn ọ̀nà tó dáa pamọ́ ni. ọ̀dọ̀ gbogbo wa ń rere o ìkejì mi ní roko tí èmi ti ń bọ̀ wá roko rèé o. ee wá wí wá wá wá o ẹ filẹ. kí ni. Lugos. ọlọ́run lugọ. kí ló sọ nísìnyí náà ó ní mú wá dé ibi tó mú wá lọ tẹ́lẹ̀ òfin bíbá ro fẹ́ já wá sí. ẹ mọ gbọ́n kan ẹ̀yin mọ̀ kan rẹ̀ èmi lọ́wọ́ débi ìmọ̀ níbí lèmi ń lọ tó ti yé ìkejì mi ní roko yìí yóò ti níbi tí yóò ti bàdé látàárọ̀ nígbà tẹ́ ẹ dá mi dúró ń bẹ̀rùn tí mò ń rojọ́ rojọ́ rojọ́ rojọ́ gbogbo tó yẹ kí n fi ṣiṣẹ́ ni mo ti ń rojọ́ só ti yé ẹ̀yin wá tún ní kí n mọ́ gbé yín kan bí máa gbé bí máa mú yín ta ni yóò gbé mi padà síbi. n kò mọ ohun owó òun yìí ná iṣẹ́ ò jẹ débi yìí ó lè ṣoríire máa dẹ̀ kó àdé. ni yín ni sábùjá lọ́nà sọ fún yín lẹ́ẹ̀kan ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀ ẹ tọ̀nù padà sí ọ̀nà ibi tá a ti ń bọ̀ iná ni sẹ́gbọ́ ire o. tẹ́yìn tẹ́yìn táyọ̀ lè tí olórí burúkú yìí ń gbé wá káàkiri olóòmọ̀nà. ẹ mọ̀ ọ̀nà lẹ́yìn tí sọ fún ọ ládẹ́ kan ẹ wo tó bá lóòmọ̀ ẹ mọ̀jẹ̀ ọ̀tọ̀ yìí o ṣe rí ọ̀nà tẹ́ ń wò yìí ibi títí ọ̀nà yìí jáde sí. odò tó sí lọ́jà sí o bẹ́ẹ̀ báyìí ṣe lè bomi lọ ọdọ ọ̀run ká tó padì nù. sọ́mọ̀ pé o lè ṣe oríire pẹ̀lú tó ṣe pẹ̀lú wa yìí ó dẹ̀ tàn wá débi ìtàn tá ló fi ṣe yẹ̀yẹ́ ẹ bàbá ẹ ló fi èṣù lélẹ́yìí ó fẹ́ kó bá wa ní ẹ padà ẹ̀wọ̀n mọ́tò kẹ ẹ jẹ́ ká tọ̀nù ọlọ́run àfi ọ̀nà hàn wa wà wo ojú àtúnrà rí olóò bastard boy. èmi náà dá sá èmi náà dá sá orí yóò dá olóòsì. ẹ ó mọ̀ nà mo mọ̀ nà á mọ̀ nà wọlé. ọmọ nà lọ sọ fún ọ ire o táwọn pàdé mọ́ o kò ní dá fún ẹ táwọn pàdé mọ́ o kò ní dá fún ẹ fún tó ṣe ọ̀yá tọ́ọ̀nù mọ́tò tọ́ọ̀nù mọ́tò. lọ́nu gan dáàbò tó lé ọlọ́run. ẹ ṣé o bá ara wọn tí o gbé làbákẹ́ lọ. sí ọkọ̀ ọkọ̀ tó gbé àǹtí làbákẹ́ ọkọ̀ ti lọ ti pẹ́ èmi ọ̀gá ni wọ́n gbé mi déyìn. gbọ́mọ tó gbé làbákẹ́ eh, gbọmọgbọmọ eh, ni wọn. ní gbọmọgbọmọ wo ni. ọ̀rọ̀ ah. ajá ni gbọmọgbọmọ kẹ gbọmọgbọmọ àbí ọkọ ọkọ wọn ni ọkọ àǹtí làbákẹ́. wọ́n ṣe boyfriend ẹ̀ aláwọn gbọmọgbọmọ ni wọ́n kàn gbé ni. Eh? Ah, gbọmọgbọmọ ni wọ́n. pé gbọmọgbọmọ ni wọ́n. Ah, mo gbé mo gbé wọ́n ti wá jẹ́ àǹtí làbákẹ́ lọ báyìí. Ah! mo mọ̀ fi wá rìn dè sí o mo sì fura o mo sì fura o mo sì fura o n sì ní nọ́mbà wọn sá n sì ní nọ́mbà wọn láì ní fóònù ló fi yà jẹ mí yìí o. látúnjí gan tí ó tó mú làbákẹ́ lọ sọ́dọ̀ wọn á ti dè mọ́lẹ̀ ń di gíbáyìí tá a sì bẹ̀rẹ̀ sí fìyà jẹ. ọmọ tó lè ṣe Àjàní ṣebí epo wà nù kíni atakùkù yín. epo ń bẹ ẹ epo gbẹ nú ẹ. tá a ṣe ni pé igbó pupa ni wọ́n jáde síbi ẹsẹ̀ ń yìí ọ̀nà <laughs> ẹgbẹ́ ànábì sẹ́rí eh. tẹ́ bá gba ọ̀nà bí eh. kò sí bí wọ́n ṣe lè ṣe ẹ jà wọn wájú ni igbó pupa wọn jáde sí igbó pupa wọn jáde sí ẹ jà wọn ẹ jà wọn wájú ni gbọmọgbọmọ ni wọn. ó lè bá àwọn ẹbí. ọmọ lè bá àwọn ẹbí. mo ti fẹ́ gba nọ́mbà wọn o. ẹdun bẹ. kí ni sunjata gbélé ẹ̀rẹ̀ jà sọ́nà ẹ̀yà wèrè ni. ìwọ kan ya wèrè wo mi lẹ́jọ́ bá yín lò ẹ jẹ́ kí làbákẹ́ bọ́ lẹ̀. ọ̀ya làbákẹ́ bọ́ bí. hello. kẹ́hìnkẹ́hìn ni wàhálà tó ń bá wọn wà ní ìlú. gbẹ́nu òṣìṣọ́ ń jọra gbẹ́nu òṣìṣọ́ wèrè àtọ́jú ọ̀jà rẹ̀ jà ọ̀yọ́sọ́kúnlá níta níta rẹ̀ kùlé òun kí ló ṣe ẹ wò. quiet kí ló mú yín tẹ́ fi jáànà bíi gala lẹ́sẹ̀ orí burú ni. orí tiẹ̀ gan burú ẹ̀yin ò lè ẹ̀yin àti ọmọ pé lónìí la máa mú yín lẹ̀ làwọ̀kẹ́ bọ́ àyìn ẹ̀yin náà ẹ̀ lu ẹ̀wọ̀n bẹ́ẹ̀ sì wáyé. ọ̀ya bàbá mi bàbá mi bàbá mi. ẹ máa tẹ́ mo rò pé orí yín bàjẹ́ ẹ yá bọ̀ wọ́n. kí ló mú ọ. ọyẹ kí ló ẹ máa béèrè lọ́wọ́ mi pé kí ló mímu pẹ̀lú ẹ̀bẹ̀ tí mo bẹ̀ tí mo bẹ̀ yín títí pé àìṣe gbọ́mọgbọ́mọ àìṣe gbọ́mọgbọ́mọ ẹ ṣe ti fẹ́ nù yín. gbẹ́nu òsì sọ́n gbẹ́nu sọ́n. ṣe chairman ló bá sọ̀rọ̀. ẹ ta ni chairman rẹ ah, chairman ti yín ni chairman ẹ̀yin tẹ̀ jiyàn gbé kì í ṣe tèmi. Ah, ẹ gbọ́ kí ni dé kí lè ṣẹlẹ̀ wọ́n ní gbọ́mọgbọ́mọ ni wọ́n. ẹ gbọ́mọgbọ́mọ ni wọ́n ó sì ń wò wọ́n yìí wọ́n jí làbákẹ́ gbé ni. làbákẹ́ wo nìyẹn. làbákẹ́ kan náà làbákẹ́ abirùn sí làbákẹ́ pé méjì láàrin ọ̀dọ́ wa ń bì ìyá mi o ìkúnlẹ̀ abiyamọ. ọmọ gbọ́mọ ni bàbá ẹ̀ ah, ṣé o sì ọ̀ka ọ lè rí ẹ̀gbọ́n ìbòkúta ìyá ẹ̀ lají gbé ni ajíyà ẹ̀ gbé tó rí wa ọkọ̀ gbọ́mọgbọ́mọ sí wa lórí ẹlẹ́lẹ́yà rẹ̀ yín ẹ ríran wò ṣó ti yé yín. ta ni níbo ṣé wọ́n ta ti dè mọ́lẹ̀ yìí. ewu torí ipò táǹtì làbákẹ́wà lọ́ọ́ ṣe fẹ́ fi wọ́n ṣoògùn owó. bí wọ́n léèrè tó ẹ̀ pọ̀ fẹ́ fi wọ́n ṣe ah! gbòòrò ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run ìkà ni. bàbá tó bí ẹ ò ṣe yàn ẹ bóyá ìjọ ya rè ń bò kó dẹ fi wá jọ. ọ̀dà àjàní o ẹ gbọ́ la fẹ́ sọ̀rọ̀ wọn báyìí. kí ni a dáhùn lọ kóòtù wọ́n tún béèrè à ń lọ mọ̀ ń lọ kóòtù. yes mọ̀ ń kóyin lọ kóòtù láì tẹ̀lé. ìgbà lọ́la kóòtù ò lẹ lọ ẹ wò tílẹ̀ bá ti súbà yà á gé orí yín sóògùn ni hmm. kóòtù ẹ̀yin kóòtù lọ́dọ̀ tiwa. ṣé ẹ lọ kóòtù mọ̀ ni. kóòtù àlọ kóòtù o ó ṣe ń prepare court fún yín. ẹ wò tí mi bá gé orí yẹn pa mí lálẹ́ yìí. ẹ dákun ẹ mọ bá wọn rojọ́ tí ilẹ̀ bá ti ṣe fírí ẹ̀yìn ṣáà ti gbé wọn. ṣe ti gbọ́ gbọ́gbọ́gbọ́gbọ́ gbọ́rí mi. ẹ wọ́wọ́ ẹ o fọkẹ́ balẹ̀ mi fẹ́ wọn gbọ́ ni o àti pàwọn ọlọ́pàá mi ah, sì bọ̀ wá. ṣùgbọ́n á gé yín lórí ni bẹ́ẹ̀ á gé orí yín ni. ó ti di dandan á gé yín lórí ni. wèrè olóbẹ̀rin yẹn wèrè olóbẹ̀rin yẹn. Lugos Lugos ti kú àwa ló ń yípo báyìí àwa ni wọ́n ń yípo Lugos láì pé sáré láì pé àti kú sáré wa ló ń yípo. ó yà ilé ẹnu bí mo ṣe rẹ́rìn-ín yóò yẹ kó rí bẹ́ẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí tó bá jẹ́ mi náà ni yóò yà mí lẹ́nu. <laughs> ẹ èmi gan mọ̀ pé ìwọ ló wà nídìí ọ̀rọ̀ wa continue má wọrí. <laughs> ṣé ah, ara yín ti wá balẹ̀ báyìí. ara ìyá ẹ balẹ̀ because ìwọ ń tawaf òǹràǹdì wa ọmọ pé tawaf ló ṣe. <laughs> ẹ̀yin fẹ́ gbé làbákẹ́ ẹ fẹ́ gbé sògùn owó ah, ẹ rántí pé ọlọ́run lúgọ ń wòsè yín ẹ lè dúró de kádàrá ah ọmọ ṣe o ń ṣe wá sí fún yín bóyá tẹ ẹ bá wáyé ijọ́ mi bóyá ẹ ẹ ní dẹ́rù ẹ̀ lásà ṣé ẹgbọ́n tó bí sìn ṣáà ti kú ni tó lóun fẹ́ ṣe wá sí fún wa tá wa ṣáà kú ni. ṣé mọ̀ pé mọ̀ gún mọ̀ tẹ̀ èèyàn onígun yẹn wùrà kọ́mọ́lẹ̀ mọ̀ lọ́rọ́ kádàrá jẹ́ ń ṣe wá sí fún yín ń ṣe wá sí ń ṣe wá sí. àwùjọ mi náà mí náà ṣàìtọ́ ni ìrọ̀jí mi bisimilah ramani rohi allah akbar. excuse me ṣáàfà hmm? ni. kò yé mi o òun mi dín bẹ́ẹ̀ ló mọ̀ ń gbọ́ yìí o. allah akbar. béèyàn ò bá gba kádàrà èèyàn máa sáré kiri ni béèyàn bá wá ń sáré kiri yóò máa tójú wọlé ibi téèyàn bá ti wá ń tójú wọlé ń kóra rẹ̀ sí yọ̀nùnù ṣe wá rí i pé àbámọ̀ ti gbẹ̀yìn ọ̀rọ̀ yín báyìí Abe ri, gị Abamata, ke to seema, mgbe ewa seema taa, owa kaloju he pere gedee, abe o kaloju he, ewanwu hịọ hịọ bie ole enu re ke, e eni gwam. Emi eni gwam. Mgbogbo anyi jetoloo e eni gwam. Se ewa ri bita ewa de ị, mmanwụnsị mi bi nke ma ọ bụ ya wọ́n sì tọ̀ sí ilá ni ah. ah. èmi mo sọ bẹ́ẹ̀ tí ọba rí bẹ́ẹ̀ kó gun ọ̀pá mi dànù ìwọ́n ah. tọ̀ sí ilá ni èmi mo sọ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ ní wámú. ẹ ní wámú. o ṣe máa tọ̀ sí ọ̀dọ̀ ọ máa ń taṣẹ ọ̀dọ̀ tí wọ́n ní gẹ́gẹ́ sí ọ̀dọ̀ tí wọ́n ní gẹ́gẹ́ sí ọ̀dọ̀ tí wọ́n ní gẹ́gẹ́ sí ọ máa ń taṣẹ yeye ọlọ́dúnkọ́ sórí diabetes ni ìtọ́ ẹsẹ̀ ń dùn báyìí after this process lọ ṣe tẹ́sí o diabetes o ó dẹ̀ tọ̀ sún alábẹ́rẹ́ ìtọ́ ẹ̀dẹ̀ ń dùn ní ìtọ̀ ṣúgà. Ah, ẹ wò bá a sì lè wò bá a sì lè wò níbi tá a dì ọmọ lélẹ́yìí. ẹ á dè wọ́n á dè wọ́n bí ìgbà téèyàn bá dé aláǹgànná ni tí wọn ò lè tura rárá ṣùgbọ́n wọ́n tu wọn ní mi tiẹ̀ mọ bó ṣe jẹ́ no dájúdájú wá jẹ́ pé ẹ fi ọmọ àparò sábẹ́ ẹ̀ ń gbìn ká ni. bẹ́ẹ̀ ni èmi náà rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ àfọmọ àparò sábẹ́ ni àwa ń gbìn ká ah! ẹ dákun kí wàá ní ọ̀nà àbáyọ báyìí. Hmm. n tí mi rò ní bẹ́ẹ̀ ni pé a jẹ́ wípé tí ẹṣin bá dá ni à ń tún gun ni. ẹ ò fi àwọn alamí síta ibikíbi tí wọ́n bá ti rí wọn ẹ jẹ́ káwọ̀ ọ̀gbọ́ sínkún láò gbà wọn mú. yóò dáa fún yín ìtẹ́ ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ làwọn máa ṣe é sìn á da gbogbo àwọn ọmọdé síta kí wọ́n dó tí wọ́n bá ti rí wọn báyìí kọ́ máa mú wọn bọ̀ ẹ̀sìn Elédùà wà pẹ̀lú yín ọkọ ọba adọ ọba kò ní sáyín lẹ́sẹ̀. ẹ kí wàá lórúkọ tí yín. sorúkọ tèmi ajá <laughs> ni wọ́n máa ń pè mí ṣé gbogbo àbáyé ti tó yìí wọ́n máa ń pè mí lájà ni ṣùgbọ́n torí pé mò ń tóbi wọ́n máa ń pè mí ní ajá ní olóbì. okay that's good that's good that's good. kí lórúkọ tí yín náà eh, orúkọ tèmi Abátúndé orúkọ tèmi. èmi náà máa nídìí òbí o. tí mi ò mi ò jẹrú ìyà yẹn bẹ́ẹ̀ rí nígbà tí wà kékeré kan mi ò jẹrú ẹ̀ rí ah ẹ̀mí mi bẹ́ẹ̀ bọ́ olúwo ẹni mo ń bá wí yìí iṣẹ́ ọ́ dè mí báyìí wọn ò tẹ́ wọn ò tẹ́ fi mọ̀ mí wò pa àgbàlagbà rẹ mí wọ́n máa nọ pánsá sí mi la o mo máa jẹ ìyà ìyà ń wí yìí o. jẹ́ ń sọ kinní kan fún ọ sórí àfàgbòkẹ́yìn àparò òun ojú wa lójú rí ntọ́ yẹ ọ lórí òun. àrí ẹ máa gbólúwo yìí wo ẹ̀yìn sórí tí wọ́n bá ti jẹun tán tán mú mi sí àgbólókù o o sì mọ̀ pá gbóhùn yá àgbo wọn yàtọ̀ síra wọn o o ti gbọ́ n tó ṣe nu. ẹ wo bàbá mi eléyìí wọn ò ní fún láta o ó dà pé ìwà wèrè tí ń gbòòrò tí wọn ta láàsán ló tó fẹ́ gbé dẹ́yìn ni òun àtẹ́lẹ̀ ìnà tẹ́rẹ̀ yìí bọ́ bá wọn lábẹ́ ewé ní ìlànà tí wọ́n bo mọ́ra wọn búbú. ó dúpẹ́ tiẹ̀ sọ́mọ ti ń ṣe má fún kókó gbogbo ẹ̀ lọ́kọ́ rèé jẹ́. olúwo olúwo mo sì ń bá yín sọ̀rọ̀ olúwo mo fẹ́ kẹ́ lísì sí mi ṣé mi ò important ni ẹ̀dùnà kílẹ̀ dẹ̀ fi ń kọ̀m̀pìà mi mọ́ ọ̀hún tó ọ̀hún eléyìí mò ń bá ń sọ ọ̀rọ̀ tó ń dùn mí lọ́kàn tí mo á fún yín ní situation report ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀fí ẹ̀dẹ̀ fi mi bá wèrè sọ̀rọ̀. bó o ṣe rè sórí n tó ń ṣe ọ dàbí èpè ọmọ ńgbà tí ifá ẹlẹ́rìí ìpín atórí ẹni tí ò sùn ẹ̀ ṣe tó bí ifá sọ̀rọ̀ fún ọ pé báyìí ni kò ṣe tọ́ wá ń warùn kì ẹ́ eh? ìfà ń jẹ́ kó yí ọ pé ara ọmọ ló ti là ọ̀wárẹ̀ ọ̀fẹ́ gbọ̀nà ẹ̀bùn. ẹ dúró náà ṣé mo bá ifá ní argument ni ṣé mo argue pẹ̀lú fani ṣé mo argue pẹ̀lú fani ṣé bí gbogbo ìṣòro yẹn náà ló ló sún mi lọ ibi tí mo ti la jìyà wa yìí ẹ̀yin náà dẹ̀ mọ gbogbo ẹ̀ abẹ́wo ni kò ẹ̀yìnwó ni mi ò fi tó yín létí. etí eh, eh, ẹ̀dùn ń bò làwọn ọmọ rẹ̀ wà ná. ọmọ ọmọ ọmọ ṣé àwọn ọmọ yìí mo bí nú mi. ọmọ tó bí kò ètè mi bí ni gbogbo ọmọ mi wà láyé wọ́n wà ní ayé àwọn wọ́n ti spread out wọ́n fún kákàkiri. ọ̀wọ́ a máa tó ṣe tó fetí rẹ lẹ o àtúnṣe tó kù bẹ́ẹ̀ mo fẹ́ sọ fún ọ yìí o sọ wá rí gbogbo bí àwọn ọmọ rẹ wà ọ wà bọ́tọ̀ ọ wà wọn ọ wà kó wọn jọ ó kó wọn sọ́dọ̀ wọn mọ̀ bọ́ gbé nínú ìbágbé ìwọ pẹ̀lú wọn lọ̀rọ̀ fáwọ́tì ṣẹ. ọ wà tara ọmọ ọ tara ọmọ tó ṣe. ẹ ṣe wá sọ mi fúnra yẹn mọ̀ pé inú ìṣòro ni mo wà kò sówó lọ́wọ́ mi ó máa difficult láti ṣàwọn jọ tí má dẹ̀ make attempt láti ṣàwọn mi ò lè ṣàwọn pé mọ́ ènìyàn o ìkejì tí n bá lọ kó wọn jọ kájẹ ni mo get one at last kí n kó wọn sábẹ́ àkàtà mi lè máa fún wọn lóúnjẹ lè máa máa róúnjẹ fún wọn. <laughs> èmi èmi èmi ń wọ́n máa bọ́ wọn torí pé mi mo bí kí lẹ́yìn fi pè náà mo wà blessed pẹ̀lú ọmọ gan gbogbo àwọn ọmọ mi wá bẹ̀ tó bí mẹ́sàn-án sí tàbí kan lé díẹ̀. n tó ṣe nu tó ọba wa ti mọ̀ pé ò lè ṣe tó ẹgbẹ́ rẹ náà ń bẹ lóko tí wọ́n ń ṣàgbàro. òtítọ́ tí wọ́n sọ fún ọ mọ̀ wàá dé èmi láàmú ní olúwo tí wọ́n sọ fún ọ. olúwo kódà mo ti bọ ṣé mo tẹ́ fẹ́ mo tẹ́ fẹ́ sọ ni. tí wọ́n sọ fún ọ nù kó yá lọ ronú sí i nítorí tó bá pè ọ ni kò ṣe nù rẹ. bá sọ̀rọ̀ fẹ́. ilẹ̀ káyọ̀. ah no ah no nọ gentleman gentleman now no. Ah, that's not fair ẹgbà ah, kò sí fried rice àbí kò kò kò sí kò kò kò sí chicken àbí any other thing tó lè jẹ ni mọ sọrin má bínú sà. ara rẹ ti ń ya ara rẹ ti ń balẹ̀ dáadáa ó rí i pé ó ti yàtọ̀ sí ìgbà tó gbé dé yìí. ó máa ó máa ń gbó. ẹ yóò gbó o ìgbà tí ò ló kọ ẹgbàá bò ẹgbàá ní yóò gbó bó ti ń gbóhùn ìwọ ọmọ nǹkan tó ṣe ni ìmúkùmù tí wọn máa ń mú un lọ fàṣàgbárí nítorí wàá fàṣàgbárí ó ti ju ọpọlọ tó ní lọ òun lọ dà lórí irú. ìmúkùmù ló ṣe báyìí. ah ah ah kábíyèsí so ká ní kò sírú yín tí ọlọ́run gbé ayé lé lọ́wọ́ tẹ́ lè rí nǹkan tí irú èmi ò rí tẹ́ pé agbára tẹ níyẹn òun lè fi pé ó mu ìmúkùmu ẹ nígbà tó tó yẹ kó wá sukùl kí lèmi ṣe máa mọ̀ pé ìmúkùmu ló mu ah ah ẹ ẹ ní ṣiṣẹ́ ìtì ah ṣé o ti rí ẹ ẹ ṣé o ti rí ẹ bẹ́ẹ̀ bó rí ẹ. òun wèrè sí ọgbọ́n ìmúkùmu ẹ wọ́n ṣe o bá jẹ́ wèrè kó má lọ pẹ́lẹ́ kó má má calculate ẹ kó kó kó má calculate kó kó kó má kó má take protection ìmúkùmu ìmúkùmu bàbá ìlú àmà òbí ọlọ́mà ni àbá ẹ̀wọ̀n bàbá yìí náà. sórí nǹkan tí mo ṣe fún ọ inú mi lọ wà inú kẹ́ni ẹ̀yẹ gbé ó rí tí mo ṣe fún ọ ká máa bọ́ ọmọ wí kọ́kọ́ ọmọ ọmọ wa rùn kì mo ọ ti gbọ́ àsìkò tó ọba wa mú ọsọ kì í ṣe tí ó pẹ́ àgọ́ mẹ́ta ló kù tí ó mú lójúmọ́ tó bá wà mú tán àṣẹ wàá yí àgbo padà tó a bá ti di padà báyìí kọ́ máa bọ̀ sọ tó o bá wá kọ́ bẹ̀rẹ̀ sọ kọ́ bọ̀ sọ ọmọ yìí gan ìwọ yóò ọmọ tí mo ṣe lọ. bó o ṣe eré kí ló dé kí ló fẹ́ mo wọnú ilé wá báyìí mo wá bẹ̀ẹ́ nísìnyí ìwọ náà ló lé mi dànù tó lé mi jáde mo dẹ̀ wá jókòó síbi fún ara mi ẹ̀bẹ̀ kan tó tí mò ń bẹ yìí náà ni mo fẹ́ kó o ti consider mi ọ̀rọ̀ ọmọ mi náà ni mo bá káàkiri ṣàánú mi fa ọmọ ilé mi lọ́wọ́ kí n máa mọ́mọ́ mi lọ. ọmọ wo. ah fi omi méjì fún mi ṣadé fọlá ṣadé. ṣadé so o ti gbàgbé ni pé wọ́n ló lé mi àti ṣadé bọ́ ta nígbà tó fi wà lọ́wọ́ rẹ tó ní pé àlìbọ́ gbé mọ́ wọ́n ti gbàgbé ni alẹ́ ní bá rí lọ́lọ́run wọ́n ń jẹ wọ́n ń yó kò sì tún lánìí tó àtàníṣẹ́kù kódà mo tún bun àwọn èèyàn àwọn àgbàlagbà ti sọ̀rọ̀ tán wọ́n ní bẹ́rú bá ṣèèṣì lówó lọ́wọ́ tán ìmọ̀ sìnkú olóòní ṣé ìkọ̀rí máa kọ́kọ́ bàbá ńlá kú bàbá fọ̀yálà yẹrù kan sọ́tọ̀wọ́ ọ̀làbọ̀ lórí ni ọwọ́ akó gẹ̀gẹ̀lé gẹ̀gẹ̀ òní bọ́ musadé dákúbọ̀dé. àṣàbí èmi ló ń ládí bẹ́ẹ̀ ni èmi rìn kìnnà ló máa lẹ fúnra rẹ ọ máa ṣe o èrè máa ba ẹdun lẹ o máa dọ̀lẹ́ o èmi. E èmi èmi èmi ẹyẹ fòdò fúnra ẹ bájá yà àtijọ́ ni wà á bú mi báyìí mi ti ní mi ti ní kọlu ẹ ìbàjẹ́ mi lè bàbá ẹ nígbà tẹ́nu lè fada ẹ mi ti ní kọlu ẹ ṣùgbọ́n spiritually advice ti ní kí n má jàmọ́ ni mo ṣe tẹ́ gbogbo nǹkan yìí sí mi ò lè jàmọ́ bó ṣe ń wù mí pẹ́ gbogbo ìgò kẹ́ fọwọ́ mi lórí mi gbọ́dọ̀ jà tí n bá ikú máa ṣe sọ̀rọ̀ ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ ilé ayé mi ti dojúrú mo láti rí ọmọ mi gbogbo ìdí wọn sọ yẹn ní òtí ẹ̀ka tó ìtò ń ṣe èmi gangan ni pé láti bí ọjọ́ bíi mélòó kan mi ò lè sùn mo kàn rí ọmọ mi Fọláṣadé lójú àlá ni bí àyún ẹ ṣe bẹ̀rẹ̀ sí í yún mi nìyẹn ah máa wá ọmọ ìkàn bó ibikíbi tọmọ ìbá wà múlò kí n lọ bá ìyá ẹ bí ìyá ẹ bá tiẹ̀ ti ṣẹ̀mí tẹ́lẹ̀ máa fojú fo rẹ̀ ṣe not knowing pé mi ni mo ṣẹ̀ wọ according to explanation. ń ṣe kí ni. àyùn Ṣadé oyún mi. àyùn yun ìwọ àyùn kọ́ ayùn ni tí ó yàn ọlọ́run tí ó gé ọlọ́run bọ̀ọ́lẹ̀. dọ́kúmọ́dé mo fẹ́ jáde bọ́ọ̀ta sọ ọlọ́mọ lọ́dọ̀ mi ni àbígbà tó lé mi àti ẹ̀ bọ́ọ̀ta tó ní bàbá rẹ̀ òfókún lé wọ̀ lọ́wọ́ lu ọ̀gbọ́njúgbọ́kún lọ́wọ́ bàbá rẹ̀ ebi ló fi lé wọn bàtà yìí pé ká wá sí agbèsè lọ. àṣàbí kí n bọ́ọ̀ta. bọ́ọ̀ta. àṣàbí àṣàbí mo ti sọ ẹlẹ́yà o pé mo wá bẹ̀bẹ̀ ni mi ò ṣakọ o ibi tí ìgbésí ayé mi bàjẹ́ dé kò yẹ kó tún á dùn mọ́ kò yẹ kó á dùn mọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ torí ọlọ́run mi ò ṣakọ o jẹ́ kí n rí fọláṣadé torí ọlọ́run ṣàánú mi mo fi ọlá ọlọ́run àti àwọn tó bí ẹ mo fi bẹ̀ ẹ́ jẹ́ kí n rí ọmọ mi ṣàánú mi mi ò jà torí ọlọ́run jọ ṣé mo ń bẹ̀bẹ̀. ṣé bá ọdọ ọmọ rẹ mọ ọmọ rẹ náà sì mọ. Ah. lẹ́yìn tí mo fi ń lé ọmọ mi tí ní ni abẹ ti kọ́lá fún. ìlà kínní àbí wọ́n mọ bó ṣe fi sí. ìgbà tó dẹ̀ ń béèrè pé ṣé máa dọ́mọ mi mọ́. ẹ ń gbọ́ bá dé bẹ́ẹ̀ wọ́n bá tẹ̀lé ọ mo ti ẹ̀jẹ̀ rí rẹ̀ kò jẹ́ tẹ̀lé ọ nígbà tí ọjà fún ẹlòmíì jẹ. all right. ẹ̀ ń so. i'm patient ó yá já lọ. ṣé kí n fi ọ sẹ́yìn ni ṣé mo mọ orí tó fẹ́ dánwò dákun sọ wájú. èmi ò mọ bẹ́ẹ̀ má mi fẹ́. òbí tó gbà wọlé ni ẹ̀ ń so. ẹ̀gbọ́n mi ẹ ṣeun ẹ kú tọ́jú bínú ṣe rí láti gbà ẹ wá kóso má jiná fún oúnjẹ. àmín. ẹ ilé ìtajà ni mo wà mo bá róníṣẹ́ ìyá mi pé mo láwọn àlejò pàjáwìrì kan bí nǹkan tí wọ́n sì bà wá a gbọ́dọ̀ sọ nígbà ìta gbangba ẹrú tẹ kọ́kọ́ bà mí nígbà tí wọ́n ò débẹ̀ ló bá di bó ṣe rí ọkọ àárọ̀ mi tó lé mi síta di gbàdàgbọ̀n. bó ṣe eré kan náà. bẹ́ẹ̀ ni lẹ́yìn gbogbo atótónu rẹ̀ ó ní bínú ṣe rí ọmọ òun lòún wá mú kí wàá ní kókó èsì tẹ́gbọ́n mi fọ̀ sọ́rọ̀ yìí. Hmm, wọ́n ní pé ká gbàgbé àná ká bò ní ṣeré hmm, nǹkan tẹ́gbọ́n mi sọ nù. kí wàá ní kókó ohun tí wọn náà kàn wá fẹ́ ṣe báyìí. Ah, bàbá ọmọ ló lò mọ ọmọ ò sì lè gọ̀ títí tí kò nílé bàbá ẹ ṣe ti rí n sọ náà rẹ kò ní mójútó n kò ní mójútó wọn mú ọ lọ ló ń wo òun. yọ pa lára èkejì rẹ. èmi sọ pé kó mọ bá bàbá rẹ lọ àbí ìpọ̀rí ọmọ náà ní máa lọ́mọ ifá náà ló ní òkè ìgbẹ̀tì àbí bí ni ṣe rí wọn ní bàbá ẹ ní ọmọ àbọ̀ lọ́dọ̀ òun ṣé ọ tẹ̀lé àbí báwo. inú mi dùn ayọ̀ mi kàn gbà tẹ́mi gbọ́ èmi wá wo pé tọ̀ ìyàwó nìyá mi ọkọ̀ sí gan ni ńgbà wọn ti wá bá ọ̀rọ̀ débi pé tọ̀ èwo ni wọ́n ní ó ṣe báyìí ẹ wo ẹ má jẹ́ atẹ́ra wa jẹ́ àwa náà ń lọ ìlú ni torí wípé ayé tá ń jẹ́ àyín ayé bí náà ó ti sú wa díẹ̀ àwa fẹ́ lọ jayé ìgboro lọ́hùn káwọn pé ayé alákàràbátà ń bẹ nígboro torí wọn ń gbé ayé aye ayé kọ́ni. ayé lóka. ayé lóka ní lọ jẹ. ọlọ. alọ. ọlọ. kò burú àdùkẹ́ ǹjẹ́ ni ijọ́ tí lílọ wọn wà yà. Ah, èmi rò pé kó tó di gbàdàgbọ̀n yóò tó ọ̀túnla fásitì ọ̀túnla òun kò mọ lọ. kò sí gbàgán kò sí ẹrù kan táwa ń dè mélòó náà lásọ tèmi ní sẹ́rí fẹ̀rí ọkọ̀ tí ọba jí ọ̀nà ní ìdájí ọ̀la ní kùtù wà báyìí òun lèmi ń gẹ́ èmi náà ń lọ nìyí ọ̀dọ̀ tán la. Ah, mọ̀jà ṣe lọ́la ah, tọmọ pé mo sì nígbà mọ lágbọ̀n tèmi o kò ah, ẹrù tèmi pọ̀ o ẹrù tèmi pọ̀ o yóò tọ́ tún la. ẹ dákun èwo ti yín o. àti mm. ẹ mọ gbọ́ mọ́ mi sẹ́ni <laughs> lórí lílọ ìgbín lèmi a lè yára wa láéláé ìfátẹ́mi àti ẹ̀jọ̀ dá látọ̀run kó ní pé kájọ máa tẹ̀lé ra kiri. ilé bàbá rẹ̀ ní lọ kí ló dé ṣé wò nílé bàbá tiẹ̀ ni. àdùkẹ́ tọ́ra àwọn méjèèjì wọn fira wọn lẹ̀ tọ́ gbígbín bá fà nǹkan ara wọn èrè gbélẹ̀ wọn ti yọ tẹ̀lé lówó ni. dájú ń bá tán lákòórè déjà ìdòdó ti dé ìsólíbẹ̀ bí wọ́n ti máa dé tí wọ́n ní nì. ọdún oh, ojú òtẹ wa wá kó fẹ́ fìyà rẹ lẹ̀. ẹ̀wẹ̀ ìyá mi àtọ̀ máa wá gẹ̀ẹ́sì yín táwa ní ọba wa wà á hmm. wá ṣọkọ̀ wá yín ìlọ hmm. yín ní ọdọ̀. ọmọ <laughs> ọgbẹ́ mi. mọ eh, lọ ó fẹ́ mọ lọ lálẹ́ ìlú ìjọ mọ lọ. ìyá jalọ̀ sọ̀rọ̀ ń gbòòrò wọ́n gbèrò. Afisco Films iye iye iye iye iye iye àwọn ọkùnrin méjì ni wọ́n ti fẹ́ẹ́ nà bọ̀dá mi tájú pa wọ́n ta oúnjẹ. ọkùnrin méjì ń nà tájú. bẹ́ẹ̀ni. kọ́ bá kọ́ ọmọ mi ṣe. ìmọ̀ kíde kan ìmọ̀ràn ṣó jalè ni. kò jalè. eré àbòrán ti nù. pé wọ́n na bọ̀ bá mi yá. ẹjọ́ kan sílẹ̀ kọ́ lọ́wọ́ ọ̀tà mi ti tẹ́ àkókò bí wọ́n ṣẹ̀jù sẹ́ rádaràda. tí ọkọ̀ láti kẹyìn sọ̀rọ̀ ó di dandan kó kẹta sáré bó ṣe rè. ìgbà tó yẹ kó o tọ́jú àwọn ọmọ wọ̀nyí tó o lówó lọ́wọ́ ò tọ́jú wọn àfàyè lásán nígbà tó o nígba owó ńlé tó yẹ kó o fi ra igba ọgbà sílẹ̀ dá ọmọ wọ̀nyí ò ṣe bẹ́ẹ̀ ló mú ọmọ wá fi irun àtúbọ̀tán ṣe wàhálà lórí àwọn ọmọ wọ̀nyí wàá jẹ́ ń bí ọ́ ǹjẹ́ o lè jẹun àwọn ọmọ wọ̀nyí bí ọ̀ọ́dà mi ìwọ ọmọ páyé ọgbọ́n láyé gbà. dadi akójọpọ̀ sá dadi àwọn kan máa ń béèrè yín ta. àti ibi ti wá wá béèrè mi ibi tí pẹ̀ wọ́n ti wá béèrè mi. Ah, ẹ wo wọn sọ o èmi náà béèrè lọ́wọ́ wọn pé láti bọ̀ wọ́n ṣàná àwọn fẹ́ rí bàbá bó ṣe rè. má gbé kan wọlé. kí n sọ fún wọn pé ẹ̀wà ń lé kan máa bọ̀. mo mọ̀ pé wọ́n ní bíbí bá ń rájò yóò mú ilé ẹ̀ lọ́wọ́ ìgbín ò ní sun bìkan kíkàrà àwọn yóò gbé bòmíì ló ti yọ lórí bábẹ́mi àti ẹ̀nà àjọ àjọ lẹ̀pọ̀ náà ni <laughs> nígbà tí wọ́n wá ń tó wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú ń gbòòrò ẹnu pé à nígbà tí wọ́n ń bọ̀ bí o kémi ò dó sábúlé o dúró náà bí wọ́n bá wá béèrè lọ́wọ́ mi ipe ìwọ ìwọ o níbo ni ó gbà lọ kí ni mo fẹ́ sọ. ọ̀rọ̀ tí ò lé ní òṣìwọ́ bẹ̀ wọ́n sọ fún wọn pé tọ̀ èmi ò sí ń lé ni. ẹ̀ kó o sí ń lé nígbà tó wá béèrè pé mo lọ gbà lọ gangan bó níbi tó wà kí ni mo fẹ́ sọ. èyí ni náà tán rọ̀ ìbéèrè kejì ni ọ̀rọ̀ dáadáa ọtàn sọ fún wọn pé tọ èmi o èmi gbálé bàbá tèmi ni torí èyàn nílé ìyá kọ́ mà nílé bàbá torí wò ló nílé bàbá. yé ayé o èmi ní ìnílé kí ni pé. àjẹ́ mọ parọ́ ni. ah kókó mọ̀ mẹ́jà kákò ha nítorí kí n ti fura sí ọ. Mm wípé ọ̀rọ̀ burúkú ò ní yé tán nígboro ẹnu rẹ nígbà tá a ti ń bọ̀ tó ti bẹ̀rẹ̀ sí pọ́nlé yín lé wípé ilé yín o eh, bí n bá débẹ̀ o ó ní tantalizer o ó ní mr biggs o ó ní eh, eh, kìlọ̀ mọ́ṣúárì o ó ní stadium o ló yẹ kí n ti fura abilé yín ọ̀nà tó ń tọ́ pọ́nlé ọ̀nà dà ilé ọ̀nà dà ilé wọn náà nù ní ilé àbẹ̀rẹ̀ wọ̀ bí ilé èkúté ilé yín náà nù ní ilé ọ̀nà ilé yín ọ̀nà sílẹ̀ rẹ ilé bàbá yín sọ́dà tó lè bàbá ọ̀dọ̀ mi ni. kí ni sọlọ́ọ̀ ń lù gọ́bà yìí ní sọ ṣé ìwọ ọmọ gbèsè àlè la jókòó yìí o lọ́wọ́ dàbí àfihàn ọba eh. tọ́ba wa wọná lé lókè lókè ọ̀tẹ́rẹ́rẹ́rẹ́. ẹnu òsì sọ́hún gbogbo dẹkọdẹkọdẹ sàn ilé yín ọ̀hún náà rè ìsàlẹ̀ lọ́gbà ọ̀dà òkè ọgbọ̀dà tí wọn kun òkè lọ́dà ibi là ń wò látọ̀ kan yìí sọ fún òkè lọ́dà ni. òkè da o méjèèjì lọ́dà o òkè da ju àyín lọ bá débẹ̀ mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Eh, olórí burúkú yóò yọmọ mú yọmọ mú fìlà yọmọdé sórí nẹ́tìfù eléyìí bára wọn mú sa. èmi eh. wo ọlọ́run lúgọ tí n bá tán fẹ́ ṣe títán fún ọ ni mo tán lè fi hand gloves lérí eléyìí tí mo wọ̀ yìí.

ẹ ń ṣe dáadáa ẹ ẹ̀yin lẹ́rẹ́ tí ò mọ̀ra mú ẹ̀yin ihe tó tó bá yẹ ń ọmọ mi n tèmi pẹ̀lú yín. ọ̀ kádé ń jẹ́ eléré ibúlé ilé yọjẹ nu ọmọ bàbá mi èmi mọ̀ mọ̀ mi. ọlọ́run lùgọ̀ jẹ́ àlọ́ àwa ló pè lọ́gàá dé lóòótọ́. àwọn ta ni kí n ta ni ọlọ́mọ jẹ́ wọnú ilé tv kú èmi èmi ló èmi láwọn jèrè ọlára rẹ̀ wípé èmi ò nílé bàbá kílé bàbá mi hàn mí kílé bàbá mi hàn mí. wo kò ní swimming pool èmi kẹ̀bọ́ fi hàn sí ni ṣé ọ̀rọ̀ tí àgẹ̀ fi jọ ṣeré láàrin ara wa ni ńlọ́wọ́ mú kokoko lójú ẹ̀ tí ń tuná ní pọ́n sí ni. iye àfisco films tòníkà ẹ̀ wá kọ́gbọ́n ó ṣeré àgbàlagbà kọ́ strọ́bù àwọn ọmọ rẹ̀ gangan yẹmi wàhálà kí <laughs> kí ẹ bó ṣeré. Màámi ẹgúnjọ́ mẹ́ta. Ẹgúnjọ́ ah. mẹ́ta. kàn pé oore ni mo ṣe fún yín ṣe ẹ̀rí tẹ́ bá ti rìn kúrin tẹ́ bá ti lè dá yín mú síkú báyìí ẹ dákun torí ọlọ́run ẹ má dá akọ mi gbé mi mú tu yín ẹ má jẹ́ kí ìlú ọ̀dájú ọkọ̀ fún mi o. Eh, ṣe bí ṣe mo rò pé o máa mú wa kọjá ibi. màá mú yín sẹ́ẹ̀rí ibi tí màá ti júwèé fún yín ní tẹ̀bà ti la ojú yín lẹ̀ wọ́n pa yín ni o ẹ wo igi ti mẹ lọ́kàn ti mẹ lọ́kàn lọ́kàn lọ́kàn lọ́kàn tẹ̀ ń wo lọ́kàn. so you cannot lead us. ẹ bá yẹ ká pẹ́ mi o. àti wáyé ká máa rí. bẹ́ẹ̀ gangan láàárín o. ọlọ́run lúgọ o ṣe gan tiẹ̀ náà àdá ọlọ́run ní fiẹ́ làwọn òbí ẹ̀ wọn ò ní fojú sunkún ẹ. ẹ má dúpẹ́ ẹ má dúpẹ́ ọpẹ́ kílẹ̀ ń dún nísìn kílẹ̀ ọpẹ́ kílẹ̀ ọpẹ́ wò lẹ̀ ń dún. èmi ò tọrọ oore lọ́wọ́ yín o ìtọrọ oore lọ́wọ́ yín ṣé mo ní mo sọ̀rọ̀ fún yín torí kẹ́ bá lè dúpẹ́ ni èmi ò sọ̀rọ̀ tèmi torí ọlọ́run kílẹ̀ mi ẹ wo ẹ má fọkàn sí pé mo sọ̀rọ̀ tèmi mo ṣe fún mo ṣe fọ́lọ́run o nítorí pé tèmi bá lè gba oore lèmi ṣe é ṣe oore fún yàn o bí n bá wá rí gbà mọ́ mo lè sọ pé mo yọ̀ǹda ẹ̀fọ́ lọ́run nígbà náà. kó ba lè gbóore lọ́wọ́ ẹni tó bá ṣe fún. nítorí kí n ba lè gbóore ni tẹ́mi bá ti kú ńkọ́. ẹ bẹ́ẹ̀ bá kú bẹ́ẹ̀ bá kú náà bẹ́ẹ̀ bá kú àti pé olóore mi tèmi ò tiẹ̀ ní kú tó bá kéde kọ́la kó lóore mi ó kú báyìí yóò dìlé fa oore mi báyìí kó tó kú tó ti yẹ bẹ́ẹ̀ bá lè ṣe náà ẹ lè kọ́lẹ̀ fáwọn ọmọ pé mo jẹ lágbájá ní oore o àwọn ọmọ yóò san o ṣoore fún mi ni. ṣé mi ṣoore fún yín ni. èmi ti kí ẹ pé o ṣeun ọlọ́run èmi ti kí ẹ pé o ṣeun ẹlẹ́dàá rẹ dẹ̀ mọ̀ pé mo ti kí ẹ mo rò pé mo lè fún ẹ ju báyìí lọ ǹjọ́ gbọ́ o ti gbọ́ mo wí fún ẹ n kò àmọ́ orú oore yòókù fẹ́ gbà èyí ni. ẹ ti wùwà bí ẹni tí ò mọ̀ọ́rẹ́ fún mi o ẹ ti wùwà bí ẹni tí ò mọ̀ọ́rẹ́ o ah, ṣé oore tí mo ṣe fún yín náà ṣé kò tó oore ni ṣé kò tó oore ni sẹ́mọ̀ pé tí mo ṣe fún yín jọ́nà lọ sẹ́mọ̀ kó jálé mi lórí sẹ́mọ̀ òkú tí mo ṣe ẹsẹ̀ rẹ padà yọta ńgbà tẹ́yìn lọ́tàn. wọ́n padà mọ̀ ẹsẹ̀ rẹ padà yọta tí gbogbo olúwa pé lé mi lórí tí wọ́n pa ọmọ kékeré lé mi lórí tí wọ́n á lé mi lórí igi èmi lèmi tún gbọmọgbọmọ lẹ́ o èmi lèmi tún kíní lẹ́ o sẹ́mọ̀ pé abẹ́ni lórí sẹ́mọ̀ pé kò lo àdá kò má dá wà ẹ mọ tó gbé wa kíní tí ẹ máa fi yun kíní igi kíní ẹyin ni tí ẹ máa fi gé kíní gẹdùn wọn bá rọ epo sí tó kún bákan wọn fi ọ́ìlì sí lẹ́gbẹ̀ẹ́. tí àwọn onígẹ̀dù ń lò. ó ní tí ń yọ sọ̀rọ̀ sọ̀ tí ń yọ sọ̀rọ̀ sọ̀ tí wọ́n tàbá rẹ̀ tó ṣe hùn. kí ni wọ́n fẹ́ fi gé. ẹ tí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ tẹ ọrùn yín bàbá yìí ni kí wọ́n gbé sí ẹ̀ẹ̀mejì ni wọ́n yàn hùn ó gé jánu orí ọ̀lọ́lọ́tọ̀ ni bọ́dí ọ̀lọ́lọ́tọ̀. ọlọ́ọ̀lùkọ ṣùgbọ́n kájà ìgbàgbọ́ pé mo òṣèré fún mi mo sá lọ bẹ́yẹn náà ọkọ mi títí wọ́n wá gádà tí wọ́n kójọ pé kán kán wọn bọ́ ṣe máa pa mí tán bá rí mi ta ló suggest pé kán lò kíní gígẹdú tó fi ń gé igi kán fi gé mi lọ́rùn. àwọn tí wọn mọ èèyàn pa téèyàn òfin tí àwọn tí wọn mọ gbọmọgbọmọ pa tí gbọmọgbọmọ òfin ní padà wáyé ẹjọ́ mi mọ òun ni torí orí orí gbọmọgbọmọ àtàrà rẹ̀ wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni. kílẹ̀ tó fi ń kàn pé a solid ọrùn mi pẹ̀lú igi. àtòrí wọn láàánú yín lójú ni àwọn fẹ́ pa yín kẹ́ ẹ mọ̀ wà mọ́ ni ààyè oore tẹ́ ẹ̀ ṣe fẹ́mi náà ti délẹ̀ báyìí torí pé mo ṣe tán láti gbòòrè lọ́wọ́ yín sẹ́ẹ̀ sẹ́ẹ̀ rí mo fẹ́ mọ̀ gbé lọ́dọ̀ yín ni n padà sábúlé mọ́ o. ṣé mo fẹ́ máa gbé bí ni ìyẹn ò lé o ní láti rànjú kó tó sọ fún mi o lè ṣerú oore tó tó bẹ́ẹ̀ yẹn kí lédè wà lẹ̀ kí ní mi ò fún ẹ ìrọ̀rùn yẹn bá dé. sọtán ẹ ṣeun ẹ ṣeun lẹ́yìn èyí hun jíjẹ mi ìrọ̀rùn yẹn bá dé hun. ta ló máa fún ẹ lóúnjẹ. ẹyin ni ẹ ẹ sọ fún mi wúrẹ́ sọmọlẹ̀ ni ó fún pákì ẹ̀yin ni oúnjẹ bàbá mi ò lágbára tó ń jẹ yẹn báyìí sì mo ṣe máa fún ẹ lóúnjẹ lójoojúmọ́ kí máa fún ẹ lóúnjẹ o ti sọ̀rọ̀ ilé mo dẹ̀ pé máa fún ẹ nílé èwo ni tó ń jẹ lójoojúmọ́ ibi tí màá ti rówó. ọmọ mélòó lẹ màá tún máa bọ ìwọ pẹ̀lú wọn. ẹ ẹ lè da èmi náà pọ̀ mọ́ àwọn ọmọ yín tọ́ àbí ẹ lè da mi mo jára ta sí inú o mo jára ta sí inú pẹ̀lú gbogbo oore tẹ́mi ti ṣe fún yín o. ṣé mọ̀ pé ọmọ yín tó lóúnjọ rẹ̀ mi ṣé mọ̀ pé gbogbo iye kí iye tẹ́ ẹ bá ti ń fọ́ ọmọ yín gẹ́gẹ́ bí owó bóyá fún ní hundred naira two hundred naira lówó tọ̀dọ̀ mi ìlọ́po méjì ní fi gbà o tẹ́ ẹ bá fún one thousand yín gba two thousand o ìlọ́po méjì yìí tẹ́ ẹ bá fún ọmọ yín gẹ́gẹ́ bí ọmọ bíbí inú yín lèmi ọmọ gbà ìlọ́po méjì lèmi ọmọ gbà o. méjì owó tí n bá fún ọmọ mi ọmọ tí mo bí ìwọ máa gbà lọ́wọ́ mi. ọlọ́run go hmm? ṣé relative mi ni ẹ ni. ẹ ń ta èmi dànù àbí ẹ ń ta èmi dànù ẹ jẹ́ kí mi mọ̀ pé mi ẹ ṣe mọ̀lẹ́bí yín àbí. ṣé bá gbọ́ mi ò lè ṣe. ẹ má bínú sẹ́yìn. ọ̀rọ̀ ẹ ṣe wà expensive báyìí ó mọ wájú ẹ̀ ń tó wà ní. ẹ ẹ má bínú irú rẹ̀ ò ní wáyé mọ́ irú rẹ̀ ò ní wáyé mọ́ ẹ má bínú ẹ má bínú. n kò fẹ́ rẹ̀ n kò bínú mọ́ oore tó ṣe fún mi ni kò ní jẹ́ kí n bínú jù má sọ rẹ̀ mọ́. èmi ni èmi tí mo dẹ tàkúté tí n fi yẹ̀pẹ̀ sí ni èmi ni mo fún ilé ayé jẹ tó bá jẹ́ pé mo ti gbọ́rọ̀ sí àwọn tó fẹ́ ṣoore fún mi lẹ́nu tí pé kò ní sí ọ̀rọ̀ à ń lọ́rọ̀ ẹni lọ́rùn báyìí à ń ṣe ẹ̀sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ òní síbẹ̀ mo tọ́ pé mo ti ṣe oore fáwọn tí wọ́n fẹ́ kó fún mi kàṣàgbà báyìí tí wọ́n gbélé lọ gbẹ̀ẹ́s tí màá gbà tẹ́mi ó di mi lọ ní àti màá náwó lọ yàfọ̀yàfọ̀ ẹ mọ̀ pé kò ní sí wàhálà ńbẹ̀. ọlọ́ọ̀lùgọ kí ló fẹ́ gbà. owó táwọn ọlọ́pàá fẹ́ fún mi nìyí sẹ́mi pé lẹ́yìn tẹ́yìn lọ tán làwọn ọlọ́pàá declare tí wọ́n sọ pé ẹnikẹ́ni o tó bá bá wọn rí gbọ́mọgbọ́mọ o bàbá bó ṣeré o wípé tó bá ti lè gan lọ́mú báyìí tí máa mú yín báyìí tí mo fà yín lé ọ lọ báyìí wọn ò gbòó lé lọ ni mo dùn mú mo soríire nù lèmi gan ṣé gbogbo ẹ fún mi ní one naira ẹ fún mi ní one thousand tí mo sọ mo ń sànù yín ni. nígbà tẹ́ ti ní pé apá yín ọ̀ka kò sí wàhálà bẹ́ẹ̀ nínú àbá ṣe mọ̀. wá wá wá kí tó ni. ọ̀kan ló sọ sí mi lọ́kàn tí mo sáré rántí kó tó di pé ó lọ nísìnyí. kí ni mo tún bẹ́ẹ̀ sọ kí ni mo kí ni mo sọ. mo bó sọ̀rọ̀ pé o fẹ́ máa gbé ọ̀dọ̀ mi. ẹ mo ní mo fẹ́ máa gbé lọ́dọ̀ yín. èmi kì í ṣe fúláàtì ló fẹ́ kó sí kì í ṣàṣe fúláàtì lórí kwẹ́sì lọ́dọ̀ mi. tí ò bá kíkì bá ń ṣe fúláàtì ló fẹ́ àjọ máa manage bí o kò sí wàhálà. sẹ́yìn kọ́lé fúláàtì síbi ní ṣé kò ṣe pé ilé kọjú sí mi kọjú sí ọ náà lẹ́ ń gbé rárá bàbá ti láàyè wà fún mi yàrá kan náà ìmọ̀mọ́ lè jẹ. ṣé ò kì í jẹun pọ̀ ẹ̀mí lòdó máa ń jẹun lójúmọ́. èmi èmi ò fi gbogbo ara mọ jẹun dàbí alára mo lè ó kàn jẹ pé mo lè jẹun bí ẹ̀mẹjọ bí ẹ̀mẹsàn lójúmọ́ njọ́ sì máa lápẹ́táìtì mo lè jẹun bí ẹ̀mẹje. ṣé lọ́sẹ̀. nǹkan lọ́sẹ̀ kan kìíní ọjọ́ kan ni ọjọ́ kan ni. ẹ̀mẹje ló ẹ̀mẹje ló ń jẹun lójúmọ́. ọjọ́ kan ni wọ́n mọ̀ mí lábúlé wọn ìka ń jẹ́ sí mi lọ́wọ́ ọlọ́run lúgọ. ṣé ìyá ló ń fún ẹ ló ń jẹ lẹ́ẹ̀mejì lójúmọ́. eléyìí tí mo sọ nǹkan tí mo ní iye tí ọmọ yín bá gbà ìdá ọkọ méjì rẹ̀ ní mọ̀ gbà tí mo ní tí ẹ bá fún ọmọ yín tọ́jọ́ rẹ̀ mi ní one thousand yín gba two thousand o. ṣóṣù wa lórí yẹn náà ni. mo wà ń bẹ̀ o. tí máa fọmọ mi ní owó kan ní ìsìn ìlọ́pọ̀ ẹni wọ́n máa gbà. agbára ọlọ́run. ẹ ọlọ́run akọ àmọ̀ ṣe máa kọ́ máa gé ìmọ̀ ọmọlẹ́jì tẹ́ bá ẹ má ẹ má ro ọkàn pé bóyá tẹ́ bá fún ọmọ yín ní hundred naira two hundred naira two hundred naira nígbà iye tó bá tó mi ń ná lójúmọ́ lèmi ọmọ ń ná. èmi kò jiyàn lọ o ti di ṣíṣe ọlọ́run ló sọ bẹ́ẹ̀ yẹn ló wá ṣe sori bíi láǹgbà tó ń ṣe kankan ó fẹ́ máa sá lọ. bàbá mi ò sí bó o ṣeré ọba bẹ bó o ṣeré ọba bẹ. ẹ rí ẹ lọ́rùn ẹ gbogbo nǹkan ló fi smart <laughs> ẹ kò sí wàhálà ọlọ́run lúgọ ń wòṣẹ́ ọwọ́ tiẹ̀ náà ẹyin ohun tó ṣẹlẹ̀ ni pé kinní kan wá kó strike mind and head mi ṣé tí màá sọ fún ẹ ṣé wà gbà. agbára Ọlọ́run. àgbàlagbà tó o bá rí tí ẹ̀yìn ojú ẹ̀ pọ́n hmm. bíi ti sẹ́ríkì hmm. ó ti rìn kiri ni o. sẹ́ríkì ọlọ́pọlọ. bẹ́ẹ̀ni ó ti rìn kiri ni wàá rí pé màá bá kí láàárọ̀ báyìí hmm. bá jẹ́ táàmù tí ẹ lọ kanlẹ̀kùn mọ́ lórí bójú ẹ̀ ṣe máa yọrí rírìn torí àti experience tó ní ni o mo ti rí tó o ara ń sọ̀rọ̀ fún mi bí mo ṣe ń wù ẹ́ yìí Hmm. ewu wà ń lu yín fún ẹ ìwọ náà máa de lu yín mọ́ lábúlé ọ̀dọ̀ wa má de lu yín mọ́ láyé ẹ tó o bá mọ̀ pé òun ẹ láti ṣoríire hmm. kọra dúró ní ibi kọlọ́ máa kẹ́ ẹ ìdẹ̀ni jẹ́ kí ìyà jẹ́. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé rírí àgbà ní sàtọ́kùn fún ìkìlọ̀ wọn sọ ti yé yín èmi mọ̀ pé ẹ rí sọ kí mo fẹ́ lọ sí lùwà náà tẹ́lẹ̀ náà dàbí ara mi ò gbà tí kí n lọ lù gbogbo gbà ó kàn jẹ́ pé bọ́bá dàsìkò ọdún ẹ yọ̀ǹda ní ìlélẹ́ o. ó ṣe lọ ní lọ́dún léyà ah, ọdún léyà ah, ọdún ọmọ jẹ ń ṣe ń ta láyé ìyìn ṣe ń ta rí sẹ́ẹ̀rì ẹmọ jẹ ń tàn yín wọ́n du ẹran lójú mi báyìí nílùú wa ni ah. níjọ ọdún léyà wọ́n lè dùn tán o kí a lọ kí í dì ká wá padà sí ibi o àmọ́ pé wọn ò ní du ẹran lójú tèmi èmi ò lè ṣe o kí n lè sọdún léyà ń ta, tó o bá lọ ṣe léyà ń lò yóò máa kú tó o bá ṣe wà kú. àwọn kò tiẹ̀ ní tẹ́mi lọ́rùn nígbọ́n ọmọ tá a jọ ṣe kéèké mọ́jọ àjọpàdé ńlẹ̀ táwọn gbáyún táwọn gbáyún gbà táwọn gbáyún. wọ́n sọ fún ẹ pé mi ò máa pa ẹran ògbógbó ọdún ni mò ń ṣe. ṣé ẹ̀ ń fẹ́ ẹran tí yín jà ni ẹran tí wọ́n ti fi jà tí ó ti kú sára tó yẹ pé ṣe máa ṣe báyìí ọ̀rọ̀ ni. ẹ̀rọ mi ò fẹ́ yẹ gífà nìyẹn. ẹ̀ẹ́n. tó bá lè ti sọ pé tán tòmátò bá lọ náà tó fagídí lọ bàbá ẹnikẹ́ni sọ̀rọ̀. kò sí bàbá bàbá bàbá kò sèré. ìsàlọ̀ ro. ìsàlẹ̀ òkè. wọlé wọlé hundred naira lọ́kọ̀. Ah, bàbá seventy naira ní sàlẹ̀ ọ̀kún. bísí wọn fẹ́ bọ́ọ̀lẹ̀ kó n peli. Ajíbádé mo ti fẹ́ bọ́ọ̀lẹ̀ seventy naira ni mo fẹ́ san. seventy naira ló fẹ́ san. bẹ́ẹ̀ni. àtàjíbádé àti sàlẹ̀ ọ̀kún iye kan náírà ń gbé mọ́tò bá fẹ́ wọlé kó wọlé kó bá dẹ̀ fẹ́ wọlé kó máa lọ tirẹ̀. bàbá seventy naira ṣé kí n wọlé àbí kí n má wọlé. Ajíbádé seventy naira wọ́n dà wọlé àmánéjì rẹ̀ ẹ̀dẹ̀ ń ṣàkọtẹ́lẹ̀. sàlọ̀kì ní ro sàlọ̀kì ní ro. ó ṣeré ó ṣeré èyí náà mà bẹ́ẹ̀ ẹ kọ́ ara jẹ́ ẹni ò tí ẹ lè jó ya parò tó jẹ́ olóko tó yó tán. tọ́wọ́ ké mo múra mo múra ẹ ń péjọba ọlọ́dẹ ẹ dọ́bẹ̀ pé kàtàkù. mi ò mọ ìwé mi ò mọ túmọ̀ òwe tó ń pa ìwọlùmọ̀ bó ti ń gbé òwe bọ̀. ìsàlọ̀ kìnìún ro ìsàlọ̀ kìnìún ro ìsàlẹ̀ òkìní road. yẹ́sì ní jálọ àbẹ́ ìsàlẹ̀ òkìní road ẹgbẹ́ ìsàlẹ̀ òkìní. tó o fẹ́ ṣáàtà ọkọ̀ ni arákùnrin. ó lè mú àjẹ́ ìpọ̀ ó sì ké èèyàn kan ní wọ́n kọ̀ jáde. ẹ jẹ́ kí n gbé èèyàn kan tó kú sí ká tó má lọ. ìsàlẹ̀ òkìní road. ìsàlẹ̀ òkìní road ìsàlẹ̀ òkìní road. bàbá ẹ̀dá wa ló wà bí ká máa lọ́n ti wa ni. kílẹ̀ fẹ́ bọ́lẹ̀ fún. ókè èrò kan ká gbé wọlé ká máa lọ ẹ̀ kí mọ́tò mo ń bọ́ ẹ má bọ́ọ̀lẹ̀. ọ̀dọ̀ àjẹ́ ká máa lọ àárí lójú ọ̀nà àárí lójú ọ̀nà. ìsàlẹ̀ fi ní wò. lóbi ṣeréṣeré o. náà ni ẹ ló jẹ o. black ẹ ò jẹ o. ẹ kò jẹ́ àtọ̀. tó bá mú rẹ̀ o ṣoríire. mo black òṣòfò nìyẹn ó mú black báyìí òṣòfò nìyẹn ó mú black báyìí ó sanwó nù nìyẹn ó yá let's go red ló jẹ black kò jẹ red ló jẹ black kò jẹ red ló jẹ black kò jẹ fẹ́rẹ̀ bá rẹ̀ jẹ́ fowó sí ok one bay ó jẹ two bay nìyẹn. tamọ tamọ tamọ ẹ yá tamọ four hundred four hundred jẹ eight hundred mú four hundred kò jẹ eight hundred. jesu jesu jesu two hundred two hundred two hundred lórí yẹn gbà lọ́wọ́ ẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ ọ̀hún dà. ọ̀hún dà. ọ̀hún dà. ọ̀hún dà bó ṣe rí wa bó ṣe rí wọ́kán. ọlọ́run ló kọ̀ọ̀kí lọ́wọ́ àmì. àà sórí àwọn tí ń ta kinní tẹ́tẹ́ lọ́ọ̀kan ni. àní ayé tó kárọ̀ ọ̀run. ọ̀gá rẹ̀ ọ̀run. bí wọ́n bá ti ń la aago gbàlà báyìí gbarangbarangbarangbarà èèyàn máa wọkọ̀ gbàlà ní. ọmọgbọ́n ẹ mọ kírun kẹsì mọ gbàdúrà ẹ mọ kírun kẹsì mọ gbàdúrà ata ló lè mọ ìgbà wọn ní tàbí àkókò wa wà lẹ́gbẹ̀ẹ́ ẹ máa kírun kẹ jẹ́ àgbẹ̀ kínní ìsúnmọ́ wọn lọ́wọ́ kan kó lọ bẹ́ẹ̀. ẹ wo ẹ ṣé wọ ọmọ pé tẹ́tẹ́ ọmọ atẹnibọ́sọ ni wọ́n. lọ́dẹ sórí o ò lè nígbàgbọ́ tó fi kú bí jésù dé báyìí kó pírìtì fún ọ ò lè gbọ́ pẹ̀lú gbogbo ìkùránì bẹ́ẹ̀lì tí mo kà fún ọ yóò gbà náà sórí bó ṣe ń wè mí yìí o mọ̀mọ́ fi ojú tiẹ̀ wè mí o tó ti yọ tẹ́tẹ́ orí tẹ́tẹ́ ni mo gbé alátọ̀run o nínú tí mo mọ̀ ṣe jùlọ ayé tẹ́tẹ́ ni ọlọ́run alájẹ ah, ah. Ah, tẹ́tẹ́ wo ni ti bá wọn tarí mo ti mọ̀ ta kàlùkàlù ni mo ti mọ̀ ta jákpọ̀tì rí mo ti mọ̀ yí dáìsì báyìí rí ẹ̀sìn ẹ̀sìn náà ń pe dáìsì mo ti bá wọn tárí mo tún bá wọn fa yọ ọlọ́pàá mo fi bá wọn ta tẹ́tẹ́. tábà wá ta ni dá wa lọ jẹ́ ńkọ́. ṣe rí tí wọn bá ti nígbàgbọ́ láyé gbogbo nǹkan ló sọnù sá ṣé tí àwọn dèdè ní tẹ́tẹ́ ń bọ́ sọlọ́run wọn mhm. irú àwa yìí tábà tarú tẹ́tẹ́ yọ̀ọ̀ra sọ fún wa ni. à ẹni jẹ́ pé àwa soríire lọ́dọ̀ wa ni nìfani pàtí gbogbo yín ọjà mọ́tà àbá jẹ yóò jẹ òfò ńlé òfò àlejò àbí owó tọ̀dọ̀ ti ẹnìkan owó tọ̀dọ̀ mi nìkan ó ti dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ àmọ́ mọ̀bọ̀ tèmi bá ti ń rore mọ̀mọ́ bá mi ròbí mọ́ tó já mi lójú jù láyé tẹ́tẹ́ ni yá ẹgbẹ́ súnmọ́ wọn. owó wo láì ta tẹ́tẹ́. ẹ dúró ná bínú ṣe rí láyé tiẹ̀ ṣé òun ò lè já ṣé òun ò fẹ́ já láyé tiẹ̀ ni owó wo ni owó wo ni ọkọ̀ fún wa ká lọ fi ra nǹkan. Ah, ah, ó ti o owó ah, àwọn ẹni ẹlẹ́ni débi ń pa tí wọ́n fẹ́ bí mọ́ná tí wọ́n wá dáwọ́ fún wọn làwọn èrò ìta tẹ́tẹ́. èrè ni ah. ọdẹ ni ó ń lọ sí ọdẹ ò sí ṣé àwọn olówó ní owó tí wọ́n kó fún agbẹ́ká lọ́ọ́ fi ra nǹkan wa ni ṣé àwọn nìkan ni ẹ lówó ni sáwọn nìkan ni ẹ lówó ni tá a bá mú sórí tí ò yí ọ ló pọ̀ ju tó yí ọ lọ tá a bá mú owó tiwa nínú owó tí ń bẹ́ńlẹ̀ yìí tá a bá fi ta fẹ́ ta ó dà lè ná tán ká tó di mílíọ̀nìyà àwọn tí wọn padà rán wa ń sẹ wọn padà dọmọ sẹ wa tá mọ rán wọn ń sẹ ni aràn bá mi gan sẹ bá mi tí a ń gbé lọ. yà á súnmọ́ wọn jàre dèdèrè ni wọn ni wọn ìgbésẹ̀ bíi dèdèrè báyìí ó fakọ sí ni. àmọ̀kọ́ta àmọ̀kọ́ pé mọ́kọ́ta mo kó pé o. ṣé àwa náà lè bá yín ta. kíni má ìfẹ́ o ah, kí ló dé àti lọ sọ kíni kíni. àfọ́jọ́ kìtà búrẹ́dì yẹn ló jẹ black yẹn ò ṣe lọ́rí o ronú dáadáa mi mọ̀ yàn rí o oyè àwùjọ òkè irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ black ló jẹ black ló jẹ ẹrẹ ló jẹ black ló jẹ ẹ kó ẹ sì. ẹ bọ́ kúrò sí balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ farabalẹ̀ fún wẹ̀ sí. ó jẹ́ àwòrán jẹ́ òwúrẹ́ jẹ́ o àjẹ́ àjẹ́ o kò bá tẹ̀sí bẹ́ẹ̀ lọ kò lè tán bẹ́ẹ̀ kò lè tán bẹ́ẹ̀ kó wọ́n ọ̀rọ̀ àlàyé bọ̀ yẹn wọ́n sálọ àbí wọ́n sálọ ẹ wò ẹ wò èyàn lè ta pẹ̀lú múrímà. èyàn lè ta pẹ̀lú múrímà yìí ẹ yà jẹ múrí yà jẹ múrí mẹ́wàá. wíyẹ jẹ́ kí ẹ ṣe fún ọ one thousand jẹ́ two thousand two thousand four thousand. five bay ó jẹ ten bay. ẹlẹgbọn yé tí èyàn bá gbọ́ múrí márùn lé lórí èló ní ọjẹ. ẹ má dàlóhùn ẹ má dàlóhùn ẹ má dàlóhùn. ní márùn kẹ́ni mi fẹ́ o sọ fẹ́ mu kọ́ sẹ́ ẹ jọ ẹ jọ yí mi bí mi. ẹ dákun jàre lè máa mú bíi three hundred naira tí a máa fi ṣe é lò léyìn ọgbà. six six hundred. ah má kó gbogbo ẹni lé. Ah, yẹ wọ́n gbàgbé pé gbogbo owó tó kù lọ́wọ́ wa ni ni. jìnnì ni ọ ní ṣé wọn yìí sọ iye tó kù lọ́wọ́ èèyàn fún wọn bí. <laughs> ọ̀dà àwọn gbàgbé pé owó ta kó dé àyín ni ni ni. Eh, eh, ẹ bá fẹ́ kó one thousand lé lò. balẹ̀ níbí balẹ̀ ni wọ́n ti ja wọ́n ti jẹ wọ́n ẹ̀. ẹ eh, mo kó one thousand lé ọyà yìí kókó. ayò ẹlẹ́ ayò ẹlẹ́ ayò. ẹjọ afọ́jò kí n ta o. wo bí wo bí àbálẹ̀ afọ́jò kí n ta o. mo kọ́ làkúlẹ̀ yìí o. ìran iṣẹ́ o ó yá orin orin orin red ló jẹ one thousand ẹ̀dà wọ́n bẹ ẹ̀dà ẹ̀túnlé ẹ̀fọwọ́ ẹ̀ ṣàlóbàdé ẹ̀yà òṣèlú mẹ́rin ni mí olójú mẹ́rin ni mí ẹjọ tó bá ń gba ajá olójú mẹ́rin èmi mọ ẹjọ ajá olójú mẹ́rin lísìn lísìn. afọ́jú òkè ta ọ àtọ́ la tọ rẹ́ẹ̀dì ló ta ọ rẹ́ẹ̀dì ló jẹ ọ rẹ́ẹ̀dì yẹn ló jẹ ọ ògbọ́ mi rẹ́ẹ̀dì yẹn ló jẹ ọ tó bá lọ mú black òfò nìyẹn o òmòfò nìyẹn o. tíjà ni ẹ yà kò sí wàhálà ó yà táwọn táwọn let's go mọ let's go mọ ẹ ṣáájú ẹ ṣáájú ọ lọ nìyẹn ókè ó ti rí o wọ́n sọ. owó ẹ̀ sí oya oya owó ẹ sí owó ẹ sí ẹ wọn bè filẹ filẹ filẹ filẹ owó rẹ tún bè wọn jẹ tó jẹ tún bè wọn ti múra ló jẹ tún bè ló ṣàwé lè báyìí. àṣeyún àṣeyún. tó bá ń gbọ́ lójú mẹ́rin yìí ni wọ́n bẹ̀rù. àṣeyún ta àṣeyún ta àṣeyún ta. ẹ̀yin ẹ̀yin ẹ̀kọ́ wa ẹ̀kọ́ wa kí ló ń jẹ sùúrù tí o ti bẹ̀rù ni sáré mo ṣe jẹ túbẹ yìí náà jẹ túbẹ yìí mo fẹ́ kó túbẹ mo fẹ́ kó lè. ọlọ́run ló túbẹ. má jẹ túbẹ ẹ jẹ́ ká kọ́kọ́ mú lẹ́sẹẹsẹ ká mú five hundred ká tó mú six hundred lẹ́yìn ẹ̀ ká wá ṣe seven lé. ìfẹ́ nìfẹ́ o ṣé wo orí gbogbo yorùbá tó ń sọ ìgàn orí pé yorùbá yìí tó ń dojú tì yàn ni tó lè sọ yorùbá gangan ni tó lè sọ yorùbá gangan mo dẹ̀ mi dẹ̀ mi dẹ̀ ti dẹ̀. ọlọ́run yẹn two bay ó jẹ four bay straight four bay báyìí ó jẹ eight bay ní five bay báyìí ten bay. ẹjọ ẹjọ àbá ẹjọ ẹjọ ẹjọ kò sáriwo wọn ti jẹ one million wọn ti jẹ one million bíi ẹ̀gbọ́n wọn ti jẹ́ wá mílíọ̀nù bílẹ̀ ti dá yín. ìgbọ́n kó tún bèè lé tún bèè. ó jẹ fọ́ bẹ́ẹ̀ ọgbà owó wọn tán ní ìsìn. ṣani ṣani. ókè náà. jẹ nìyẹn. black yóò jẹ o tó bá lọ bẹ́ sí i fún ni o ó yá ó yá ó yá ẹ ó yá red ló jẹ black kò jẹ red ló jẹ black kò jẹ red ló jẹ black kò jẹ owó ẹsì owó ẹsì owó ẹsì owó ẹsì ẹ ó jẹ fọ́ọ̀bẹ ó jẹ fọ́ọ̀bẹ gbà ó jẹ fọ́ọ̀bẹ ó yá red ló jẹ black kò jẹ olójú mẹ́rin olójú mẹ́rin ó kọ̀ sáré ìfẹ́ o ìfẹ́ o sọ fẹ́ kó sí ta lẹ́nu jọjọjọjọ dá mi lóhùn kí ni ayé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ wèrè sanwó nù aláìjálọ aláìjálọ wèrè sanwó nù wèrè sanwó nù. ọmọ fò ọmọ fò ọmọ fò àṣẹ mọ fò ẹ kọmọ ẹ kọmọ ẹ kọmọ èlò ni mo sọ pé mo fẹ́ ta ń sè é ẹ kọmọ wọn bẹ jẹ túbẹ túbẹ ti lọ nìyẹn bẹ́ẹ̀ kan náà túbẹ lọ́dọ̀ kan náà wọn bẹ jẹ túbẹ ẹ lásìí ẹ lásìí. wọn gba ojú ẹ níjà. ẹ ṣe gba ojú mi mo gbé kẹ láti. ṣe é jẹ ojú àgbẹ̀ jẹ́ ńlá ẹ. ẹgbẹ́jọ́ àwọn tani. ẹgbẹ́jọ́ àwọn tani. ọ̀rẹ́ bá lẹ̀ wá sí ńlá sí ẹni. ẹ ńlá sí ẹ. ẹ ńlá sí ẹ. ẹ fún mi lọ ẹ fún mi lọ ẹ bá wọn ẹ ńlá sí bàbá. Alay, alay, alay, kere, kere, kere, kere, kere, kere ẹ̀wọ̀ ẹ má bínú ẹ má bínú ẹ̀múṣà ti bẹ̀ yìí ẹ jẹ́ kí n bu pẹtrol díẹ̀ sí ẹnu kí n wá dà sórí kàpúrétọ̀ yẹn ó máa ṣiṣẹ́ ẹ lè rí bámítì mọ ẹjọ ẹ má bínú. pẹtrol ẹ ẹyin atókù má kó amọ̀nà òun má gba àgbàlagbà òṣì. ẹyẹ tẹ bá dáyàwó bẹ́ẹ̀ yẹ̀ wò ẹ mọ̀ pariwo ẹ mọ̀ pariwo ẹ̀ lè tó mọ́tò ṣe. tó tán ṣé mi ò sọ fún yín. ẹ̀rí sọ́ọ̀fà ó ga ò jẹ́ káwa náà máa lọ torí bàbá yìí máa kọ̀ waste time wa ni. ọlọ́run ṣe àkútì sanwó náà tẹ́lẹ̀. farabalẹ̀ farabalẹ̀ ìgbà tẹ́ ń lọ nísìnyí mo ti gbé yín eighty percent ẹ̀ẹ́dẹ̀ sanwó twenty percent ṣebí bí tí mo fẹ́ já yín sí ló wà lọ́ọ̀kan yẹn. ẹ ẹ à ní lọ bóyá mọ́tò kan la máa wọ̀ débi tá à ń lọ ẹ wá gbowó àti ẹ̀wọ̀ mọ́tò mọ́ náà ti àti sanwó. èmi kọ́ lè jẹ lówó ògùn lè jẹ lówó. ògùn yẹn dẹ̀ máa ṣe ìdájọ́ o èmi kọ́ jẹ lówó kò kúkú ń gbẹ̀bẹ̀ ògùn tí mo trust ọlọ́run orí mi o sọ́kọ ah, mi náà lè dàbí ọkọ yẹn fi ń kéwúrẹ́ yìí bí kò bá takú láàárọ̀ á takú lọ́sàn-án tàbí kó takú lálẹ́ ọwọ́ aṣọ ọkọ mi lórúkọ gbáà dákúdájú ọkọ bó ṣe rè ayé èèyàn pàápàá kó tẹ́ gbọ́dọ̀ rí bọ́ ọkọ mi ṣe rí yìí torí báyé èèyàn bá rí bí ọkọ mi ṣe rí mọ́tò ọ̀hún kó bá tètè kú ìgbẹ̀yìn rẹ̀ kò lè dá ọlọ́run àtúbọ̀tán ayé mi rè rí rúdurùdu yìí kò yẹ kó jẹ́ mi rè eléyìí máa ṣẹlẹ̀ sí wàhálà rẹ̀ wàhálà rẹ̀ mo fi gbẹ̀yìn ayé mi. Ah ìgbà tí màá bọ́ ní wàhálà ìwọ ọlọ́run ṣàánú mi ṣàánú mi ojú ń tì mí. èmi rò pé òjijì wọn ń tẹ̀lé mi ni. òjijì wo ni ń lé ọbẹ̀rẹ̀ kàrámọ̀ rẹ nu. Ah, ah, ẹ̀rù ń bẹ mi o èmi ò mọ̀ pé wọ́n ti padà lẹ́yìn. alájẹ kan tá a ti gbàgbé pé a ti sáko lọ́dọ̀ wọn. ẹ ṣé wọn bí àwọn ọdẹ náà kan tó tẹ̀lé wa dójú ọlọ́mọ tó ń bí mi. wo wo kó sọ́tẹ́ sọ́tẹ́ ń bí ọ̀tẹ́

o sì mọ ti ń jọ lójú tó jẹ́ kó ọmọ kàbòròbòrò tó ti tó ṣe rí tẹ́tẹ́ bí ìgbà kó jẹ́ nǹkan kan bàbàrà tójú òrìrì ni pé ṣé wọ́n mọ̀ pélé ayé ta gbogbo wa wà yìí náà ìgbà téèyàn ta tẹ́tẹ́ ni ẹ ń bá jẹnu ayé lẹ́yìn tó lówó lọ́wọ́ o ẹni tí ò bá lówó lọ́ bí irú ti yín báyìí kò jẹ́ o ó lù sí o. bí irú tọdún àbí tọdún. ìwọ tó dúró yìí èmi mọ̀ pé lówó àti èmi sì ta tẹ́tẹ́ sí. E, e, e, kí ló fún wọn ní àrídájú pé ìwọ lówó jèmi lọ òzò agbárí mélòó lórí tó lówó. lédè tó ń sọ lẹ́yìn. ẹ tọ̀dọ̀ mílẹ̀ ni yóò kọ́kọ́ bẹ̀rẹ̀. owó tá a jọ rò pé ká jọ fi ta tẹ́tẹ́ tá a jọ ná wọ́n kọ́ yọ sẹ́gbẹ́ kan sọ́wọ́n arọ́rọ̀ tájù dà padà mọ́ mọ́ tájù tani wọ́n pè ní tani wọ́n pè ní ṣé tájù lè mẹ́mi àti ẹ̀kọ́ ni ṣé tájù lè mẹ́mi àti ẹ̀kọ́ tó bá sọ di wèrè aṣọ ah. so ah. ah. ti yọ tá a kà rí gidi tààrà so ti yẹ bí gbàgbé yẹn kúkú yẹn so ti yọ <laughs> pé bá a ṣe ń bọ̀ lẹ́ àrí àpàdé Sina Rambo Sina Rambo kan kọ̀máǹdì ìbọn ni gẹ̀gẹ́ ó kàn bẹ̀rẹ̀ sí yìn ni gàgàgàgàgàgàgàgàgà hmm. kòkòkòkòkòbà kòbà kòbà kòbà hmm. gbogbo bó ṣe yìnbọn yìí làwọn àwòpẹ́ à kójú ọmọ rí bi ká dọ̀ owó lẹ̀ lóògùn ẹ̀ bá a ṣe da lẹ́nu làbá fẹ́ fẹ́. ìbọn wa bà wá. ìbọn bà wá. wọn ò sì sá wa. láyé nǹkan ah. ló pé ọ̀tá tẹ́tẹ́. ata. ń da. tọ́ ẹ wa ah. <laughs> mo ń ro kankan ni o mo ti mọ̀ pé mo ti rọ́nà àbáyọ sí i sọ́mọ́ pé mo ti rọ́nà àbáyọ sí i. ó wà sẹ́ńtífíkàlì. <laughs> ó wà sẹ́ńtífíkàlì bàjẹ́ ọpọlọ wà fún mi gan so ti yọ. ṣé ọ̀nà tí owó ayọ̀ ni o ti mọ̀ báyìí. Mm, ọbẹ̀ mọ̀ já mi tẹ́. tẹ̀lé a sọ̀rọ̀ sinimá ń bò kó ní kò jẹ. Ah, ah. Eh. òun lọ́lọ́run ló gọ́ òun wo ó jẹ́ ọ̀wà wá ọlọ́run ló gọ́ òun ó jẹ́ ọ̀wọ́ wá ní ọlọ́run ló gọ́ lóbìnrin yẹn bínú ṣe rí. lóbìnrin yẹn mò ń dáhùn. ṣé a lè rí bíi fifty naira ní lọ́wọ́ ẹ̀ káfíra karosíìnì bó ti ẹ̀ ṣe dájú ìgò ìlú náà ti ń lọlẹ̀ o. karosíìnì kọ epo ìbò ni torí kọ bọ̀ ọ̀gán lè bọ́ọ̀lì lápò mi níbi tí mo bá dé ṣé ìwọ mọ̀ wípé gbogbo owó tó wà lọ́wọ́ mi náà òun láìra epo láìra àlùbọ́sà láìra gbá sórí korongodo tó bá gbọ́ ní ìsìn ní eré mi lọ dán lẹ̀ eré mi lọ ṣe kí mi lọ dán. kò sí wàhálà kò lè sí wo lè mú kankan lẹ̀ máa iye tí wọ́n ti mú lé àbí hmm. tó ti fara gbá. ẹ ń bolo àdà ọlọ́run lúgọ ọlọ́run lúgọ ọlọ́run lúgọ tẹ. sórí tó bá ti fẹ́ sójú wèrè n ló mọ̀ fi ọwọ́ òsì tayò. wàá jí àwa fún yàn jẹ. bó bá ti ibi tó bá ti ń lọ ọwọ́ òsì ló ti mọ mú kinní ló ti mọ fi kọ́ ayò síta. sọ̀rọ̀ kọ́wọ́ tún mú lò délẹ̀ eh. ó já dáadáa. ṣé ń rí ọtí ni Kàbírù. Eh. ọjí kí ni wọ́n ṣe kájú nù. Eh. <laughs> ṣé o lè máa pè mí bọ̀dà. Ah, àwa kí sọ́kò pè ọ̀tá ń jẹ́ òpè gbọ́dọ̀ fọ́ ọ̀rọ̀. òpè onífọ̀ èmi mọ̀ pé tájù ò ní dán ọdọ́kọtẹ́ ẹ máa jọ tọrọ ayé jẹ yìí ọdọ́kọtẹ́. èmi wò pé bóyá àbí kárán mọ́ ní ọ̀sán àbí. Ah, oríṣọ òdodo ọ̀rọ̀ lọ́sọ lóòótọ́ ni kí a lè fi ṣèrìmọ̀ǹdòdò mi oúnjẹ àbí. ẹ ti ẹ̀ mú mi rántí ẹ dákun oúnjẹ wèrè tẹ́lẹ̀ ń ṣe látòrọ̀ sékè tó jiná ni tí wọ́n bá ti kàn yín àsìkò tí ń tẹ́ fẹ́ ṣe ń jẹ báyìí ẹ mú gbogbo nǹkan ẹ darí rẹ̀ rúpọ̀ mọ́ra wọn. ọjí ọjí mọ ní sùúrù ọmọlúwàbí mọ ní sùúrù ní kí ló wà ń bẹ ṣé gbogbo oúnjẹ tí èèyàn bá dà sórí nẹ́lẹ̀ kan náà ṣé gbogbo ẹ̀ náà ni ọ̀sàrè mọ jí nẹ́lẹ̀ kan náà wẹ̀ sí ni ìrẹsì àtẹ̀wà là ń sọ ń parẹ̀ yìí bí ọwọ́ náà bá bara ìsì ọlọ́run gbọ́ èèyàn lè ẹ̀wà onítètè jí náà ó mú yóò prove stubborn sáà ni. àgàgà kó tiẹ̀ wá lọ jẹ́ ẹ̀wà òtílí ẹni ló burú jù ọ̀rọ̀ mi sí látàárọ̀ títí dalẹ́ báyìí kóńtà ni ó le. bóun ṣe máa kọyìn rè bó bá bomi sí yóò tún kọyìn. ìtìlí ó pẹ́ kó tó jiná ṣùgbọ́n kókó wọ́ọ̀bù òun náà pẹ́. mo lè kọ́ bẹ́ẹ̀ tiẹ̀ ìṣẹ́jú márùn-ún ni tí ò bá rẹ́ẹ̀dì lẹ́yìn ìṣẹ́jú márùn ẹ pa mi. ẹ pa. yóò jiná lẹ́yìn ìṣẹ́jú márùn-ún kò sí wàhálà ẹ ẹ Kabiru mo ń bọ̀ mo fẹ́ tọ̀ o fẹ́ tọ̀ bó ń sá lọ. bó bá ń jẹ̀wà bó ń jẹ̀rẹ̀ lọ́wọ́. wá ni náà wò wá yẹn wá wo mi yẹn náà wèrè yóò gba ẹ̀gbọ́n yìí. àbọ̀bẹ̀ kan tẹ́lẹ̀ dá òun náà ń sapà gàgà sọtọ nígbà tó ń da six two rèé o mọ jáde ń bi eléyìí o jáde ń bi yẹlò. ọmọ lórí burúkú dèdè káàkiri ibi wàá fẹ́ yín lúwọ ẹ sínú lórí kíni dandan ni kí ẹ ṣe nǹkan jọ sàn lórí pé àfẹ́ jẹun ká máa dáná ká máa dáwó ká máa dáná ká máa ìwò ń wèrè gangan ṣùgbọ́n gbèmí bá kọ́kọ́ yó tí mo tẹ́ra mi lọ́rùn náà èyí tá a bá tún wá fẹ́ jọ jẹ àtúntò jẹ bó o ṣeré àgbàlagbà cause trouble àwọn ọmọ rẹ̀ gangan dem bi wàhálà pikin ilé bó ṣeré ojú rí tó etí ń gbọ́ tó ilé bó ṣeré ìròyìn ọ̀tá mojú báwo ẹja lọ lélelélele bó ṣeré ilé bó ṣeré bó ṣeré àgbàlagbà cause trouble àwọn ọmọ rẹ̀ gangan dem be wàhálà pikin ilé bó ṣeré ojú rí tó. ọ̀nà ọ̀pá ni délẹ̀ ń bọ̀ híyà ọlọ́lùkọ́ ẹkúsẹ́ lọ́wọ́ ẹ̀ wàá gẹlẹ̀ wàá gẹlẹ̀. ẹ sáré ige ẹ̀yìndà ẹ̀yìndà. òun lè jáde bínú ah. ṣe má gbá ìwé wẹ̀rẹ̀ jọ. ẹ dákẹ́ ayò tẹ́ ń ta ẹ dáwọ́ ayò tẹ́ ń ta dúró Kàbírù bá mi bèrè lọ́wọ́ wọn pé ṣé àwọn méjèèjì fẹ́ ní àwọn ò mọ táwọn ṣe. kí la ṣe kí la ṣe àjà ẹ mọ tayo mọ fẹ gbójú kan wò. mo rò pé fẹ́ dé wèpè sódì tí máa mú àbádà tí máa sìbò yín lórí orí ẹ̀yin méjèèjì yóò sì yí lọ́rùn yín. kí la ṣe sọ tá a bá ṣe ni kò sọ. ẹ̀yin náà dá lóko tó ń bí yóò ní kí ni la ṣe. iná wa tó jẹ́ wípé nígbà tí ẹ kówó fún wa àgbà ọjà lọ ńgbà táwọn ń bọ̀ lọ́dún wo bí gbogbo ọ̀rọ̀ lèèyàn máa fẹnu sọ ni kílò kílò ń dọ̀rọ̀ padà sẹ́yìn gbogbo yẹn lọ́mọ̀ pa lọ́jà a sì ti lọ́ra rẹ̀ sí àtẹ̀wà àti rí epo àti ra àti ra ayọ̀ àti ra tòmátò àti dà sórí iná kí kí ni ó jiná ni kó kálukó fi nǹkan sínú kí ni kí ló tó wá ń sọ. kò dájú pé àti àti ẹ̀ lè jèrè rẹ ná ní tiẹ̀ ṣùgbọ́n tóun ti ń fara wí ọ òun ní ń dùn mí fún bẹ́ẹ̀ ṣe wà yìí Kábírù Kábírù so mọ̀ pé báwọn méjèèjì ṣe kó làṣẹ ẹ̀kẹ́ bí ọ̀sán tí wọ́n so mọ́lù láàyè so mọ̀ pé wọ́n lọ kó òkúta àpáta ńlá sórí iná wọn á bomi sí yín wọn ó ya ya ya láti. ládùúgbò sáyé ó kọ́ pé òkúta rẹ fi sórí wọn wá sí. sọ ṣèṣe ni nígbà tó yàn ya wèrè kéèyàn wá lọ ra kẹrosín nítorí òkúta àbápàtà lọ́sọ̀ ni kéèyàn dà sórí iná kéèyàn máa ṣe sábàtà ń jiná ni. ọ̀dà ẹ ẹ báwo ni wọ́n ṣe mọ̀ pé àpáta àbókúta ló wà nù. bí yàrá yẹ ẹ tó kúnjó ni bí bàbá ẹ ni. bí bàbá tèmi kò ní dáa fún ọmọdé sọ. pastor. ọṣẹ tẹ̀kú ya yín ẹ yìí nínú ẹ fẹ́ sọ mi lẹ́nu ládùúgbò ni ṣé ẹ mọ̀ pé mo ti páàkì kùjú keep short ẹ máa wọ ọmọ wẹ̀rẹ̀ ó ní ẹ̀dúró ẹ̀dúró lókè fún wa báyìí ẹ̀ ń jà ẹ̀ sọ́tọ̀ ẹ yìí mi pé mo ti páàkì ni irú ọmọ wo lẹ fẹ́ yà bínú ṣe rí lukos ìwọ tó yẹ pé mo bìlì pé tí bá tiẹ̀ kù ní unexpectedly kí bínú kú ó lè mú ilé ìró túmọ̀ kó ní brain ẹlẹ́lẹ́yà rí ẹ irú ọmọ irú ìṣe ẹ fẹ́ yà nù ẹ dẹ̀ sọ mí di bàbá òpònú gbogbo ará àdúgbò àmọ́ àwí bẹ́ẹ̀ mi ò tọ́ yín ṣé mi ò tọ́ yín ni bàbá olówó aládùúgbò yìí kó máa sọ pé òní ọpọlọ tó mi tí mo bí mo ṣe ń ṣe lórí yín tí mò ń la kàkà lórí yín àwọn àbúrò yín dẹ̀ da owó jọ àti àwọn tó tún jẹ́ àgbàlagbà láàrin wọn wọn kó owó lẹ̀ pé ebi ń pa wọn tẹ́ẹ̀dẹ̀ gbowó ìkẹlẹ̀ àrò oúnjẹ wa ẹ lọ ẹbọ ẹlẹ́lẹ́yà ara yín ẹni ò lè dá yín lọ́nà àgbénidá wọ́n gba owó lọ́wọ́ yín ẹ fi bí pa dédé orí yìí kò ṣe ọlọ́run àfi bí pa yín ẹlẹ́yàrá yín ẹ ò ń ṣe ọmọ tí èèyàn lè fi yan gan ìmọ̀ ẹ fẹ́ you are bastard and bastardize ọlọ́run lugos ó jọ mí lójú òun pẹ̀lú ọbọ jáwúrà èmi ni mo bí gbogbo yín ìwọ́dẹ̀ẹ̀rẹ̀ ọmọ bọ́ọ̀rọ̀ ẹ ṣe jẹ́ o you are more or less of my child èmi mo ní blame on adequate education tí mo fún ẹ olùfà ògbé eléyìí máa fi ẹ fi eléyìí ṣàṣemọ́ ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ o ladies and gentlemen the entire children ẹ má bínú ọlọ́run á dúró tì yín ẹ ní ṣẹlẹ́yà jẹ́ gbọ́ ọlọ́run kò ní fi ebi alẹ́ àárọ̀ ọ̀sán kò ní fi pa yín orí tàwọn ilé ìlú burú ṣùgbọ́n tí ẹlẹ́yà ọba fẹ́ yọ látọ̀dọ̀ wọn tẹ́lẹ̀mí mo mọ̀ pé mo bí gbogbo yín mo mọ ìtú tó ní kálukú lè pa mo mọ iye mèrè láàrin yín ẹ gbìyànjú kẹ́ ẹ bẹ̀ wọ́n kẹ́ ẹ lu collective apology kẹ́ ẹ fi bẹ̀ àwọn tó dúró yìí. bámi ṣe rí ẹ ńgbà táwa àkọ́kọ́ ń lọ sọ́jà gẹ̀rẹ́ láwọ ojú ọ̀nà báyìí gbọ́n ńgbà tá a máa ráwọn èèyàn gẹ̀gẹ́. kí ló rí kí ló rí kí ló gbogbo nǹkan tó bá tójú bá ti rí lẹ́nu ọ̀sán ni bá mi ẹ mọ́ gbọ́ tèmi jàre tẹ́lẹ̀ ẹ wù ẹ bá mi ẹ bá wa bẹ̀ wọ́n kí kókókó kí wọ́n forí jì wá irú ẹ̀ ò ní wáyé mọ́. olóṣì ní í sẹ́ lẹ́yìn tèmi ti parí ọ̀rọ̀ tí mo wà lórí throne tí mo fi parí ọ̀rọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa tender explanation àbí fẹ́ máa tender explanation orí yín ti burú lẹ́yìn tí mo wà lórí throat mo ti parí ọ̀rọ̀ àsìkò yẹn ni wọ́n fẹ́ tender explanation mo ní kẹ́ ẹ lo collective apology kẹ́ ẹ bẹ àwọn tí ẹ fi ebi pa ọ̀rọ̀ mi ò jù yẹn lọ. ẹ Kabiru ṣọ́ọ̀ì ẹ ọjí. ẹ má bínú. ẹ má bínú sọ́ọ̀ì. ẹ̀yin ẹ má bínú ebi alẹ́ àtàárọ̀ àtọ̀sán ò ní pa yín. ẹ̀yin ẹ ànírílábùrú mọ́ kó tó di pé ẹ àlá o àwọn olè àti alágbèdá kan gbé gàrí mú ẹ ń bọ̀ ni mo ti gba ọjà tí mo ti ra nǹkan ọbẹ̀ tẹ́ máa jẹ tẹ́ máa sè tí gbogbo olè máa jẹ àmọ́ tó bá yẹ pé wọ́n sáré pè mí lójijì pé ẹ̀n ásídẹ́ǹtì ṣàmù pé kí n tó débẹ̀ first aid ni àwọn ìjọba máa ṣe fún yín àbáwọn medical first aid ni gàrí ìjẹ́ tí mo ra wáyé ẹ máa kọ́kọ́ mú gbogbo ilé. ǹjọ́ gbọ́ báyìí ẹyìn bínú ṣe rí ìwọ ni o máa jẹ́ distributor gàrí fún gbogbo entire family ẹ bu omi tẹ bá bu omi kólúkàlùkù mú kókọ́ mú kẹ́kọ́ wà competent ìyẹn ló máa fún yín lókun nú kẹ́ tó lè ṣe ọbẹ̀ tí gbogbo ilé máa jẹ ànírí láburú mọ́. bó o àgbàlagbà kọ́ strọ́bù àwọn ọmọ rẹ̀ gangan dem be wahala pikin ilé bó ṣeré ojú rí tó etí ń lọ tó ilé bó ṣeré. lẹ́sìn tí mo fún yín gàdí pé mú. ebi ó bá pa ìyá ẹ̀ka ebi ó bá pa ìyá ẹ̀ka. àṣẹ ìṣọmọ gidi olórí burúkú ni wọ́n fún yín ní gàrí nísìn. kí ló tó lẹ ẹ ẹ mu náà lẹ mú yẹn. bínú ṣe rí kí ni ètí òun kọlẹ̀ jẹ̀ kí ló ṣe. n pàkejì ẹ. ìtọ́ máa mú lọ́kọ̀. pàkejì ẹ. bàá mi o sẹ́mi pé ẹ̀yin lẹ fún àwọn wèrè méjì sẹ́mi pé ẹ̀yin lẹ fún wọn lọ́rọ̀ sọ irú àwọn eléyìí ò yẹ ẹnu ẹbí wa. ẹgbẹ́ dàgbẹ́ ẹ lọ sí ọ̀tẹ̀. Yes, yes, sọ pé ẹ exclude wọn nínú ẹ̀. sọ̀kúlù ìbùkún sọ̀kúlù ìbùkún sọ̀kúlù ìbùkún. bàbá àbòsí àwọn àbòsí rè bàbá àbòsí sọ̀rọ̀ wèrè inú rẹ̀ ṣe kí ni bàbá àbòsí ta ni ta ni lè ń pariwo. èmi ni èmi èmi ọlọ́run lúgọ. Ah, lugos. ẹ wo mi fẹ́ kẹ́ mọ̀ pé mi lugos nǹkan bá mi lára mu èèyàn tó bá dìde nínú pé lugos. ọlọ́run lúgọ ẹ ṣẹ̀ṣẹ̀ ń pèdè ara nu tẹ bá ti pè mọ tẹ bá fẹ́ pè mí láwé àpèjà orúkọ mi Ọlọ́run lúgọ ẹ mọ̀mọ́ pè mí lúgọ sí. ṣé kí ló bó dé kí ló ṣẹlẹ̀ sí ẹ. ẹ wo èmi ti èmi ti tú gbogbo ibi tó yẹ kí n tú mo ti lọ gbogbo àwọn ibi tó yẹ kí n lọ mo fẹ́ owó yìí sí rówó mo sì padà wá bá yín pé èmi fẹ́ gbowó lọ́wọ́ yín o. ṣé bí mo ti ṣàlàyé fún ẹ ó béèrè owó lọ́wọ́ mi níjẹta mo ṣàlàyé mo ní lọ́wọ́ tí mo wà kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi mọ́ mo ti búróòkù ṣé ó yẹ kó a máa tẹ́tí mi ṣé yẹn ló mú ẹ wá jí mi kalẹ̀ báyìí má jẹ́ kí n láì fi rẹ̀ o èmi ò fẹ́ gbogbo gbogbo gbogbo gbogbo system tó fẹ́ máa bá mi lò yìí o àwọn ọmọ tí mo bí nú mi gan wọn ò dà mí láàmú báyìí n bá ti fi fún wọn pé kò sówó lọ́wọ́ mi o wọ́n máa fi mí lẹ̀ ni kéde kó fẹ́ yọlé ayé lẹ́mi mi báyìí ná. èmi bàbá bòsì bàbá bòsì lẹ́nu yín lẹ́yìn sọ pé àwọn ọmọ tí a bí gan wọn ò sẹ́yìn lánàá dandan wọn ò pín in lẹ́mi èmi lèmi ń pín in lẹ́mi àbí ẹ má bínú ẹ má bínú ẹ kó àlejò ẹ àlejò mo mọ̀ pé láìpẹ́ ìlágbára ọlọ́run ní tẹ́ẹ̀ ń sùn yọ̀dà lójú yín torí ẹ gbàlejò ẹ yá máa lọ pa ògún bẹ́lẹ́dẹ̀ wọn kẹ́ ẹ sún tí wọ́n jẹnu. ẹ àwọn àlejò bẹ́sẹ̀ ń wo yìí baálẹ̀ ìlú wa àwọn bàbá tó jẹ́ bàbá làbákẹ́ tẹ́ ẹ fi ṣe kínní jò ní wọ́n ń bọ̀ ń bí àwọn ọlọ́dẹ ìlú wa wọ́n ń bọ̀ ń bí àwọn ọlọ́pàá tẹ sámọ́ lọ́wọ́ wọ́n ń bọ̀ ń bí so ti yẹ iye owó oni ní àwọn kan mo kó àmójúbà wọn àwọn ọ̀tá ni àwọn ọ̀tá ni mo ká àmójúbà rẹ. kò séèyàn tí màá kó wa ju àwọn tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ náà lọ àwọn bàbá bàbá làbákẹ́ tẹ́ jí ọmọ wọn gbé àti àwọn ọlọ́pàá lu àtàwọn ọlọ́dẹ lu wa pẹ̀lú panasọ́ ọjọ́ ní tẹ̀sán fún tí wọ́n fi ń igi wọ́n gbé wa ni tí wọ́n bá rẹ́ ọrùn yín kí àwọn ọmọ yín bá yín kí wọ́n sì yín rẹ̀ pa ni ọlá pé wọn wá bí. ọ̀rọ̀ pípé kọ́ mo máa mo ti mú yín báyìí máa fà yín ní ẹ lọ́ọ̀ ni sẹ́tí gbọ́. lórí pé òbèrè wo lọ́ọ̀ mi mo lè ṣàlàyé fún ẹ pé kò sówó mhm. ọ̀la kó wọn wá láti ìlú yín pé kí wọ́n bá mi bí. ọlọ́run ní jẹ́kẹ́ rówó fún mi kẹ́ bá lè lẹ̀ wọn. bàbá yà lẹ̀ wọn ṣó mọ̀ pé ó ṣàwọlé sùn bí mo ṣe ń bẹ̀ẹ̀ tó yìí o ti ń yọ ilé ayé lẹ́mìí mi. ṣé rẹ́ẹ̀dì méjì ní kò wá lẹ́ẹ̀kan náà màá nà sí látọ̀ kan ni ẹgbà red card nu ẹ̀mí mo sọ bẹ́ẹ̀ tí èmi àti mú wá kẹ́ pa mí dànù. lọ́ọ̀dún kan ọ̀fẹ́ mi ní yellow card. ó sì mú gbogbo kankankan bí bí bí èkú bí ogun. correct rẹ mo sọ ah. fún yẹn kẹ ah, ah. táàmù tí lọ́mọ mi la ẹ wo màá wá wọ̀ kọ́sàdà. jókòó ọ wà wọ́rọ̀ kọfí ṣàdá. bẹ́ẹ̀ni ọ̀dà kìlọ̀ fẹ́ ṣe sí. mo fẹ́ follow structure tẹ́ sọ fún mi níjọ́ sí tẹ́ sọ fún mi pé ara ara ọmọ rẹ̀ mo ti máa lówó kí máa ti la. èmi kọ́ ni mo sọ ifá lọ sọ bẹ́ẹ̀. ẹ ṣe ń sọ yẹn fún mi sìn ni ẹ sọ mi pé ifá ló did he but ẹ̀mí èjì ni ìgbà conclude lẹ́yìn inform me mo lè ti accept nígbà tẹ́ sọ yẹn mi ò agree mo ti accept nsìn mo ṣe tán kí n la látara ọmọ but mo ní suggestion ni mo fẹ́ sọ fún yín kí bá dẹ̀ listen I want to use what I have to become what I want. Náà àwọn ọmọ mi tí mo bí yẹn máa lọ píkì kan nù wọn máa lò ah! owó yẹn á lè tètè dé in time gẹ́gẹ́ bí instruction Ifá ni mo instruction yẹn àti Ifá náà ni mo tẹ̀lé. Dodo ọ̀fẹ́ lò nu ọmọ tó bí. Bẹ́ẹ̀ ni lára ọmọ ni mo ti máa là máa lu ọkàn nù wọn ó sì ti rò dáadáa kó tó wá bá mi sọ tó ń sọ yìí. ààrẹ ohun tí mo ti rò tí mi ò lè sùn láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan tí mo ti rò tí gbogbo orí ti fẹ́ dàlù mo ti rò bàjẹ́. jẹ́ ń sọ kinní kan fún ọ tó bá jẹ́ pé inú àwọn ọmọ rẹ ló lò ọ lọ kó gbogbo wọn wáyìn á wàá wo ìtajà bá ń bẹ lára rẹ ìtajà bá ń bẹ lára rẹ òun gangan là wàá lò. tó ṣe nù ẹ yóò lè fún mi ní spiritual scope tí mo lè lọ fi wò. ṣé mi nìyó fún ọ ní àbí ifá ọmọ ìmọ̀bí pọ̀ pásítọ̀ ìfẹ́ ṣe máa kó wọn kiri ẹlẹ́ẹ̀kejì ọmọ ìtì fúnká gbogbo ọmọ mi fúnká nì àfi bá ṣe bẹ̀rẹ̀ sí lọ píkì wọn báyìí wọn káàkiri ìgbà nẹ́rẹ̀ mo lè rí wọn ṣàpè bẹ́ẹ̀ mo lè rí wọn ṣàpè torí mi èmi inú wọn mi mọ ibi tí mi wà nú wọn. ẹ bá ọba ṣàkí ó sí ọ lọ́wọ́ ṣe bí wọ́n lọ fẹ́ nǹkan ntọ́ ọba fẹ́ ìwọ́n bọ̀ fẹ́ bí ó bó sì fẹ́ mọ́ ó jókòó ẹ ní spiritual scope tí mo lè fi wo wọn kí n wo ètò lájẹ́ lá tí mo lè máa mú bọ̀. ọpọ́n fani kó wá gbé kó rè dáfá lóhùn kó lè mẹ́ tó mu ah, jẹ́ n sọ kinní kan fún ọ sórí tá a bá mú èyí tí ò bá lájẹ́ lára kékeré ni òsì tó ní ta ìlọ́po méjì rẹ̀ òní ò tún máa bọ̀ ọjà ah. èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ok mo ti bọ́ máa máa search fún wọn káàkiri máa lọ ṣàwùjọ máa rí pick up máa kó wọn sí tàbí mọ́tò jági lọ́sàn máa fi mọ́tò máa fi kó wọn wá bí ẹ wá píìkì tẹ́ bá fẹ́ píìkì láàrin wọn. ìwọ ló mọ bó bá wù ẹ kó rè gbé tirẹ́là òfin kún ọ wáyìn. kámọ ìta mọ torí alásọjá ni ọ. máa kó wọn wá bí máa ti kó wọn débi ẹ píìkì ẹ má miss píìkì o. sá ò ní sá. gbọ́n ọ̀gbẹ́ni arákùnrin wo mo bá sọ̀rọ̀ níbo wọ́n ti níbo ló ti rí egungun èèyàn tó kámọ́ ẹ lọ́wọ́ ṣó o gbọ́ wọn tí mo ń sọ fún ẹni mo níbo ló ti rí egungun ènìyàn tó ń ká wọn lọ́wọ́. yes sir bí mo ṣe bí lọ́rọ̀ bí lọ́rọ̀ bí lọ́rọ̀ tó kò tiẹ̀ ṣe mistake láti fọ èsì ọ̀rọ̀ kankan báyìí ó dàbí pé alágídí ọkàn gbáà ni. don't worry nǹkan tá ń mú ẹ sọ nǹkan tó o ṣe àti nǹkan tí o ṣe ó wà níbí báyìí now sergeant you know what you do for me yes, sir. before you lock this man up kẹtó tí wọ́n lé ẹ kọ́ tọ́jú ẹ ẹ tọ́jú ẹ débi pé á sun ẹ̀jẹ̀ á wá omi ojú kò ní rí tẹ bá ti wá tì mọ́lé tán you start the investigation at once ẹ bẹ̀rẹ̀ ẹjọ́ lórí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ and I don't want to tolerate any excuse yes, for your information take this man away stinking idiot take him in my friend. bó o ṣeré àgbàlagbà cause trouble àwọn ọmọ rẹ̀ gangan dẹ̀mí wàhálà pikin ilé bó ṣe rè ojú rí tó etí ń lọ tó ilé bó ṣe rè ìròyìn tá mojú báwo ẹja lọ padà padà ó pẹ̀lú náà. Ah, kíni ṣé gbogbo kẹ́lẹ́ náà wà lẹ́yìn padà sí. mo ní àwọn ọmọ mi ọmọ ibo bíran pé kí n kó wá síbẹ̀ kí n lè ṣáájò fún wọn kápá ọ̀tá má ka wọn ó dẹ̀ ń la wọnú mọ́tọ̀ àmọ́ àtọ́dé kò ṣe dúró dè wá. wọ́n ní káká àwọn ọmọ wa kẹ́ ṣáájò sí ẹ la ẹ fẹ́ mọ yèmí sọ́tọ̀ pé mi ò sọ mọ yín kí kápá ọ̀tọ̀ kémi àbí lẹ́bi ní kápá ọ̀tọ̀ mọ́ ká àwọn ọmọ tí. bá mi ẹ̀ ṣe bọ́mọ wa náà ni ẹ jẹ́ àdàpọ̀ mọ́ mọ́tọ̀. ọlọ́run lúgọ ó lè tẹ̀lé wa lọ period. mo wọ̀ rí mọ́dà sí wọn máa wo ohun tí ẹ máa wo ohun ẹ sọ́tí yọ máa wo ohun ẹ lórí tàbí tá a dé yìí ó ti yé mi ó ti yé wọn mo fẹ́ dé ìlú ọ̀dọ̀ wa ọlọ́run màá dé ìlú ọ̀dọ̀ wa. o fẹ́ lọ sí ìlú ọ̀dọ̀ yín. àbí kẹ́ mọ́ ti lọ ni tẹ́ bá ti lọ báyìí mo gba bí ìlọnu ìlú ọ̀wàdọ̀ wa mo lọ ni mo sọ bẹ́ẹ̀. bí o ti sọ fún ẹ pé kó má lọ mẹ́rin ni. ẹ mọ̀ wọ́n rí èmi ò tiẹ̀ wulẹ̀ lọ mọ́ èmi ò lọ mọ́ ẹ lọ sàwọn ọmọ yín di Ṣàngó kẹsàn-án wọn dògún kápá ayé mọ̀ ká wọn ṣe é gbọ́ ẹ fún wọn lẹ́dùn àrá ṣe é gbọ́ wọn kú ti ràn. kí ló rán wọ́n ti ràn sáìsì yín sí ni wọ́n kàn fi nọ́mbà sí ní ibi gbára báyìí ni. ǹgbà wo lẹ fẹ́ ṣe patí tẹ̀ sọ fáwa. àwọn ti mọrú aṣọ wọn ṣe wọn ṣe patí wọn mọrú aṣọ tó jẹ. má máa jò má máa jẹ slip of tongue ni. ẹyin ẹyin mélòó lẹwà nù lé um, mọ́tò yẹn ṣé mọ́tò yẹn sì lè gbèrò níbo ni mo fẹ́ kó yín sí nìsín. ẹ ẹ yọ gbà wá yọ gbà wá. ọlọ́run bọ̀ ọ̀yà máa bọ̀ wá wọlé wọn máa ní o tún lọ ṣe ń wájú ẹ̀yìn ọtí wà ń bẹ̀ náà tó rí mi ń bẹ̀ náà tó rí mi ń bẹ̀ náà eré ẹ e yé. ṣe lámọ yín sì gba ojú rẹ njọ kan. wọ́n bílẹ̀ má bọ̀ ẹ jẹ́ kó má bọ̀ wá ẹ má bọ̀ wá. bọ̀lẹ́lẹ́ bọ̀lẹ́lẹ́ fẹ́ jókòó sí. ṣé ká lẹ́ka jókòó sí. ẹlẹ́dàá ìyá rẹ̀ olúwo ọmọ mi yìí ẹ̀bà mi ró lágbára bóyá kó má gbàdúrà gidi kápá ọ̀tá má kà ẹ́ mo wá ròyìn lágbára ni o mi ò ní fojú sunkún gbogbo yìí o. ṣẹ́kẹ́ òkun ọmọ olódò òde ọ̀pẹ ní gé àràdá ọmọ mi tutù sọ̀rọ̀ ọmọ onílé rèfé tí ráfò pin ẹyẹ erinmi nílé adó erinmi lóde ọ̀yọ́ jìgìjìgì lóde ìṣẹ́. ẹ jẹ́ kúrẹ́ sọ̀rọ̀ wọn ní kó máa lọ. pé ẹni tó kàn wọlé ẹni tó kàn wọlé. máa lọ wọn ní kó máa lọ títí pé yàbọ̀ pé kó máa bọ̀ pé kí yàbọ̀ máa bọ̀ pé kí yàbọ̀ máa bọ̀ pé kó máa bọ̀ òun ni ìyàbọ̀ dẹ sá òun sá. báyìí sí ẹlẹ́dàá ẹ̀ ṣó múná dóko. ó ṣe ara rẹ̀ pọ̀ kò sájé lára rẹ̀ kò sájé lára rẹ̀ pèmí ìwọlé. ohun tí mo wí ìṣẹ́po tá a ti bí ni mo ti rí sáyìn òsì pẹ̀lú ẹ ìyá ẹ lójọ́ ah, lórí burúkú ni ìyá ẹ ẹ kí n pe ìmí wọlé ìyàbọ̀ àbí ìyàbọ̀ iná ọ̀dà igé ah. ẹyin gba ti ọmọ mi yìí àbúrò bá mi obìnrin ni ìgbà tó kú ìyẹn yá jókòó ìgbà tó kú òun la sọ òun níyàbọ̀ ìgè gangan lorúkọ ẹ̀ ẹ̀ tètè mọ tẹ́ máa ṣe ságbárí ẹ̀. ẹ dé àwọ̀ ìkira dé á fún ìkira tí ń ṣòwò àṣetì láyé abẹ́mọ̀mọ̀ dé àwọ̀ ìdùnnà jẹun jẹun. àdúrà mo wá ròyìn lágbára ní kápá ọ̀tá má ka gbogbo yín àdúrà ẹ máa rí bá ti ṣẹ́rọ̀nù gbégbà kí lágbárí ẹ̀ wí. ní kọ́ máa lọ ọ̀tá náà. wọn ní kò bọ́ta wọn ti ṣetán pẹ̀lú ẹ. pèsè àdéhùn àwọn pé kóun máa bọ̀ o. báwo ni tiẹ̀ ṣé ajẹ́ gbogbo àwọn ọmọ tó kó wá ní gbogbo olùkùtà wà lórí wọn. lórí burúkú ni wọn. kọ̀sájé láàrọ̀ náà. ilé ìwòtú lájé la kọ̀lájé la ó ti kó bọ́kọ̀ tó bá wà ń takọ̀ wọlé. ó ti kó bọ́kọ̀ tó máa fẹ́ hmm. náà ló pè tèmi bẹ́ẹ̀. ẹyìn ẹyìn ọmọ ìdá àbíta lọ́kàn nù yìí máa bọ̀. ace e ìwọ ló kù. alógbò ìwọ ní bá wíhun ní ṣe é ṣe é sì wọ lóru. èmi ẹ̀gbọ́n ẹ̀. yóò ṣó ju mi lọ ni wo mo sì máa lu ẹ ní ọjọ́ kan. wàláì tó máa bí ọ̀rẹ́ lu. tó máa bí tó máa lu. tó ń gbọ́ tó ń gbọ́rọ̀. àwọn ọmọ wọrí àwọn ọmọ yẹn lè mí èmi. ọlọ́run

níranù ìjà kílẹ̀ yìí ló ń bá wọn jà ó ń pẹ́kọ́ tó nara wọn pa. ìwọ tó ń bá wọn jà kí ni kí ni kí ni láàrin tó ń bá wọn jà kù ṣé o mọ̀ pé ibi tí wọ́n ti jókòó náà wọn gbọ́dọ̀ má ṣe bí wèrè. kò dẹ̀ bá wa tọ̀ ní tó fi ń kàn lórí kò sí nǹkan kan. nǹkan gidi ni bàbá ah, mi tó kó fẹ́ kí gbogbo ilé ayé wa dà. báyìí bí kíní yẹn kàn mí lórí báyìí mm. mo mọ̀ pé agbára ti gbé mi o. Ah. Ah. sọ gbogbo àwọn òsì tó máa ń ṣàkó sí mi lábàá yẹn máa lò ó a máa kú sú ẹ ni. máa yorùkọ ìpadà ni ẹ máa gbogbo tó ń ṣẹlẹ̀ yìí máa pàtó mẹ́sàn-án. ẹ bá mi wọn kú àánú bá mi adé ẹ bẹ́ẹ̀ bá ti nílẹ̀. ẹlẹza. stand up please stand up please. njo. raise up please. <laughs> kí ló kí ló wọlé fún. Ah. kí ló wọlé fún. àwọn alájọ pé kọ́ wọlé ẹ mọ̀ pé ibi táwa bá lọ lòun lọ bí ìgbín bá fà ìtara wọn ṣe kíni. bẹ́ẹ̀ni ah, yọ yọ yọ tẹ́lẹ̀ yọ tẹ́lẹ̀. bínú ṣe rí o fẹ́ tẹ o ṣé yẹ kí n máa ṣe kí n ṣe máa pariwo kó kó ìdí pé ìwọ wọlé. ẹ yà kúnlẹ̀ ìkọ́ ẹ kan fún ẹ pé ọlọ́ọ̀lùkọ wọ́n máa bọ́ ta kó máa lọ tiẹ̀. ẹ àbá mi ẹ jẹ́ rí àwa la sọ pé kóun ní ọwà ẹ mọ̀ pé bí ìgbín bá fà ìtara wọn ṣe kíni. Eh, ìkara wọn gbọ́dọ̀ tẹ̀lé. mo rò pé orí ìyá rẹ kò dáa ìyá ìbí ẹ fún mi mo rò pé orí rẹ kò dáa. èmi ìgbẹ́ kò wọlé ebi ẹ̀yin ọmọ yìí mo bínú náírà fẹ́ ṣe àdúrà fún èyí sì tirẹ̀ ṣé mi rè bí ni. bàbá bò sẹ́rí bẹ́ẹ̀ wo yìí àjọṣe náà ni. àjọlẹ̀pọ̀ ni. àjọlẹ̀pọ̀ ni. Mm. torí ewúrẹ́ tẹ́rì ń kò lóhùn àgùntàn rárá o àgùntàn ló ń kí ó sọ pé màmá òun òbí dúdú o àjọ lẹ̀pọ̀ náà ni àjọ ń ṣe náà ni olóhùn wàá rí pé ọ̀rọ̀ ẹ̀fẹ́ máa tàṣírà ìyá ẹ̀ ìlú òkè ògùn lọ́run rántí ìfẹ́ yẹ̀ ní ẹ̀mí nẹ́rìí mo ti la fẹ́ yàrá wa nẹ́rìí kò ẹ̀ nẹ́rìí èdè rẹ̀ ṣe ń gbá kìtìbẹ̀ olórí burúkú ọmọ rò fẹ́ yà n ní báyìí kí n fẹnu mi ṣépè fún ẹ lẹ́sẹ̀ ẹjọ ẹjọ ẹkí kílíà kìíní ẹkílíà ẹ bá sọ fọ́ríkù kan stop lọ́n lugọ lugọs. rabos. máa kí n láìfi ẹ mo fẹ́ kó bá ta lẹ́sẹ̀ mo fẹ́ bá àwọn ọmọ mi ṣe oró léèrè ìyá wa ṣe lébi mo rò pé orí èròjà ńlẹ̀. ojú wa la kò yí wa yálọ yá ká kó àwọn èèyàn máa wá padà bí padà bí padà bí fi ilẹ̀ o fẹ́ tọ́ ọlọ́run ṣe bí o fẹ́ tọ́ o fẹ́ tẹ́ àbí. fi ilẹ̀ ké filẹ̀. àlàmọ́ mi rè yìí. ẹ jẹ́ o dúró. ẹjọ́ pé ọmọ wa rè yìí. mo ní òfin lẹ̀. takuru arapa bá sọ ẹnu àtòdì ọ̀run ló ti wá oje. bínú ṣe rí o fẹ́ kí n bínú sí ẹ ṣé ká ọmọ yìí kí ibà dúró ìwọ náà kò ní dúró. wọ́n máa lè rí ẹ n kò ní gba orí burúkú fún ẹ. Lugos ṣé mi rè ewúrẹ́ èmi rẹ̀ ń pòwe mọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ra mi kalẹ̀ látijọ́ yóò ti so mọ́mọ́ mi kọ́ tíjọ́ ń ṣọ̀rẹ́ kí máa fẹ́ bọ́mọ ìsọ̀rọ̀ ṣé o máa tẹ̀lé wọlé o tó tẹ̀lé débi ilẹ̀ ẹsẹ̀ kí mo ti fẹ́ ṣe ra mi sínú àyè ẹ̀dẹ̀ ṣàánú mi. ọ̀yá jẹ́ ìjẹ́ kí n jẹ́ kó dúró ẹ̀sùn tó ń ṣe fún un ẹ̀yà kúlẹ̀ kúlẹ̀ kúlẹ̀ kúlẹ̀ ràdó bẹ́ẹ̀ bó ṣe dúró yẹn lọ́rùn mo fẹ́ dúró fẹ́ rí ojú ẹ̀ fẹ́ rí bí ni dúró bẹ́ẹ̀ ẹyẹ soro mọgà ẹyẹ mọgàmọgà soro ẹyin lẹ ṣàgbọn ẹyẹ lẹjọ ọrùn ọrùn mi lajà lọ ìwọ lẹyẹ mi lẹyẹ ká má fẹ yẹ bára wa jà wọn nítorí kí ni ìkúgbọ ojú kan gbọ́dọ̀ ojú pagún ẹlà ìwòye ẹlà ayére eré. ṣéfìlà ah, àfipámù ẹgbẹ́ síbi agbárí ẹ̀. ṣé kí ni kó máa lọ ni. jẹ́ kó ìṣọ̀rẹ́ rẹ̀ ń gbọ́ ṣé dọ̀dọ̀ tó ń ṣe bẹ́lẹ̀ tó ṣe ni. ẹ wo baba. èmi kọ́ ni mo bí. ẹ wo irú èyí tẹ́ ẹ ṣe fèmí ni ẹ ṣe fóun náà. ẹ jẹ́ kí wọ́n ṣe fèmí lórí ìjò. a ó ti ọ̀rẹ́ mi máa bọ̀ báyìí máa bọ̀ máa bọ̀ ẹ wá ṣe fóun náà. ẹ ti gbàgbé pé ẹ̀yin àti ọ̀rẹ́kù ti conclude pé ọmọ ìbá bírè fẹ́. tẹ o ṣe tèmi yé mi jẹ́ ó ṣe. kápá ọ̀tá máa kàún náà. jẹ́ àrò lágbára ọ̀rọ̀ tí a kú wárápá bá sọ òde ọ̀run ló ti wá ó ti gbọ́. lugọ lugọ please ọbẹ̀. afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ìṣèwé oko láìlo láìlo ẹ̀fúfù lẹ̀lẹ́ àṣìṣèwé àgbọn jìyà jìyà mọ̀nàmọ́ná ọ̀mọ̀ gbọ́dọ̀ síjú ẹni tí ọ̀pá kẹ́ńbọ̀rọ̀ ìṣíjú olódùmarè ṣùṣù ní sọ̀rọ̀ ìṣúrú bàbá ní. mo wá ròyìn lágbádá ní kápá ọ̀tá má ka gbogbo yín àdúrà lè máa rí bá ti ṣẹ́ rọrùn gbégbà kí lágbárí ẹ̀ wí. ní kọ́ máa lọ ọ̀tá náà. wọn ní kò bọ́ta wọn ti ṣetán pẹ̀lú ẹ. pèsè àdéhùn àwọn pé kóun máa bọ̀ ọ́. àǹtí mi báwo ló rí tiẹ̀. ṣé ajẹ́ gbogbo àwọn ọmọ tó kó wá ní gbogbo olùkùtà wà lórí wọn. lórí burúkú ni wọn. kọ̀sájé láàrú náà. kò lè òtú lájé la. kọ̀lájé la. ó ti kó bọ́kọ̀ tó bá lómi bá wà ń takọ̀ wọlé. ó ti kó bọ́kọ̀ tó máa fẹ́ lọ́n ló pè tèmi bẹ́ẹ̀. ẹyìn ẹyìn ọmọ ìdá àbítá lọ́kọ̀ nù yìí máa bọ̀. wọ́n ìwọ jọ fún wọn pé. ebi ti ń pa wá hàn yín kún gbóúnjẹ wa. ẹ ká tiẹ̀ fi nǹkan sẹ́nu. ẹ tó bá kọ̀kọ̀ wọlé jẹ́ wọlé wọlé wọlé. lóòótọ́ jókòó jọ yóò sì mọ ọbẹ̀ jókòó kí ló dé ìwọ ló kàn ni. ṣé àgbà ló fi ṣe ni. wọ́n fàgbà ṣe o ẹjọ́ ìfọjọ́ orí mi ṣe ẹjọ́ ẹjọ́ mo ń bọ ẹjẹ kí bàbá yín lọ. ẹni tó bá jù mí. èmi ló kàn mo ń bọ. ẹwọ la bọ̀rọ̀ dé bàbá kàlẹ́ndà. èmi ilé ẹ̀dẹ̀ ọmọ yìí sá mo mọ̀ fún ọ̀nà ìwọ ló máa ṣorí kùnkùn pẹ́ẹ́kọ́ kó kulẹ̀. ìjọ kí ni nǹkan tó ń ṣe nínú ilé. nǹkan tó ń ṣe náà lè ọkàn mú kinní white kékeré yẹn lọ́kàn máa fi kàn wá lórí báyìí wọ́n wá wọ́n á pò gèdè. ògèdè lórí protection ẹni ò ṣe o ah, ah. kí ló ah, ṣe ìwà ẹ̀sùn mi ò jẹ. Oh, ẹ wọ kí ló ṣe mi ṣe mi ṣe kó mọ̀kọ́ dáàdì fẹ́ ṣe fún mi. ṣé wọ́n ṣe ọlọ́gbẹ́. tẹ́lẹ̀. ní ìgbà tó yẹ pa àgbọ̀ sórí ìyẹ́ ẹ̀kọ́ tó lọ. ṣebí bàbá wa ní ajẹ́ nìyá rẹ̀ ajẹ́ nì. ajẹ́ tani ló ṣe wọn lọ pìtẹ́ ń jà lóru. ojú ẹ̀kẹ́ máa sọ yẹn bí. ọjẹ́ nìyẹ́ tó máa gbọ́ sínú àdùn sí. ẹ kí ni ẹ máa dùn ọba oh, rẹ ṣe kọ gidi. wo wo wo ẹ ẹ juẹta juẹta ìwọ. ìwọ nínú ni bá wí onímúra UK tẹ múra òjò nínú ẹ̀rùn. ee eh, ọ̀rọ̀ burúkú. mo rò kórè ẹ̀dá rẹ̀ èdè ẹni ń bá wí mo rò kẹ́gbẹ́ ẹni ń bẹ sọ̀rọ̀. wọ́n ní ọba wí. Ah, ẹgbẹ́ rẹ náà ló ń bá sọ̀rọ̀ báwọn ọba àjẹsà eléyìí ojú ọlọ eh. eh, orí ẹni tó kọlà láyé tí ò ní dàgbà ni ìlà ni mo mú tètè yìí tí mo jẹ́ mọ́jọ́ kéèyàn tètè hold ìwọ́dà than you. yeah she. she older than you. she older than you dúró ṣé mo ṣọjọ́ bí lójú ẹ rí ni. Ah, èdè rádaràdẹ ọ̀kẹ́ tó mọ̀ ọkùnrin mọ̀ tọjọ́ bí lójú ẹ mọ̀ tọjọ́ bí lójú ẹ. etí máa dùn mí nù gbogbo nǹkan tá a bá ti sọ̀rọ̀ báyìí ṣé mo ti jẹ́ àbí lójú ẹ yìí ṣé mo ti jẹ́ àbí lójú ẹ yìí sọ́dọ̀ wọn ṣe bá dẹ̀ yìí sọ́dọ̀ wọn ṣàjọ́ àbí ni àbí dùn bá dé àtọ́. àtọ́. ẹ jọ ẹ máa bẹ ti ní ọjà ni. ẹ bẹ kí ló wá ṣe gan-an náà ṣé wọ́n jẹun kúrò lé ní. ẹ kò yé mi wọ́n ló pa tébù. ṣé ọgbọ́n takù ṣe bó wọ̀ ẹ ń takù mi ẹ ń takù mi ọ̀rẹ́ ẹ̀gbẹ́ ẹ̀ ni mi ẹ ń takù mi. ẹ jọ ẹ gbọ́dọ̀ jáde. a jẹun ni a jókòó bí ìgbà tí wọn fẹ́ gbóúnjẹ wá fún wa. ẹ jẹ. o ní ní sí tébù níwájú. ẹ ẹ lọ gbóúnjẹ lọ́dọ̀ bàbá. olúwo ìyàwó mi tí mo fẹ́ lọ́yọ̀ yẹn òun ni ó bí òun ìyá ẹ lójọ tó ẹ lóye ga ọ̀sán wo lé ìwòrí ń wòde ohun abádìjọ wò gẹ́gẹ́ ní eégún adíáfólógun kọ̀kọ̀ ń bọ́tọ̀ èyí tí wọ́n tàn sí jẹ́ ẹkùn tí wọ́n fọrún ṣiṣẹ́ lé lọ́wọ́ ó yá bẹ̀rẹ̀ sí ṣe àdúrà mo wá fi mo wá ròyìn ní agbára bí kápá ọ̀tá má ka gbogbo yín ni o ó yá ó yá ó yá máa ṣàdúrà sínú kẹ́rẹ́ bá ti ṣe kẹ́rẹ́ ọ̀nà gbígbà kó máa dáa fún yín kẹ́ máa lọ rí kẹ́ máa bọ́ rí. ẹ̀là ìwòrì láhàn mi dúgbà tá a ṣe ké ní mẹ̀ṣẹ́ awolótù fẹ́. lágbárí ẹ fún wọn kílẹ̀ rí sí wọn náà ṣe tán pẹ̀lú agbárí ẹ. ẹ mú un tẹ́ ẹ fẹ́ mú lọ́dọ̀ mi. rárá wọn rú ẹ lágbára wọn ti fi gbogbo nǹkan sẹ́yìn lára òtún òtún rí bímọ ndéndéndé ẹni tó bá kọ́kọ́ tún ní kí yẹn wọlé ní kó wọlé báwo la o sórí tọ́ ọ bá lo eléyìí tọ́ ọ bá lò òsì ara rẹ yóò tún di lọ́pọ̀ méjì òtọ́ mo sọ fún ọ pé mi ìwọlé. eléyìí ọjọ́. ìyá lójó ìyá lójó burúkú yẹn ẹ dá fún ẹ ọ yà kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ ó ṣépè léèrò gèlè ìdíyẹ̀kú awíwúnúwúnú orúkọ tí wọ́n pa àwọn àyà ni àjẹ́ ikú ṣèrú àtúmọ̀ lọ́jà bí òjò èso ọ̀dàrà pípa ni kórí ẹ má gbàbọdí o kọta kó kọta má rí ẹ gbéṣe o. ndendende wọn ti mú kó lórí ẹ. má lọ wọ́n yẹ bọ̀dá. báwo lórí tiẹ̀ ìwọ ìgànnà ó dàbí èpè wàhálà ń bẹ lórí ẹ. kílẹ̀ rí. nígbà tó kó ọmọ márùn wọlé tí kankan wà lájẹ la a abájọ tí wọn náà fi ń wájé káàkiri ẹ̀yìn. lórí burúkú ni children tí mo ní èmi gan ò mọ̀ pé ó máa rí bẹ́ẹ̀ mi ò mọ̀ pé ó máa rí bẹ́ẹ̀ sọ́dà ń lójú pé fáwọn kò kò kò ṣe kò sí mi sọ. tó ní báyìí ìtajà bá wà lórí kò yí ṣe ń tó lè kò ní dà mí láàmú tó gbogbo ẹ̀. àtúntí parí àwọn ọmọ ilé alárágìrì mọ́lẹ̀ àwọn ọmọ lóde ìjẹsà mọ́tò lóde nílà nígbà tí fa lọ sí làgbàmọ́ra aládé ń lọ sílùú àìmọ́ ni aládé ń sawó ìlú táwọn ni ìlú táwọn ẹni sẹ̀fíà náà ọmọ òpin akẹta ni. olúwo ẹ̀jẹ̀ máa bínú pé mo dá yín dúró ìgbà tí mo lọ wo ogun dè ní glover hall ń jọ sí lẹ́kọ̀ọ́ la bí ọmọ ni mo dẹ̀ sọ lówó bọ̀ torí mo gbọ́ pé ogun dè ni mo ṣe láti ìgbà náà owó kò bọ̀ owó kò dé sílé mi o ṣùgbọ́n ẹlẹ́dàá rẹ̀ àtorúkọ tí mò ń pè pẹ̀lú ohun tá à ń ṣe lọ́wọ́ yìí á jẹ́ kó owó bọ̀ sílé mi owó bọ̀ ṣe àdúrà gidi o kápá ọ̀tá má ka yín kó má ka wọ̀ kó má ka wọn ẹ̀gbọ́n rẹ̀. ẹ la ìwo rè ọyá làhàn mi bí bàbá ṣe kí n bẹ ṣe àwọn olótùfẹ ire ní bẹ́ńbẹ́ ire lójú owó rí ire. Thank you. Come on. lọ ṣe ti find out dáadáa ah, ah, lóòótọ́ ah. owó bọ̀ dídì wọ́n ti ṣe gbogbo Come. ẹ̀ tán. ọ̀gá mi hmm? ṣe ṣú ọ̀pẹ gbogbo nǹkan tó ń ṣe mí kò on ṣe mí mọ́. àrí irú ọ̀rọ̀ ẹ̀sọ́ ọmọ èdè ń sọ yìí ó gba àìsàn yín ṣe é kí n mú ẹ débi ó ti kúrò lára rẹ àti pé mo fẹ́ kí gbogbo ẹ̀yàn ọmọ mi kẹ́ ẹ̀ lálùyọ kẹ́ ẹ̀ lálùlà kẹ́ ẹ̀ má rí ìbànújẹ́ kọ́ta má borí yín lẹ́yìn mo ṣe wá rú ẹ o tún ṣàìsàn mọ̀ má lọ ẹ̀gbọ́n gba pẹ́ni tó tún kàn wọlé kó wọlé kó wọlé because báwo ni. kí lágbárí ọmọ mi sọ owó bọ̀. kọ̀ ní bí ẹ ń fẹ́ nu àdásọ̀lẹ̀. olórí burúkú lòun náà. kò sí nǹkan kan lára rẹ̀ ó tòṣì. sọ gbogbo tí òun tẹ̀ ń sọ fún mi mhm. máa pa tó mẹ́sàn-án náà wọn mi pẹ̀lú bínú. ọ̀sán gbogbo nǹkan bá mi ní yọyọ kí ace ee eh, ìwọ ló kù. alógbò ìwọ ní bá rí òun ní ṣe é ṣe é sí ìwọ ló wù. èmi ẹ̀gbọ́n ẹ̀. Ah, dúró ṣó jù mí lọ ni wo mo sì máa lù ẹ ní ọjọ́ kan. wàláì tó máa bí ọ̀rẹ́ lù. tó máa bí tó máa bí wọ̀rẹ́ kò lù. tó ń gbọ́ ọ̀ ń gbọ́rọ̀. alọ́mọ̀ eh. eh, ọlọ́run ló jókòó sí lọ jókòó sí lọ ẹ jẹ́ kó tẹ̀lé wọn lọ. òun ló dúró yìí débi bá pẹ́ mi lè ní mọ́tò àbúkọ́ mi pa. ebi òsì wo ló ń pa. òun tó ń bẹ tó bá fẹ́ tó sí èmi máa bá pọ́ mọ́ ìdá òun tó ń lè dá sínú kan yà. òun tó ń lè dá sínú kan yà. kúkúrú bèlè sí i ìranù ìjà kílẹ̀ iná ló ń bá wọn jà ó ń pẹ́kọ́ tó nara wọn pa. ìwọ tó ń bá wọn jà kí ni kí ni kí ni láàdí tó ń bá wọn jà fún ṣé o mọ̀ pé bí wọ́n ti jókòó náà wọn gbọ́dọ̀ má ṣe bí wèrè. kò dẹ̀ bá wa tọ̀ ọ́ nítorí kọ́ wọn lórí kò nǹkan kan. Ah, ah, gidi ah. ni bàbá mi tó kó fẹ́ kí gbogbo ilé ayé wa dà. báyìí fi kíní ẹ̀kan mi lórí báyìí eh. mo mọ̀ pàgbára ti gbé mi o. Eh, sórí gbogbo àwọn òsì tó máa ń ṣàkóso sí mi lábàá ẹ̀ máa lọ bó a máa kú sú ẹ̀ ni. máa yí orúkọ ìpadà mi mà gbogbo tó ń ṣẹlẹ̀ yìí máa pàtó mẹ́sàn-án. ẹ eh, bá mi kú àánú tó adé. bẹ́ẹ̀ bá kiri lẹ̀. ọlọ́run stand up please stand up please raise up please. <laughs> kí ló kí ló wọlé fún. Ah. <laughs> kí ló wọlé fún. àwọn alájọ gbé kọ́ wọlé ẹ mọ̀ pé ibi táwọn bá lọ lòun lọ bí ìgbín bá fà ìkara wọn ṣe kí ni. bẹ́ẹ̀ni ah, yọ yọ yọ tẹ̀lé. yọ tẹ̀lé. Ah. bínú ṣe rí hmm, o fẹ́ tẹ o ṣó yẹ kí n máa ṣe kí n ṣe máa pariwo kó kó ìdí pé ìwọ wọlé ẹ wá kúnlẹ̀ ìkọ́ ẹ fún ẹ pé ọlọ́run wọ́n máa bọ́ ta kó máa lọ tiẹ̀. ẹ bá mi ẹ jẹ́ rí àwa la sọ pé ní ọ ẹ mọ̀ pé bí bá fà ìkara wọn ṣe kí ni. Eh, ìkara wọn gbọ́dọ̀ tẹ̀lé. mo rò pé orí ìyá rẹ kò dáa ìyá ìbí ẹ fún mi mo rò pé orí rẹ kò dáa. èmi ìgbẹ́ kò wọlé ebi ẹ̀yin ọmọ yìí mo bínú náírà fẹ́ ṣe àdúrà fún èyí sì tirẹ̀ ṣé mi rè bí ni. bàbá bò sẹ́rí bẹ́ẹ̀ ń wo yìí àjọṣe náà ni. àjọlẹ̀pọ̀ ni. àjọlẹ̀pọ̀ ni. Mm-hmm. torí ewúrẹ́ tẹ́rì ń. ìlú sọ́kọ̀ àgùntàn rárá o mm-hmm. àgùntàn ló ń pín ó sọ pé màmá òun òbí dúdú o àjọ lẹ̀pọ̀ náà ni àjọ ń ṣe náà ni olóhùn wàá rí pé ọ̀rọ̀ ẹ̀fẹ́ máa tàṣírà ìyá ẹ̀ ìlú òkè ògùn lọ́rùn ọtí ìfẹ́ yẹ nẹ́rì nẹ́rì mo ti la fẹ́ yàrá wa nẹ́rì èdè rẹ̀ ṣe ń gbá kìtì bẹ́ẹ̀ burúkú ọmọ rò fẹ́ yà n ní báyìí kí n fẹnu mi ṣépè fún ẹ láìsẹ̀ ẹjọ ẹjọ ẹjọ kí n kílíà kí n yìn kílíà ẹ bá sọ fún rígù kan stop lọ lugọ lugọs. rabos. máa kí n láì fi ẹ mo fẹ́ kó bá ta lẹ́sẹ̀ yìí mo fẹ́ bá àwọn ọmọ mi ṣe oró léèrè ìyá wa ṣe lè bí mo rò pé orí èròjà ńlẹ̀. òjì wà lápò yá lọ yá ká gbọ́ àwọn èèyàn máa padà bí padà bí padà bí. fi ilẹ̀. o fẹ́ tán ọlọ́run ṣe bí o fẹ́ tán o fẹ́ tẹ́ àbí. fi ilẹ̀ kí n filẹ̀. àlàmọ́ mi rè yìí. ẹ̀ẹ́dẹ́ ojú o. ẹ̀jọ́ pé ọmọ wa rè yìí. mo ní òfin ah! lẹ̀ ọ̀rọ̀ takuru arapa bá sọ ẹnu àtòdí ọ̀run ló ti wá oje. inú ṣe rí o fẹ́ kí n bínú sí ẹ ṣé ká ọmọ yìí kí ibà dúró ìwọ náà kò ní dúró. wọ́n máa lè rí ẹ n kò ní gba orí burúkú fún ẹ Lucas ṣé mi rè ewúrẹ́ èmi rẹ̀ ń pòwe mọ́ ẹ̀jẹ̀ ìdẹ̀ra mi kalẹ̀ látijọ́ yóò ti so mọ́mọ́ mi kọ́ tíjọ́ ń sọ̀rẹ́ kí máa fẹ́ bọ́mọ ìsọ̀rọ̀ ṣé o máa tẹ̀lé wọlé o tó tẹ̀lé débi ilẹ̀ kí mo ti fẹ́ ṣe ra mi sínú àyè ẹ̀dẹ̀ ṣàánú mi. kí n jẹ́ kó dúró ẹ̀sùn tó fẹ́ ṣe fún mi bóyá kúlẹ̀ kúlẹ̀ kúlẹ̀ kúlẹ̀ rà dúró bẹ́ẹ̀ bó ṣe dúró yẹn lọ́nu. mo fẹ́ dúró bẹ́ẹ̀ rí ojú ẹ̀ bẹ́ẹ̀ rí bí ni dúró bẹ́ẹ̀ àpètèpalẹ. ẹyẹ ṣòro mọgà ẹyẹ màgàmàgà ṣòro ẹyin lẹ ṣàgùn ẹyẹ lẹjọ ọrùn ọrùn mi làjà lọ ìwọlẹ ẹyẹ mi lẹyẹ ká má fẹyẹ bára wa jà wọn nítorí kí ni gbogbo ogún kan ò gbọ́dọ̀ rògbò pagún ẹlà ìwòye ẹlà ire ire. ṣéfìlà àfipámù ẹgbẹ́ síbi agbárí ẹ̀. ṣé kí ni kó máa lọ ni. jẹ́ pé ìṣọ̀rẹ́ rẹ̀ ń sọ́dọ̀ ọ̀dọ̀ tó ń ṣe pé lè tún ṣe ni. ẹ wo bàbá. èmi kọ́ ni mo bí. ẹ wo irú èyí tẹ́ ṣe fún mi ni mm. ẹ ṣe fún un náà. Ah. ẹ jẹ́ kí wọ́n ṣe fún mi lórí ìdò. a ó ti ọ̀rẹ́ máa bọ̀ báyìí máa bọ̀ máa bọ̀. bàbá ṣe fún un ẹ ti gbàgbé pé ẹ̀yin àti ọ̀rẹ́ ti conclude pé ọmọ yìí bá bèrè ìfẹ́. jẹ́ o ṣe tèmi yé mi jẹ́ ó ṣe. kápá ọ̀tá máa kàún náà. jẹ́ lágbára ọ̀rọ̀ tí a kú wárápá bá sọ òde ọ̀run ló ti wá o gbọ́. lugọ lugọ please ọbẹ̀ afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ìṣèwé oko láìlo láìlo ẹ̀ fúfú lẹ̀lẹ́ a sì ṣèwé àgbọn jíà jíà mọ́nàmọ́ná ọmọ gbọ́dọ̀ síjú ẹni tí ó pa kẹ́ńbọ̀rọ̀ ìṣíjú olódùmarè ṣùṣù ní sọ̀rọ̀ ìṣúrú bàbá ní sọ̀rọ̀ bàrà ebè tí lùsọ bá kọ láàárọ̀ alẹ́ ní túká o ẹ̀ la ìwò rè ire ire lójú owó rí o ire. ìwọ bọ́ta.

máa tún wẹ́lò mi o sórí ajé tó jẹ́ ìtọ̀rọ̀ à ń kí aṣọ ọlọ́ọ̀mẹ́ ni òkú ọlọ́run ṣe kí ni lọ́pọ̀ mọ́. ọlọ́run ló gọ. ajé tí ń bẹ lára rẹ̀ ògúngún níṣọ̀ ni eníṣọ̀bù òjì ó ní ajé lára tó jẹ́ pé wo sọmọ pé agbénégbére pàdé olókun tó o bá ti lo agbé ògbèrè kó a kú ọ àlùkò ní gbére pàdé ọlọ́sà yóò gbére. excuse me olú mhm. are you referring to ọmọ ìmọ̀bí àbí you are referring to ọgbọ́n tí mo sọ fún ọ mo ń sọ̀rọ̀ fún ọ. sọmọ mi lè ń bá wí ni. àní olúgọ ọlọ́run lúgọ àbí kí ló ń kó kọ rẹ òun gan òun ló lò òun lajẹ wà lára rẹ o. ó ní ajé lára. Ah! sórí agbetí gbére pàdé olókun ọ̀dọ̀ rẹ ni ọmọ gbé wa alùkò tí gbére pàdé ọlọ́ṣà ọ̀dọ̀ rẹ ni ọmọ gbé wa odídẹrẹ́ tí wàá gbére pàdé oníwọ̀ ọmọ odò ọba ọmọ ajígbégbá ajé kárí ọ̀dọ̀ rẹ ni ọmọ gbé wa. tí n bá lò ọ̀la máa dé owó máa ó ní ajé lára tó jẹ́ pé. ọ̀dà ọ̀dà olúwo ìgbésẹ̀ wo ni kí n gbé báyìí. nítorí yẹ kó béèrè ni kò wá sí ìgbésẹ̀ kan ní ìsìn tó ju owó lọ. owó àbí. Hmm? owó ni tó ti ọ lọ wá ẹgbẹgbẹ̀rún lọ́nà àádọ́ta tó o bá ti rí i ó ti tán ó ti tán ó ti lówó kódà burúkú owó ìmọ̀ owó lo ní. ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta fifty thousand rẹ yẹn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. mama saka mama saka kiri mọ. wọ́n ìwé òṣèlú ẹ̀ mọ̀ because ó lè kọ́ ní táǹkì tó lè àtìgbẹ́ àtìgbọ́ ìṣẹ̀lẹ̀. tàbí ṣùgbọ́n kò sí. bàbá kí sọ. So kò sí ohun tó lè ṣe ju pé kó la san one hundred and fifty thousand naira lọ nígbà tí mo fẹ́ sọ mọ́tò inú ni. one fifty thousand fún mọ́tò ilé. mọ́tò tó ń wo yìí tó bá jẹ́ pé o jẹ́ relative mi ni ó ní advice mi pé kí n ta torí mọ́tò ṣì wà lára rẹ̀ àmọ́ èmi rè mọ́ di mo ṣe fẹ́ ta kọ́lọ́run gbà fún wa. bàbá ẹ má yẹ kí n tàn yín kò sí ẹni tó fẹ́ ra mọ́tò yìí ní one hundred and fifty thousand lọ́wọ́ yín torí pé ọkọ̀ yìí ti tán. mọ́tò eléyìí èló wa fẹ́ san ọkọ̀ ilé yìí ti tán mo rò pé bọ́dì rẹ̀ rò ń wò kó bá la túnú rẹ̀ kó bá yẹ ẹ́ńjìnì rẹ̀ wò tòun ti tún èsì yàtọ̀ kó bá ra gan màá fún ẹ límọ̀ràn kó bá ra mọ́tò yìí kó ra má tẹ̀ o kó má la fi bọ́dì tẹ̀ o ẹ́ńjìnì rẹ̀ kó wò kó yìí tẹ̀ o kó bá dojú pópó kó bá la tẹ̀ jù wá bá rẹ̀ níbi ikú ẹ̀ kó bá rẹ̀ o wọ́n ń sápírì gidi o. bàbá ẹ má jẹ́ ká torí dẹ́kun máa kó lo ọkọ̀ yìí kí tó tán lẹ́nu ṣẹ́rí bí mo ṣe wò mi lè ra ju forty thousand naira lọ. yes forty thousand naira tí mo bá ra gan torí àwọn ọmọ kan kọ́kàn máa fi rí nǹkan kó ẹ̀gẹ́ lóko ni máa fi ra tẹ́ bá ti gbà ètò ìṣíwájú ẹ máa rá láṣìíra ọjà níwájú. forty thousand naira rẹ wọ̀ máa ra mọ́tò yìí. bàbá kò jù bẹ́ẹ̀ lọ ten thousand naira bí mo ti máa rí ten thousand naira bá ìwọ ọlọ́run arákùnrin n kò lè ta mọ́tò ìlíye òṣè yẹn. ẹ lè ta. èmi kọ́ máa tarú ẹ̀ láyé mi àparí mo jẹ́. ẹ gba kọ́kọ́rọ́ ọkọ̀ yín tó bá dijọ́ mi ẹ lè padà wá. ó rà mú. iye tí mo lè ra ni mo sọ yẹn ẹ gbà ẹ gbà ẹ gbà. ọ̀dà lásán o lásán. bàbá mo kàn fẹ́ wò ṣe fún yín ni o mo fẹ́ bá yín rà bí ìpè mi náà máa sọ nù ni ìpè máa sọ mọ́tò ìlú ni lásán owó owó tó fẹ́ ra ẹ̀ kì í ṣòwò rárá àbí kọ́ ló ń ṣàánú mi. Mama Saka. Bàbá tó Mama Saka. Ìyé ọmọ tí wọ́n máa dùn mí bí ni pé wọn ò ní fi omi lọ yàn pé oúnjẹ rèé o àbí kẹ́ ẹ̀ gba nǹkan mú mu àbí bisikíìtì. ọ̀yẹ́ gẹ́yìn náà ti gbogbo ìgbà ya ti fún lẹ́rìn. àmọ́ èmi wò pé bóyá wọ́n ní ká tán wá àrò agbára ẹlẹ́ẹ̀kejì ọmọ pàwọ́ yàtọ̀ sí wọn. àwọn tó kù lọ a lè lọ wọ́n lè fẹ́ ká. bàmí ẹ̀ nílà. ọ̀rẹ́ ẹ ni mò ń pè ẹ ọlọ́run lúgọ̀ọ́rẹ́ mò ń pè. bàbá bòs. èmi. ẹ lugos sáré rí mi àní ìwọ rẹ mú un pé kó wá. bá mi kú ọjẹ <laughs> bá mi gbọ́n mú kẹ́ ẹ sọ́dọ̀ bàbá bá mi gbọ́n ah. wọ́n bá mú ẹ̀ àdóòjàmọ̀ àdóòjàmọ̀ ni wọ́n bá mú bọ̀ àdóòjàmọ̀ àwọn ṣe ń rògo. ìjẹ̀wé arewé ní gbé kòkòrò jóbijóbi aróbì ní wà kòkòrò tí ń jẹ ẹ̀fọ́ jàre ẹ̀fọ́ ní bátẹ́wé kó dáa mọ́ adé afọ́mọ oníṣàǹwẹ́lẹ́ èyí tí sàrìndó wọn ló tún fẹ̀ ọmọ oníṣàwẹ́lẹ́ wọ́n ní kó rúbọ wọ́n ní kó ṣẹbọ ọmọ oníṣàwẹ́lẹ́ ní kíni kóhùn ó lẹ́bọ kíni kóhùn ó mú ṣàlóògùn wọ́n ní kó tọ́jú oṣù wọ́n ní kó tọ́jú àdí wọ́n ní kó tọ́jú ẹ̀sùn kó tọ́jú ẹran ọmọ oníṣàwẹ́lẹ́ wọ́n ń ṣafá bí ẹni ṣaàgò ó ń ṣaàgò bí ẹni ṣafá. ó yẹ ẹ̀yin ìyá o ẹ fi bó o ṣe eré ẹ fi ṣoṣù kẹ́ ẹ fi para ó ẹ wá lọ rè é fi ṣẹfun kẹ́ ẹ fi para ẹ fi ṣàdí kẹ́ ẹ fi para ẹ fi ṣọṣẹ kẹ́ ẹ fi para ẹfun ló ní kí ọ̀rọ̀ wọ bó ṣe rè kó funfun nínú lóde ìṣàlàyé osùn ló ní kí wọ́n fọ́n rere sùn ọba àdí ló ní kí wọ́n darí ohun rere sọ́dọ̀ rẹ ọ̀sá méjì ló ní kí wọ́n ṣá búburú kúrò lára rẹ kí wọ́n wá ṣàrere wá bá ọ bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹyẹ ṣòro mọ́gà ẹyẹ mọ̀gàmọ̀gà ṣòro ṣé bẹ́ẹ̀ yìí lẹ ṣàgbé ẹyẹ lẹ́jọ́ ọ̀run ọ̀run mi lájálọ ìwọlẹ̀ ẹyẹ ìmílẹ̀ ẹyẹ ká má fẹ́ ẹyẹ bára wa jà wọ́n nítorí kíni Ọ̀rúnmìlà nítorí àgógó ogun kan kì í rojú pagún ẹ̀yin ìyá mi ò ṣòròǹgà ojú re yín ni mò ń wá inú re yín ni mò ń wá ajípọ̀wọ́dà lórúkọ tí wọ́n ń pè yá àjẹ́ arìnhòhò wọ́jà lórúkọ tí wọ́n ń pè bàbá àjẹ́ sákàrà wẹ́wẹ́wẹ́ lórúkọ tí wọ́n ń pè yín àjẹ́ lọ́jọ́ kìíní ẹ tọlẹ̀ wá ẹni kílẹ̀ òbó yín láṣìírí ẹni kílẹ̀ ẹ fún ẹlẹ́fun ni tí ó fi sàmì sọmọ rẹ̀ ẹni kó tọ́jú obì pa kó tọ́jú obì kó wọ́sẹ̀ dúdú kó gún sórí rẹ̀ ẹlẹ́ni tó bá ti fọṣẹ ìwé ò ti dọ̀mọ onílé o bó o ṣe eré ti fọṣẹ ìwé ẹ o ti dọmọ onílé ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀ kẹ́ bàjẹ́ ọmọ ẹlòmíì iṣẹ́ ti parí kí mo ní mo sì kó ṣe. ẹni iṣẹ́ ti ṣe. iṣẹ́ ti ṣe. kí wàá ní ọwọ́ rẹ ló kù sí báyìí. ẹ ẹ jẹ ẹ olúwo kí ni next step. ah kò sí ṣe kò sáyẹ ṣe ọmọ gbé lọ lé ni. màá gbé. Ah, ah, ó gbé lọ lé. bí ibà ò bá mọ ìfẹ́ gbé. Ah, sórí ti gbígbé wọn èmi ọ̀ràn lọ́wọ́. ọmọ mi tá a jọ wá tọ́jú ọ̀rẹ́ yẹn wà ń ta kò ń dúró de ká bá bọ́ta kí mo kà fẹ́ sọ fọ́mọ mi ọ̀rẹ́ ẹran méjèèjì jọ jẹ́ ọ̀rẹ́ rẹ wọn. sáròbó ni ọ ni ò ní wá pariwo bó o ní parọ́ kan mọ́ kó o ní bóyá ibà ni àbí nǹkan kan ní í ṣe òun lọ tọ́jú rẹ̀ lé ọ gbọ́dọ̀ gbé lọ ilé wọn o nítorí kò ní kí ìsàn bó ṣe wà yìí o. Ah, ìjọ mẹ́sàn-án ah! kípa máa ṣẹlẹ̀ sí. oníkìsàn yóò kú ni. kò gbọ́dọ̀ yóò kú. gbọ́ kí ni ó ti dolúndùn bó ṣe wà kò gbọ́ nǹkan kan kò gbọ́ wá kí n pa ọ́. kò lè gbọ́rọ̀. Ah, ah. ọlọ́run ló gọ hey boy please. fúnra ẹ̀ ló handle ẹ̀. Ah, ah. jẹ̀rẹ̀ ní pé mọ́tò ń so òun ní pé mọ́tò jẹ́ àtijọ́. ẹ wẹ̀rẹ̀ bínú ṣe rí bínú ṣe rí bínú ṣe rí mo rò pé kí ni kò kọlu ẹ bínú ṣe rí à ìgbà tí mo pa ìgbà tá a dé bí lẹ́sẹ̀ kó ti bẹ̀rẹ̀ sí í sùn. sáńsọ ojú rẹ ti dá. a gbé èèyàn wá bí a ti wọlé gbogbo wa ti wọlé nísìnyí ìgbà tí mo pa wọlé nísìnyí kó dẹ̀ ti ń sùn ẹlẹ́lẹ́yà irú ọmọ irú ìsòfẹ́ yà. ẹ bá mi ọlọ́run lúgọ̀dà. òun á béèrè pé ọlọ́run lúgọ̀dà èyí tá òrò ọlọ́run ní fi báyìí tá àtirò tẹ́lẹ̀ jẹ bá a ṣe wọ ọbẹ̀ akọba burúkú yìí ló bá mú ọlọ́run lúgọ mi ò rí rẹ́ẹ̀dì o àti bí wọ́n ṣe ń kó ojú yẹn lọ mo dúpẹ́ kò kú o ara ẹ̀ yá o ṣùgbọ́n igbó ara ẹ̀ bẹ̀rẹ̀ sí gbóná fó fó fó. àgọ́bà ọkọ lọlọrun lúgọ iyébẹ yẹn ti kú ni nìní kí ló wá yàtọ̀ mbẹ lẹ́ni tó jẹ́ pé ọgbà pa ọgbẹ̀sẹ̀ láàárọ̀ yìí a sì jọ dé ọ̀dọ̀ babaláwo yín ta wá àyín ni kí ló wá fa àgọ́bà fún. a ní mi ò rí rú ẹ̀ rí ọmọ tá a máa ṣe báyìí pẹ̀ká tè lọ́mú ká máa rọ́ọ̀ṣẹ̀ lọ sọ́sìpítù straight away ọlọ́run ní dáwà lẹ́bi o. àyè má jà sí bẹ́ẹ̀ ni ìyẹ́bílẹ̀ babaláwo àyín la wà ẹ jẹ́ kí babaláwo tọ́jú ẹ torí pé wọ́n ní gbogbo ntọ́lọ̀ ń dá dáadáa ni ọlọ́run tó sì dá ewé àtegbò ń wo wárápá ewé ń wo gìrì ewé ń wo ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ ewé ń wo ibà pọ́njúpọ̀tọ̀ ẹ jẹ́ kí bàbá wo sẹ̀ kí á máa gbé nǹkan wa lọlé. ìmọ̀ ti gbọ́ ọmọdé ń ṣe ìyá ẹ lójó àbí òfẹ́fọ̀ pọlọ orí ẹ àbí ọgbọ́n orí ẹ òfẹ́ fi tèmi bàbá tí mo bí ẹ àwọn ìjọba gan máa ń sọ téèyàn bá ti síkì kéèyàn má ṣe kíni kó má kó má kó má máa lọ ṣe àṣìlò oògùn kó wá sọ́sibítù mo dẹ̀ ka díẹ̀ ní òwe mò ń rọ́ọ̀ṣì ẹ̀ lọ sọ́sibítù ni ìwọ kọ́ ló má dòrí mi rú àwọn ọ̀gbẹ́ lọ sọ́sibítù nìyẹn. lọ́wọ́ bàtà ẹ kó já lọ jàre. àwọn ẹran ojú kú ni kò ṣe ìwọ gbọ́dọ̀ tó lọ ní alákòóbá. mama sakakiri mama sakakiri mọ́ ee. Eh gbogbo lọ́wọ́ orí ohun gbogbo lọ́wọ́ ẹ̀kúnrẹ́. tàbí ṣùgbọ́n kò sí bá wáyé. káàbọ̀ káàbọ̀ ẹ̀dọ̀lẹ̀ ẹ̀dá àwa ìṣàlà bí àná ayé rẹ̀ á dà. bàbá ló pè mí pé kí n wá gbé àlejò àwọn. àwa gan àti expect ẹ ti pẹ́ oh. ṣe bí wọn ló máa gbé ohun tó fẹ́ gbé ń bí tí bàbá sọ fún ẹ eh. àwa gan tó ń bá bàbá gbé nǹkan rè ayé àdá ṣe bí kò sí tó ṣe mọ́tò ẹ. náà kò sí nǹkan kan tó ṣe eh, àwọn ẹrù tí a wá fẹ́ gbé wá dà báyìí. a máa wọlé la máa lọ gbé nísìnyí kí wọ́n dúró ń bí ẹrù kọ́ woman being ni o eh. ó sì kìíní à ń rọ̀ṣẹ̀ lọ sọ́sibítù straight away. ẹ wo ọlọ́kọ̀ gẹ̀ẹ́sẹ̀ èèyàn ni ọlọ́run lúgọ lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ó collapse ni àmọ́ tẹ́ bàbá bá wa gbé ilé ìwòsàn ńlá ni ẹ máa bá wa gbé lọ́ni quiet quiet sọmọdé lẹ́yìn tó ń bá sọ̀rọ̀ ni driver professional driver tọ́ni kó nǹkan fẹ́ máa kọ́ níṣẹ́ má bínú jàre ọmọ mi ni ó ṣe mistake ni àmọ́ àlọ́ rọ̀ṣẹ̀ ẹ̀gbìn sí wẹ̀dọ́ kò jọ̀tún ọlọ́ṣùgbọ́n. ọ̀rẹ́ mi ni ọwọ́ afẹ́fẹ́ ó fẹ́fẹ́ lóko àbọ̀jọ Mama saka kirima eh. gbogbo lọ́wọ́ orí gbogbo lọ́wọ́ ẹ̀kúnrẹ́. Tàbí ṣùgbọ́n kò sí. Àti wáyé pamọ́. Ọkọ̀ tí wàá kó wo? Ah, ah. Gẹ́lẹ́ ṣe lọ́tọ́ lẹ́ẹ̀kan, ẹnìkan ti gbọ́kọ̀ dé, wọ́n láwọn lẹ pè. Ah, ọkọ̀ tí mo pè náà ni mo pàdé lọ́nà tá a jọ dé yìí. Ah, kódà mo fẹ́ ràn lọ́wọ́ ni mọ̀sẹ̀ yọnu tó jẹ́ mọ wùwọ́n ràn tèmi. ǹjẹ́ nǹkan ò ti bàjẹ́ báyìí ìlú ah, mọ̀lẹ́mọ̀ṣánú o. inspector sanni. sir well done. iṣẹ́ náà welcome sir. good job good job sir recommendation yìí ti dúró lórí iṣẹ́ tẹ̀ ṣe. bàbá afẹ́fẹ́ ti fẹ́ àtirífùrọ̀ ẹ̀dìyẹ àṣírí yín ti tú. Uh, you are under arrest. eléyìí túmọ̀ sí pé kí ẹ ṣe ẹnu yín báyìí torí ohunkóhun tí ẹ bá sọ ó ṣeé ṣe ká lò láti takò yín tí ẹ bá dé ilé ẹjọ́. E gbága ìjọba ti mú yín àwọn wọ̀nyí kì í ṣe wèrè agbófinró ìjọba ẹ ti bọ́ sí pápẹ́ ìjọba. now arrest them please. move move move. ìbọn ọmọ wẹrẹ move move move. okay. Sunday wọn lójúmọ́jú wọn náà wá mú Mama Saka Mama Saka gbogbo lọ́wọ́ rí gbogbo lọ́wọ́ ẹ̀kúnlẹ̀. tábẹ́ ṣùgbọ́n kò sí. ọmọkùnrin tẹ́ sọ pé kí mọ́tò wa gbé yẹn kó tó di pé ìkan lára wa tá a fi tì í pé kẹ́ máa tọ́jú bí wèrè ó ta wá lólobó kí lè fẹ́ fi ṣe. <laughs> ẹ̀wọ́n náà ni gbogbo àlàyé tí mò ń ṣe ibẹ̀ yẹn gan ni mistop ti wà mò ń wí fún yín pé wèrè ni ọmọ tí àwa ń gbé tá a fẹ́ gbé káàkiri yẹn torí pé àrùn ọpọlọ ló ní adé ti gbìyànjú àti try gan mm. pàbó ló ń já bàbá aláwo tí adé gbé wá sọ́dọ̀ ẹ̀ yẹn wọ́n gbìyànjú wọ́n try ṣùgbọ́n jẹ́ ká mọ̀ wípé apá àwọn kò kà mọ́ ìyẹn rà bẹ̀rù pé ó dà o àmọ́ wá bòmíràn gbé lọ kára rẹ̀ lé ìyàwó during the processing òun rẹ̀ gbogbo ẹ̀ fi láǹdì sí ọ̀dọ̀ ẹ̀yìn ọlọ́pàá líbí. kí ni kí ló máa ṣe tẹ́ máa sọ̀rọ̀ tẹ́ máa fòyìnbó síta lónìí gbogbo mixed up ọ̀dẹ̀ tẹ́ eh, that is what i used to Queen's English. you said that tani that that is what you are used to ta ló sọ nípa àwọn ìbò tẹ̀sán yẹn gan-an gbogbo ṣe sọ nìyẹn anyway ìyẹn ò ṣe business tèmi my business here Mr. Boshere ṣó dá yín lójú wípé ara ọmọkùnrin yẹn ò yá. ó dá mi lójú àrè ẹ máa gbọ́dọ̀ pa àrè àrè àrè àrè ṣé mo máa kúrọ́ ni n kò kúrọ́ bó ṣe ríre mo ṣe ṣàlàyé fún yín. kí ni àrè àrè àrè kí ni àrè ta ló máa ń ṣeré ẹ̀yin àtàwọn olẹ́jọ́ ń ṣeré èdè ẹnu mi bó ṣe rí nìyẹn èdè ẹ̀gbá ni mò ń sọ báwa ṣe máa ń sọ àrí àrí nìyẹn ń gbogbo àgbáyé méjì náà rè ń lò àwa àti India àrí àrí. ṣẹ́rí tí mo bá ṣetán pẹ̀lú yín ẹ wá mọ̀ ẹ́ pé tí ìyá bá jẹ India ló máa ń ṣe àrí àrí àrí àrí àrí àrí kí ló ṣe yín. ṣẹ́rí ó pè yín kẹ́ jẹ́wọ́ fún mi tí a kò ràn yín lọ́wọ́. Mr bó ṣe rè wá kẹsàn bó ṣe rè wá kẹsàn tí mo bá pe ẹlẹ́rìí jáde tó bá tako ọ̀rọ̀ tẹ́yìn sọ ń sìn nǹkan. àbúrò orí burúkú lẹ ẹlẹ́rìí náà ẹlẹ́rìí wo lẹ fẹ́ pè tó fẹ́ sọ pé ohun tí mò ń wí irọ́ ni mo pa tí n bá jẹun ọ̀dọ̀ mi ní kún wa èmi mo mọ̀ bóyá mo yọ àbí mi ò yọ mo ń sọ reality ẹ̀ ń wí pé ẹlẹ́rìí kan gbà tán fún yẹ ilé pè. ó ti jẹ́rìí mo wí ẹ̀ ṣàánú mi bọ́ọ̀rọ̀ ṣe jẹ́rìí mo wí ẹ̀ jọ what kí ló pa. ọ̀gá mo kàn déédéé bá òkú ẹ̀ nínú sẹ́ẹ̀lì náà ni mi mọ nǹkan tó pa. damn it ah, oh god kí mo fẹ́ sọ fún gàba yìí o ah, ó ṣe jẹ́ pé ta ní defamation lẹ́nu criminal ilé jẹ́ kó kú ah, messed up kí ló jẹ́. sà tí gbogbo wọn jẹ generally la fóun náà jẹ. Man, what's all this? Messed up. Okwe, dabai. báyìí, níbo lòkú Sir, I'm prepared to be lọ mortuary. Don't try it. Don't even try it. Sir. Am I gbé òkú kankan lọ sí mọ́ṣúárì. I am interested on that dead body. Please, we have to conduct what we call post mortem on that body. Do you understand me, your uh, uh, Sergeant? Yes, sir. Yes. Sir. Don't try it. Yes, sir. Oh God! Please just leave my office. Leave now. Just leave now. Leave me. Leave me. Sir. Just leave. Bàbá, àwọn tí ẹ kó sí àgbà tẹ̀ ń tọ́jú. Kí lẹ̀ ń ṣe pẹ̀lú wọn? Mo ń tọ́jú wọn náà ni. Wọ́n ní àrùn ọpọlọ, mo sì ń tọ́jú wọn. I see unfortunately for you ìwádìí tí àwa ṣe ó jẹ́ kó yé wa wípé gbogbo wọn pátápátá àwọn ẹni ibi kan àwọn oníṣẹ́ ibi àwọn èèyàn burúkú kan náà máa ń jí wọn gbé wá sọ́dọ̀ yín tán bá ti jí wọn gbé síbẹ̀ yẹn tán ẹ̀yin máa fi nǹkan kàn wọ́n ẹ̀ fi àrùn ọpọlọ kàn wọ́n orí wọn á dàrú ẹ̀ dá wọn jókòó síbẹ̀ wọ́n máa jẹ wọ́n máa mu ara wọn ò níyà ẹ máa tọ́jú wọn ẹ ń wọn wèrè fáráyé tó bá ti wá tó àsìkò tí àwọn tó máa fi wọn ṣe owó dé ẹ fi kan yẹn kàn wọ́n again ara wọn máa yá just like remote control ara wọn wá yá ẹ fi wọ́n ṣe owó tẹ́ fẹ́ fi wọ́n ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bàbá. wọ́n bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ọmọkùnrin tí wọ́n ń gbé lọ nínú mọ́tò kó tó di pé ọwọ́ àwọn ọlọ́pàá bá wọn ìyẹn ọmọ tán gbé kúrò lọ́dọ̀ yẹn ẹ sọ fún mi báwo ni tiẹ̀ ṣe jẹ́. Mm-hmm tí ọ̀rọ̀ ọmọkùnrin bó ti wà àti lò ó sì ṣe wà òkú ni kì í ṣàlàyé nítorí ńgbà tí ọ̀gbìn péjọ mẹ́sàn-án lónìí yóò ti kú. àṣekìnì ẹ̀dùn kí ni kí lẹ lè ṣe sí tí òfin ni kú. aṣọ ọ̀bá mọ́ yẹ mọ́ wọ́n yẹ ti rìn òwò ọjà kò sí ìdáhùn sí i. mo kí yín káàbọ̀ sórí ètò wa àrà lóde mo kí yín ní mòróntólú mo kí yín sí àwòsàn tí mẹ́yìn erin fọn èmi adélẹ́kàn ọmọ́táyọ̀ yín náà ni o lẹ́ẹ̀kan sí i fáǹfààní gbogbo àwọn tí ṣẹ̀ṣẹ̀ ń tan ẹ̀rọ móhùnmáwòrán wọn tàbí ti asọ̀rọ̀mọ́gbèsì. Si <laughs> àbẹ́ ìráyé lóde ẹ lórí ètò wa ni àfikún lòun mọ̀ ṣàánú wa ká mọ̀ bọ́ sọ́wọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé igi ẹ̀kẹ́ láyé ọrùn lòrùlé nínú ẹsẹ̀ mẹ́rin táyé fi dúró ìkan ti kán ìkan tẹ̀ wọ̀rọ̀kọ̀ ìkan ò tó lẹ̀ mọ́ pátápátá ọ̀kan tó kù ó mì dìrọ̀dìrọ̀ ni ẹ dákun èèyàn wa níbo láyé lọ. àbẹ́ẹ̀rí hmm. nǹkan nítorí àtìlà wọ́n ṣẹ̀dá ọmọkùnrin yìí padà ó wá dìdàkudà babaláwo tó ṣoògùn fún bàbá bó ṣe eré yìí òun náà sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ tó wí. a ní kí lorúkọ ẹ. ẹ wọ́n ọ̀gá ọlọ́ba. kò lè jọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń wò ní kò lè jọrọ̀ gbọ́n. orí ẹ̀yìn náà ń bà mí lẹ́rù ó ṣe rí báyìí. wọ́n ti o àbímọ́ni àbímọ́ni ni bí wọ́n ti bí láti gba kíkẹ́ ni ọjẹ́ kódà irun ewu ń bẹ̀ irun ewu. àmọ́ bí ṣèpò yẹn ṣe rí mi fẹ́ rí irú ẹ̀ láyé mi ẹ bá mi tọ́ni sọ̀rọ̀ ẹ̀. báyìí. kí lorúkọ tẹ. orúkọ tèmi ni bí ṣe rí ọmọ bó ṣe rí ọ̀kan bábíyèjì lọ wọlé tọ̀mí wá akẹ́ni àdá akẹ́ni ìgò ẹni ayé ń kọ́ mí nàìjíríà. ẹ wo lọ ṣe ta ló ní rápẹ́ ọ̀dẹ. ẹ má bínú èmi wo pé tọ ẹ kàn lè béèrè eríkì mi kí n má wàá dà yín láàmú jù ni èmi fi ń sọ̀ọ̀lẹ̀ fún yín àti pé ẹ mọ̀ pé mo wà chobanes ni. Hmm? chobanes ẹ má bínú òun ní ogúfọ bí mi bá ṣe bú tí ọ̀dà tẹ́lẹ̀ àmọ́ ọ̀wá mọ̀ pé ó ní gbọ́n iná wà ẹ má bínú. sọ ẹ máa rò pé bóyá èèyàn wá ṣe rí ní police station ẹ. sọ fún mi kí ni o mọ̀ ń pa ọ̀rẹ́ ẹ̀. ẹ wo ṣe rí ọ̀gá ọlọ́pàá alákọ̀ọ́kọ́ ọlọ́run ló gan lẹ́kọ̀ọ́ rẹ̀. jọ excuse me kó tó máa sọ̀rọ̀ lọ wọ́n lójú lọ́rọ̀ wa mo fẹ́ kí ojú ẹ̀ máa retí tèmi báyìí mi láì bó ṣe gbẹnu sí. Si north tèmi wà ń south ìjọba mi dá ìnú yẹn padà síbẹ̀. tèmi ti ń bá ọ̀rọ̀ mi lọ ni ọlọ́run ló gọ̀ ní èkó rẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ mi sì ni ìjìnlẹ̀ mi ni ìmùlẹ̀ mi ni láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ abúlé kẹrin làjọ wà níbẹ̀rẹ̀ ayé wa nígbà tí wàhálà yóò ṣiṣẹ́ rẹ̀ nínú nílé la wà lọ́dọ̀ bá mi lọ́sẹ̀ kí n rúkẹ́ ni bàbá mi bá dé pé tọ̀ àwa wa o àwọn fẹ́ rú wa lágbára pé kí gbogbo wa ó ká lọ ńlá bá ṣètẹ̀lé wọn ó di ilé babaláwo ńlá bá sì tẹ̀lé òun ó délé oníṣègùn àbálò àbábọ̀lé oníṣègùn tá a bá wọn lọ ni òun lòun jáde ni ò lè tọrọ mọ́ láàgbọ́n kankan lẹ́nu ẹ̀ mọ́ dígbé tí ń bá yín sọ̀rọ̀ yìí. bàbá ẹ mo fẹ́ ròyìn lágbàlẹ̀ báyé ẹni lẹ́nu jẹ́ báyìí tẹ bá mọ̀ pé fẹ́ di ọkùnrin kí ló tẹ̀ lọ sọ́dọ̀ ọ̀rọ̀ Sunday Ìgbòho ẹ wọ́n ṣòṣì káàkiri. ẹ wo ọ̀gá ọlọ́pàá ṣé má tẹ̀yìn mo mọ nǹkan tí mo lè sọ torí ojú làgbà yíyá ni àgbẹ̀ yíyá nu wọ́n ti fọ́ lọ́run lùgọ́ ṣògùn owó ni o. ṣé bó ṣe wá ń sìn wọ́n ti fi ṣògùn owó. bẹ́ẹ̀ ni wọ́n ti fi ṣẹ́ṣó ẹ̀ torí wípé bàbá tó bí mi tẹ́ ń wo ni bàbá mi gbóná gan tá a bá ń sọ̀rọ̀ nípa olówó dé ni bàbá mi ṣẹ́ wọ́n ṣẹ́ bí ìṣe wọ́n ṣẹ́ bí ìṣe gan ni tí wọ́n bá rówó lọ́wọ́ yín báyìí tẹ́ bá ń kawó wọ́n máa ṣe látọ̀kẹ́ wọn pé tọ̀ káwọn gba owó nì lọ́wọ́ yín káwọn gbà á ìgbà tẹ́yìn bá wà rìfíùsì tẹ́yìn ò kówó ní fún wọn bá mi lè yọ̀bọ̀n tàbí kí wọ́n yọ̀dà kí wọ́n pa yín dànù kí wọ́n gbowó lọ́wọ́ yín. ṣé tí n bá pè báyìí ó máa pọ̀ ó. ẹ ẹ bá mi bá mi wọ́n lè yọ̀bọ̀n tàbí kí wọ́n yọ̀dà ah! hmm, bó o jèrè ọ bá ń bẹ̀ bó o jèrè ọ bá ń bẹ̀ bákan èyí tó ṣe fọlọ́n lúgọ yìí ọ̀dà tó ṣe mọ̀ pọ́ àtàtà ni ó dùn mí o àmọ́ gbogbo bí kò wù kí wọ́n ní ọ wà ilẹ̀ ibi ni o bí n bá wá rí ọ èyí fi ń dá ọ lójú pé n ó fi wọ́n náà ṣògùn owó mímọ́ sọ́bẹ̀ bẹ́ẹ̀ lọ sọ ṣé pé bí wọn ṣe wà yìí o lè fi hàn ṣògùn owó. ṣáwa. ọmọ ń pa ájò à ń ṣòwò yẹn àbí. ó ti o nǹkan tí mi ń gbìyànjú àtijọ́ ni pé èèyàn tó bá dá ọmọ náà ẹ̀ lóró láti fi lè ṣògùn owó bẹ́ẹ̀ yẹn bá múrú ẹni bẹ́ẹ̀ náà tó bá fi ṣògùn owó kò sí ní tó bàjẹ́ ń bẹ̀ ní tèmi gbìyànjú àti sọ ni. That's very smart of you. kí ló wà lẹ́nu ẹ̀ tó dìbò. ẹ ìgbà tí ò ti lè sọ̀rọ̀ mọ́ ni ìyọ̀rọ̀ ni ìyọ́ máa pò tọ́ yẹ́rí yẹ́rí yẹ́rí yẹ́rí. jẹ́ kí tẹ̀ ṣùpọ̀ síwájú ẹ ọ máa ṣe nǹkan fún mi bí bá mi ya ẹnu yẹn mo fẹ́ wo nǹkan tó wà mẹ́. àwùjọ ẹ má lanu ọlọ́run ló gọ̀ kì í wẹ̀ kí fọyín ẹ lanu ọlọ́run my friend ìbọn wà mí báyìí tó o bá ṣe nǹkan tí mo ní kó ṣe máa fi ìbọn fọ orí ẹ láì ní ẹ̀fọn my friend. ọlọ́wọ́ ọ̀rẹ́ mi. ọ̀rọ̀ lẹ́gbọ́n babaláwo tó ṣoògùn owó yìí àtẹni tí wọ́n ṣoògùn owó fún àwọn méjèèjì ti lé ní ọgọ́ta ọdún ṣùgbọ́n babaláwo tó ṣoògùn yìí ń sọ fún wa wípé àwọn ti lu ọmọkùnrin yìí kò sì lè yé ṣùgbọ́n èmi mọ̀ wípé alágbára ni ọlọ́run ọba torí pé kò sí ohun tí ò lè ṣe àwa ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa ewé àtegbò wípé kẹ́ ẹ wá bá wa dá sọ̀rọ̀ yìí pẹ̀lú ìmọ̀ yín àti òye tí elédùà fún yín láti lè gba ẹ̀mí ọmọkùnrin yìí là ká má ẹ̀ tá a bá wá rẹ́ni tó mọ̀ nípa ewé àtegbò tó dájú ṣáká ẹ kàn sí adélẹ́gàn ọmọtayọ yín ẹ̀yin ju olódùmarè ó dàbọ̀. níbi ọ̀pá wíníwíní sí ni wọ́n ń pè ni mẹ́fà sí ni wọ́n ń pè lájọ́fà níbi ni mẹ́fà sí ni wọ́n ń kàdé kọ̀dé kàdé kàwé kó pẹ́lẹ́ kò mọ̀jà àbíkó tó wà nígbà tó núwe. àrùn mọ́sí ọmọ awo ni àrùn èso ọmọ awo tó gbèdè bọ̀rùn tí ò jẹ́ kí yín dun ní yẹ̀yẹ́ gbogbo ọmọ kóòtù òjire ọ̀rọ̀ ọmọkùnrin yìí ti ń jẹ́ ọlọ́run lúgọ níbi tó dúró dé nìyí o ara ẹ̀ ti ń yá ṣùgbọ́n kò tí ì tán ó kù díẹ̀ kélédò àkógbá gbogbo ògo kí àlàáfíà kó tó lára tó bá wá di ọjọ́ mẹ́jọ òní ẹ ní àǹfààní láti fojú kan ọmọkùnrin yìí lórí ètò gbogbo ẹni tó sapá gbogbo yín pátá la kí adúpẹ́ adúpẹ̀pẹ́ ògùn èmi èèyàn yín náà ni o adílé kan ọmọ táyọ̀ ó ti gbà. Mama sakakri Mama sakakri ma gbogbo lọ́wọ́ orí gbogbo lọ́wọ́ ẹ̀kọ́ rẹ̀ tàbí ṣùgbọ́n. on the ground floor wèrè tó ń jà ọ̀ká olúwo ẹ wọ observe boy ẹ lè sì sọ̀rọ̀ mi olúwo. ọ̀rẹ́ mi kúkú jọ mi lójú ẹni tá ń yé rẹ̀ bá ti bàjẹ́ yọmọ wáyàn kọ́ra. ìgbẹ́yìn làbà abániwọ́ràn bá rí dáa. kájẹ́ ìgbà pé bàbá jẹ́ ìjà mi ṣé ẹ kí wọ́n tún gbómi lé bastard. owó ìta ló bẹ̀rẹ̀ ló ló fi ṣe. lórí ètò lónìí adúpẹ́ adúpẹ̀pẹ́ òkun gẹ́gẹ́ bí mo ti sọ fún yín níjẹjọ ẹnu ọpẹ́ wa kò ní kan ijó ìdùnnú làá jó lónìí ìbàdí ijó làá mọ̀ sọ wùkẹ̀wùkẹ̀ lórí ọ̀rọ̀ arákùnrin nì ọlọ́run lúgọ tí mo ṣèlérí fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ẹ sì ń wò wá nílé pé lágbára lọ́wọ́ ọlọ́run yóò wá sórí ètò lónìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó ti wà ní yàrá agbára pẹ̀lú mi àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn mewémegbò tí wọ́n bá tọ́jú rẹ̀ tó ti wà lálàáfíà à ń fọ epo rẹ̀ náà lọ́wọ́ ni ṣùgbọ́n mo mọ̀ wípé elédùà ó fún wa fọ̀ tí ó mọ́ tónítóní tí ó sì ní ní àbàwọ́n kankan mọ́ báyìí ọlọ́run lúgọ ti wà ní yàrá agbára òun pẹ̀lú ìyá rẹ̀ ẹ ẹ kú ìkàlẹ̀. ẹ lẹ o ẹ sì kú ọrọ ọmọ. ṣe orí gbogbo wa ò ní gbàbọ̀dè àtẹ̀yìn tẹ̀ ń wò wá nílé àtẹ̀yìn wa olúwa ọba máa dúró ti gbogbo wa o ẹ àwárí ni à á ni à á béèrè ẹni ẹ arákùnrin kí ti yín. ẹ mi ni bó o ṣe rí àfọ̀njá bóyá nínú ìwà àbíṣe sí mi àti àwọn ọ̀rọ̀ àṣàyàn díẹ̀díẹ̀ tí mo sọ jáde lẹ́nu làwọn ọ̀rẹ́ mi fi sọ mí lọ́lọ́run lúgọ ní kúkúrú èdè àwọn ọ̀rẹ́ mi máa ń tẹ ọlọ́run lúgọ mọ́ mi la ní ti bíbí ìlú mo wá láti ìlú kan tí ó jẹ́ gbajúgbajà láàrin àwọn ìlú ilẹ̀ Yorùbá Ọ̀yọ́. ta lẹni tó jókòó tì yín yìí. àmọ́ mi nù. ẹ kú ìjókòó. ẹ ṣe. ẹ rọra ẹ dákun ṣé bí arákùnrin yìí ṣe wí náà lórí kò sí ìyàtọ̀ náà ọ̀rọ̀ rẹ̀ rárá èmi ni mo bí. òtítọ́ ni. bẹ́ẹ̀ ni. Hmm. ó ti tó bí ọ̀sẹ̀ mélòó kan tí a ti ń ké pàjáre tá a ti wà lórí ètò yìí àgbúrò yín gbà náà ó ṣe wáyé pé gbogbo ìgbà tí ọ̀rọ̀ wa parí ni ẹ tó farahàn. ẹ ẹ ṣe olóòtú ìlú Kútọ́nù ni mò ń gbé mo ti kúrò nílẹ̀ yìí ó ti pẹ́ àdédélé ọ̀rẹ́ mi kan wá bá mi nílé ìtajà mi ó lóun rí ọmọ mi àfàjá lórí móhùnmáwòrán eré ni mo tiẹ̀ pé ọ̀sẹ̀ tó tẹ̀lé èmi náà wá wo ètò tó ń lọ lórí máwòmáwòrán yìí mo wá rí i pé òdodo lọ̀rọ̀ tó sọ èyí ni mo fi wò pé ó di dandan kémi náà wá yọjú sí yín. ẹ sì ní ṣòfò ọmọ. àmì o àti gbogbo wa náà o. ǹjẹ́ gbogbo èèyàn tí ẹ̀ ń wò wá ń nǹkan kankan bẹ tó ṣe wá ní kàyéfì lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àṣé pé ọlọ́run ọba ó lúgọ lóòótọ́ gẹ́gẹ́ bí arákùnrin tí wọ́n fẹ́ fi ṣoògùn owó yìí tí ẹlẹ́dàá rẹ̀ ò gbà ìjẹ́ kàyéfì ńlá ti bẹ́ẹ̀ ni wípé nígbà tí a gbọ́ wípé ẹni tó fẹ́ fi ṣe oògùn owó tá a mọ̀ sí bàbá bó ṣe rè ó gangan ló bí lọ́mọ ẹ ṣe hà báwa náà ṣe ṣe hàánú nígbà tí a gbọ́rọ̀ yìí tí gudugbẹ́ jálulẹ̀ ṣùgbọ́n ìyá ọmọ náà ń bẹ́ ń jókòó gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣàlàyé kí ọ̀rọ̀ yìí fi lè jẹ́ òdodo ọ̀rọ̀ kó mọ̀ jẹ́ àmúlùmọ́là ẹ jẹ́ ká tẹ̀síwájú sí i lẹ́nu ìyá ọmọ náà ẹ màmá kí ni bàbá tó fẹ́ fi ọmọ yìí ṣoògùn owó kí ni wọ́n ṣe jẹ́ sí yín. ẹ ṣeun olóòtú ọkọ mi ni ẹni tí mo bí ọmọ yìí fún gangan ni. nígbà tẹ wá gbọ́ pé àwọn ganan fẹ́ fi ọmọ bíbí inú wọn ṣoògùn láì mọ̀ kí ló jọ lójú tiyín. Ah, olóòtú ó ya àgbàdo hà sí mi lẹ́nu tí mo sì lè jẹ. Hmm. ó tó ìgbà wo gan-an tẹ́yìn ti kúrò lọ́dọ̀ bàbá yìí. ẹ eh, mo ti kúrò ní ilé bàbá Àfọ̀njá ó ti pẹ́ láti ìgbà tí oyún ọmọ yìí ti wà ní oṣù mẹ́ta ló ti lé mi kúrò nílé. ẹ kí wàá ní èrò tiyín. ẹ ṣe olóòtú kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe ju pé kí n máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà àwọn ẹlẹ́yinjú àánú tí wọn ò jẹ́ kí n fojú sunkún àfọ̀njá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn aláwo ni o mùsùlùmí ni o kristẹni ni o mo dúpẹ́ lọ́wọ́ wọn pé ọlọ́run ní jẹ́ káwọn náà fojú sunkún ọmọ pẹ̀lú ògo ọlọ́run gbogbo ibi táwọn tiwọn náà bá wà wọ́n á máa bá àánú pàdé torí tó bá yẹ pé èrò tí bàbá ẹ gbà lórí ẹ tó bá lọ ṣe kí ni mo fẹ́ ṣe yẹ mọ̀ pé iṣẹ́ mi ò lójútùú nìyẹn bọ̀ mo dúpẹ́ olóòtú mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ibi táwọn ọmọ tiyín náà bá ń rìn sí wọ́n máa ṣe kò ń gẹ́ oore àwọn tí yín náà ní rárẹ̀ra ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o. ẹ ó ti tó mọ̀mọ́ ẹ mọ́ sunkún mọ́ ẹ mọ́ sunkún mọ́ ẹ ẹ rojú ayé ló dé báyìí mm. àtìyá àtọmọ ẹkún ayọ̀ làwọn méjèèjì ń sùn ẹ rí nǹkan báyìí ẹyẹ yẹn wa gbogbo àdéhùn tí ọlọ́run bá ti ṣe láyé dandan ni kó wá sí mímúṣẹ o tàbí ṣùgbọ́n ò sí nínú ọ̀rọ̀ kádàrá nígbà tí olúwa ti kọ sílẹ̀ fún arákùnrin wa ọlọ́run lógo àfọ̀njá gbogbo ibi tó yẹ kó dé láyé ó mọ̀ tí ń débẹ̀ ní bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mílíọ̀nù mẹ́wàá ti wà nílẹ̀ táwọn ẹlẹ́yinjú àánú ti fi ránṣẹ́ sí ọlọ́run lógo àfọ̀njá bẹ́ẹ̀ láti ti rí ẹlòmíín tó ti kọ́lé fún un tí ó mọ̀ gbé ọ̀pọ̀ ẹlẹ́yinjú àánú míì ni wọ́n ti ṣètò ìrànlọ́wọ́ míì tí wọ́n ní ká máa retí gbogbo tó ṣẹlẹ̀ sínú ayé ọlọ́run lógo àfọ̀njá yìí òun àwọn nǹkan yìí ni bàbá yìí ò lè dúró dè tó fi fẹ́ fi ṣògùn owó tipátipá ṣùgbọ́n àdéhùn tí ọlọ́run bá ti ṣe dandan ni kó mú wá sí ìmúṣẹ àdúpẹ́ fẹlẹdùà tó jẹ́ kí gbogbo àdéhùn rẹ̀ lórí Ọlọ́run lúgọ Àfọ̀njá kó jẹ́ múmúṣẹ ọpẹ́ ni fún gbogbo ọmọ Nàìjíríà ọpẹ́ ni fún gbogbo ọmọ kóòtù òjire gbogbo ẹni tó mọ̀ nípa ewé àtegbò tí wọ́n bá wa dá sọ̀rọ̀ yìí tá a fi fojú sunkún Ọlọ́run lúgọ Àfọ̀njá àdúpẹ́ àdúpẹ́ pẹ́ òkun kí a tó wá mọ́ lọ mo fẹ́ kí ẹ mọ̀ wípé tàbí ṣùgbọ́n ò sí nínú ọ̀rọ̀ kádàrá gbogbo ohun tí adániwáyé bá ti fẹ́ kó ṣe dandan ni kó ṣe tó mo bá yín dúpẹ́ ẹ kú oríire gbogbo ẹni tó bá ń ṣeré kó mọ̀ ṣe lọ àṣẹ ọlọ́run àti àdé ọlọ́run kò níyẹ̀ lórí gbogbo wa ẹ ṣe àdúpẹ́. Hmm. màámi ṣé o sì kílé tẹ ṣe mí kanlẹ̀ bẹ́ẹ̀. túnráyọ̀ ọ̀rọ̀ ayé náà ni mo rò dé báyìí. ọ̀rọ̀ ayé lè ṣe bẹ́ẹ̀ yẹn rò tẹ mí kanlẹ̀ bẹ́ẹ̀ yẹn màámi ọ̀rọ̀ ayé yóò ṣe kò ṣeé rò bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ ayé àfi kéèyàn ra ṣe tó yàn máa ṣe kéèyàn fi tó kulẹ̀ fọ́ lọ́rùn yẹn lè wá ṣe bẹ́ẹ̀ yẹn mí kanlẹ̀ ẹ jẹ́ rọra máa mí kí wọ́n má bàa lè hypertension. àfi kọ́lọ́ má kúrú láàkà arákùnrin yìí o nítorí pé gbogbo ọjọ́ ló ń fún mi lómi ọgbọ́n mu. màámi ojúmọ́ kan ọ̀rọ̀ kan ni ẹ̀yin nìkan kọ́ ló ń fún lómi ọgbọ́n mu kódà èmi gan kọ́ ń bẹ̀ ojoojúmọ́ tí mo dẹ̀ ń wo program yìí báyìí ni mò ń ní ìmọ̀ mi tó ń white sí ẹ wo kọ́lọ́ ṣe máa fi ṣọ́ ẹ̀ṣọ́ kọ́lọ́ má pa fún wa o. àfi kọ́lọ́ má fi ṣọ́ rẹ̀ sọ wa. ṣonígbàgbọ́ ni ni àbí mùsùlùmí tàbí ẹlẹ́sìn àbáláyé. kírísítẹ́nì ni mí. ẹ mú kí ni ìdáná ẹ wí tẹ̀lé mi èmi. èmi ẹ dárúkọ yín. èmi ọlọ́run lúgọ àkànmú. mo búra níwájú ilé ẹjọ́ ìlé nìyí mo búra wájú ilé ẹjọ́ ìlú ni. pé gbogbo nǹkan tí màá sọ. pé gbogbo ohun tí màá jáde lẹ́nu mi. òtítọ́ ni yóò jẹ́. òdodo ni yóò jẹ́. mo sì ní fi igbá kan bọ̀kan nínú. n sì ní fi igbá kan bọ̀kan nínú. kó ló wa kó lọ́wọ́. kí ọlọ́run ràn mí lọ́wọ́. ẹ fi kọrin ọ̀gbẹ́ni Ọlọ́runlúgọ kí lẹni tí ẹ fẹ́ bá ilé ẹjọ́ yìí sọ. ẹ ṣeun àǹtí ẹ ẹ mọ rí yín bá Ọlọ́run nílé yín ń di ẹrù yín sẹ́rí mo fẹ́ bẹ ilé ẹjọ́ yìí ni kí wọ́n síjú àánú wo bàbá mi nítorí pé lóòótọ́ ni wọ́n ti gbégbèsẹ̀ pé àwọn fẹ́ ṣe nǹkan tí ò dáa fún mi léè tó jẹ́ pé tó bá yẹ pé wọ́n rí ṣe àwọn èèyàn lè má mọ̀ nígbà tí wọn ò tún wá rí ṣe náà kí Ọlọ́run fi wọ́n hàn tí ìjọba bá ní káwọn díjú fìyà jẹ wọn ó ṣeéṣe kó tún pa àwọn àbúrò mi lára nítorí bàbá tí à ń sọ yìí náà ni wọ́n ń fún gbogbo wa lóúnjẹ òun ni wọ́n ń dáàbò bò wá kó tó di pé bóyá èrò burúkú tún bọ́ sí wọn lọ́kàn mo rọ ìjọba mo bẹ̀ wọ́n kí wọ́n fi ìyà jẹ wọ́n níwọ̀nba tí òfin ní ilé tó kó bá wa àti kó bá ọjọ́ ọ̀la àwa ọmọ tó kú àtàwọn àbúrò mi ní tí mo fẹ́ sọ nù. kí ló tún fẹ́ sọ. So? Hmm, ní kankan tí mo fẹ́ sọ mọ́ ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀yìn náà ni mo ti bẹ̀yìn o. ó yá lọ jókòó. kí n padà sórí ìjókòó tí mo ti wá. ẹsẹ̀ mu. olúwa mi inú mi ò bá dùn tí a bá lè gba ọ̀rọ̀ tí ọlọ́run lúgọ sọ yẹ̀wò kí aṣíjú àánú wo olùjẹ́jọ́ mi mo dá ń dúró lórí ọ̀rọ̀ yìí náà. agbẹjọ́rò ìjọba ṣó ní láti sọ. rárá olúwa. àlàyé yín yé mi ṣùgbọ́n àlè torí ojú àánú ká fi oníwà ìbàjẹ́ sílẹ̀ láwùjọ bí ó bá jẹ́ pé bí wọ́n ṣe gbèrò lórí wọ́n á máa fi owó ṣe yàǹgá láwùjọ láì ní mọ̀ wípé owó ẹ̀jẹ̀ ni wọ́n ná ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ nítorí ká lè kọ́gbọ́n tí a bá fi idà òfin gé wọn lọ́wọ́ irú àwọn èèyàn bíi wọn wọn ní kọ́gbọ́n. ìdájọ́ mi rèé mo fi ọ̀gbẹ́ni fámoríyọ̀ àti bó ṣe re sí ẹ̀wọ̀n ọdún márùn-ún márùn-ún mo fi ọmọ fámoríyọ̀ tí í ṣe fáyẹmí sí ẹ̀wọ̀n ọdún méjì mo fi dírẹ́fà wọn sí ẹ̀wọ̀n ọdún méjì pẹ̀lú iṣẹ́ àṣe nítorí kékeré la ti ń pẹ́ ka ìrókò tó bá dàgbà tán kó mọ̀ bàá mọ̀ gbẹ̀bọ ńláńlá mo dánu dúró báyìí. as your lordship pleases. cut. ìjọba dájú o ẹ máa wo ohun tí mò ń rò lọ́kàn mi mo ti gbé problem tèmi kú o mọ́ṣẹ́ aláwo yín tẹ̀ ṣẹ̀wọ̀n tó ń jẹ́ ká ẹ tún ṣẹ̀wọ̀n tọmọtọmọ kò yé mi ẹ̀yin lè máa wá tún ẹrù ara yín lè máa tún èrò ara yín pa o ẹ má yẹ kí gbogbo àwọn kọ̀lígì yín tó jẹ́ babaláwo kí wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ṣe wọn lọ́mọ yín náà ṣe wọn wọn a má fi bú yín ni o ohun tí ò dáa ni o. bàbá mi fáwọn orí ọ̀dágun máa ń ṣe bínú kò sí kú lójú rẹ òní kú ìnú. ẹjọ́ bó ṣe é kọ́ ẹjọ́ ọ̀sán mọ́ ni wàá kú síbí ni ìnú ìbẹ́rí yẹ kàdán yẹ. bàbá yà kú síbi ìbẹ́rù ìwọ náà ìdí yẹ kí ló ń jọmọ yìí kí ló ń dùn nú ẹ̀ you bury you here bàbá ẹ wá gọ́ngbà ọba sọ pé we bury you bury you here. wà á jẹ wá ẹpẹ onínú z wà á tún mú gàrí òòzì ó àgbọ̀njì. pòròpòrò ọmọ ìbú ẹ ti lọ tán gbogbo nǹkan ò yé o ti ponú. fi téèyàn ọba gba iṣẹ́ láyé ó yẹ kéèyàn kọ́kọ́ máa lọ forí balẹ̀ fún ọmọlẹ̀ kọ́ máa tọrọ iṣẹ́ tó dáa. kí lè rí. iṣẹ́ tá à ń ti ṣe látìgbà tí wà ń sàn bóde tá a wá gbaṣẹ́ kan tó wá tọ́ hàn ní lẹ́wọ̀n ẹni tó sì bá ti ń tẹ̀lé káàkiri téèyàn bá ti lè gba iṣẹ́ rẹ̀ báyìí kò sí tọ̀ ní. Ah. ọ̀gá ní ká máa bọ̀ jàre kílẹ̀ ṣe mí nìyẹn kan jókòó ìwé nìyẹn kan síbí yìí wọ́n ní ká máa bọ̀. ṣọ́ọ̀tì sí wa ni wọ́n ṣe ń fọ́ gbálẹ̀ o tiẹ̀ lè kó o lè fọ́ kó pàtẹ́wọ́ pé wọ́n pa wa pé wọ́n fẹ́ rí wa. alẹ́ ẹja lọ ẹ̀kẹ́jọ́ kò ṣèkalẹ̀ síbí yìí wọ́n ní ká máa bọ̀ gan pé wà. bàbá ẹjọ́ kò wèrè sí ibà olóyè ńlá bá gbé ní sọ́lẹ̀. ẹ̀sìn ọmọ ilé sí o ẹ̀gbọ́n ẹ̀ sì lé i ẹ̀yà lọ jẹ. ìbàbọ̀ náà lókè Èdùmàrè ìwọ wọlé sẹ́wọ̀n kó mọ̀ ọmọ ju bà. gbogbo àwọn lórí ń kọrin gbòòrò prince ni wọ́n ti wá kọ sí àwọn tó bá bẹ̀ ẹni tí wọ́n rà á lọ kọlu ìdààmú ayérayé ohun gbogbo lọ́wọ́ orí o. I'm bọ̀ ayọ̀ jù Okay. Mm. ayé ọmọ àdó bẹ́ẹ̀ kankan kankan làdó yẹ lè Bye ẹkú jókòó wọn ò gbóúnjẹ fún mi oúnjẹ náà ti ń tọ́. kò ṣe mo dúpẹ́ má bínú sí mi. dídé dídé dídé dídé dídé. ó ti bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ ó ti wọ̀ ó ti dídé dídé dídé ó ti wọ̀. lẹ́mi láyà ó ti wọ̀ má láyà. má ṣe yẹn náà kí ló dé ẹ dọ̀bálẹ̀ fún ó kàn sọ ni mo nídìí láti bẹ ọmọ yìí gidi gan kì í ṣọjọ́ orí rẹ̀ rẹ̀ mò ń bẹ̀ bí kò ṣe ẹlẹ́dàá rẹ̀ torí mo ti ṣẹ̀ gbogbo ìwà tí mo ti hù sí ọmọ yìí tẹ́lẹ̀dàá rẹ̀ bá ṣègbè fún mi máa kú lójijì ni mo nídìí láti bẹ gan kó má bínú kó dáríjì mi kó jọ. ọlọ́run ni kò jẹ́ ká dúpẹ́ fún ọlọ́run ọba ló ní ọpẹ́ olóyè ká máa dúpẹ́ fún léènì lórí ọ̀rọ̀ ọmọ yìí kò sí àwọn tá a fẹ́ ṣe. ẹ ti rí ibà mi ṣe rí níjọ tí ọlọ́run lò mí fún yín láti yọ yín kúrò nínú ìhun ìhun lábúlé wa lọ èmi rò pé mo ṣe yín lóore láì mọ̀ pé mo ṣe ra mi lóore ni. torí pé gbogbo àwọn nǹkan tó ti kọjá lọ tẹ́lẹ̀ bóyá ẹ fẹ́ afẹ́rẹ́ afẹ́ ṣe kinní kan afẹ́ ṣe gbá afẹ́ gbọ́nà ìbúrú ṣe nǹkan kan tọ́lọ́run ò jẹ́ kí ó mẹ́mí mi lọ ló jẹ́ kí irú ọjọ́ òní ó tún lè wáyé ẹ jẹ́ ká fi ọpẹ́ fọlọ́run ṣòtìyẹ yín ó kàn jẹ́ pé ẹbí tí mo lè rí dá yín ni pé ẹ jẹ́ kí sùúrù yín ó tó tó bá yẹ pé ní sùúrù tẹ̀ ń gbàdúrà tẹ̀ ń jara mọ́sẹ̀ ó ṣe é ṣe kí ọjọ́ òní náà tún padà rí báyìí àmọ́ ẹ kélé yìí ọmọ jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn èèyàn tí àwọn náà fẹ́ gbọ́nà òbúrú lọ sẹ́gègé ọ̀la pé kábàámọ̀ wọn padà fi bọ́nu o torí pé ṣe rántí ijọ́ kìíní àná tèmi àti yín kọ́kọ́ jọ pàdé ẹ mọ̀ mí èmi ọmọ yín ẹ ń béèrè lọ́wọ́ mi pé kí ló kọ mi mo lọ́lọ́run lúgọ̀ọ́ ṣe mọ̀ kórúkọ mi ń kìlọ̀ wá fún yín ni ẹ wá ń sọ́njọ́ náà lọ́hùn pé ńgbà olúgọ kí ni ń sọ mo wá lóhun kò sí àwọn ọmọ adarí wọn ni ṣé wàá rí pé lóhun wò sí wa báyìí abẹ́rẹ́ rí. ayọ́ka ó di serve award best mother of the year torí pé o train ọmọ yìí ọmọ mi ló train báyìí mi ò responsible am irresponsible father bí bẹ́ẹ̀ kọ́ kò sí ọmọ mi kan tó ń sọ èdè ẹnu mi mo dà mọ́lẹ̀ fún ẹ̀yin ìyàwó mi gbogbo ọmọ fúnká èso ọmọ mi yìí ń sọ èdè ẹnu mi irresponsible mi ló ṣó bẹ yẹn ìwọ wá takú òhándu eléyìí wá tírèèni ẹ ẹ wo àfọ̀njà bó ṣe ń sọ̀rọ̀ ẹ wọ ọlọ́run lúkọ ọmọ mi ọmọ tí mi ò lérò pé èmi ni mo ní ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ like a philosopher èèyàn lè ro pa ẹ̀ age àwọn big big big words ló ń bọ́ lẹ́nu ẹ̀ tírénì tó fún ni tírénì tó fún ni ah, kò pin báyìí gbogbo làlà kókó ẹ̀dá tó já sópin àbí kò já sópin gbogbo eré tí mò ń sá lọ́tún àti lósì tí n bá débí alọ́mọ ló máa là mí tí n bá dọ̀hún alọ́mọ máa là mí ṣó tán ṣé mi mọ̀ pọ̀mọ́ ló bá là mí ṣọ́mọ ò là mí báyìí ògbèrè tí mo sá ó já sí pàbò ìyẹn fi hàn wípé tàbí ṣùgbọ́n kò sínú ọ̀rọ̀ ọlọ́run kò sí bí èèyàn bá ṣe máa rí láyé bẹ́ẹ̀ ló ṣe máa rí ńgbà tọ́lọ́run bá ti kọ́ gbogbo eré mi ní ìsìn ìṣópin ṣọ́mọ ò là mí báyìí ṣe bí ọmọ náà rè mo wà abẹ́mi ni mo ní nìyí èmi ni mo ní ọmọ mi lónìí ṣèbí ní ilé ọmọ náà ni mo wá tó bá gbé mo mọ̀ pé ọmọ ló ṣì máa padà ṣe léyìí ṣé máa sá ògbé eré tí mo lọ fi ṣe wá. bá mi ó ti ó ti tó ó ti tó mọ́ Mama sakakri Mama sakakri ma hey gbogbo lọ́wọ́ orí ohun gbogbo lọ́wọ́ ẹ̀kúnlẹ̀ tàbí ṣùgbọ́n kò sí àti wáyé pamọ́ rí bẹ́ẹ̀ gangan láàárín o ogun ọ̀rọ̀ kò ṣeé ṣe àfọlá orí àti للشبر للشوكم كي لا لا لا لا لا ما ويكبي باتسو عيقا ماريو علي بيا غوغن لا هاريو يو ماما ساكا ما يو ماما ساكا كيري ما يو ماما شوكا